yín tẹ̀ ti those ones that have sold their house wave your hands. have you seen the house. ọmọbìnrin there is a lady I always call Mary Kay. fóòmù pedicure. he brought a pedicure bed. fo bed. bed. ó he bought it there. ó ní he said I should be sleeping on it. I've never slept in that house. no. Rara. no. rárá. Rárá. Mi ò kí ń sunbi tó bá fine gan. I don't sleep in a beautiful place. Kí n lè bá a máa rántí àwọn ọ̀run. So I can remember heaven. Ní àná. Yesterday. Mo rí i pé àwọn ọmọ mi. I saw that my children. Bímbọ wọ́n ti lọ yọ mátrasì mi kúrò they remove my mattress they put a new one there. sẹ́ẹ̀rí ihò tí ń bẹ nínú mattress tí mo fi ń sùn ọgbà odidi èèyàn màá kà kó nù wò yẹn ni màá sùn màá dẹ̀ jí padà wọ́n ní sí ọmọ ròyìn láàánú mo ní ṣe bí kí n sùn kí n jí up. kí n lè serve Ọlọ́run I just want to serve God mo fẹ́ sin Ọlọ́run that is it. bó ṣe rí nìyẹn. I'm not hustle for money mi ò sáré owó mi ò sáré mọ́tò. I didn't hustle for a car. mi ò sáré ilé o. I didn't hustle for a car. mi ò sáré property o. I didn't hustle for a property. agbára ọlọ́run ni mò ń wá. I'm looking for God's power. àti kí n dé ọ̀run. and for me to get to heaven. tó ṣe pàtàkì sí mi ni. that's the most important I thing to me. I want to work for God. mo fẹ́ ṣiṣẹ́ fọlọ́run. kí ayé ọmọ pé. so that the world could know. mo ṣiṣẹ́ ọlọ́run ní that I'm working for the Lord sincerely. àti ní òdodo. and in truthfulness. ohun tí mò ń ṣe nìyẹn. that's what I'm doing. olùtú ìdùnnú. is a comforter. o tẹ kẹta tẹ mẹmẹ máa ń ṣe. the third work of Holy Spirit to fight for you. Paul pẹ̀lú bá Jésù iṣẹ́ kẹrin that's the fourth work. láti gbé ọ níjà. it's just to fight for you. láti tú àṣírí fún ọ. it's to approach secret Ananias and Sapphira. Ananias and Sapphira. wọ́n ta ilẹ̀. they saw the land. wọ́n jẹ́wọ́ ilẹ̀ tí wọ́n ta. they didn't confess about the land they saw. ẹ̀mí mímọ́ tú àṣírí fún Pétérù. Holy Spirit exposed them to. bẹ́ẹ̀ sá ẹlẹ́ẹ̀kẹrin láti tọ́ ọ sọ́nà John fourteen twenty four bẹ́ẹ̀ ni sà yóò kọ́ yín ló ń gbogbo tẹ́sí láti mú kó o níbàṣepọ̀ pẹ̀lú Ọlọ́run John sixteen eight iṣẹ́ keje nu iṣẹ́ kẹjọ ti ń ṣe láti bá ọ dámọ̀ràn olùbánidámọ̀ràn nígbà míì máa sọ fáwọn ènìyàn àwọn bá mi àbámi dámọ̀ràn. They will drive me at times. Ìrìnàjò ilé ayé lè sú mi. The journey of life might get me down. As here I am. Mo máa ń rò nígbà míì. I think about it. Yóò sú mi. I may get tired. Tí mo bá rí i pé àwọn tí mo pèlè yẹn disappoint me. People that I rely on they disappoint me. Àwa ayé èwo la yé ilé gan. What type of world is this? Àpínbá kò sẹ́ni tí mo bá pàdé láyé tí mi ò sọ. There is no one I met in this world without being good to him. Disappoint me a lot. Wọ́n já mi kulẹ̀ lọ́pọ̀lọpọ̀. Last year cried. lọ́dún tó kọjá mo sunkún. mo sunkún púpọ̀. I cry torí mò ń bá ìjákulẹ̀ pàdé inú àwọn èèyàn. because I met disappointment in so many people. nínú àwọn èèyàn tí mi ò retí pé mo lè bá ìjákulẹ̀ pàdé. people that I didn't expect to be disappointed from. nínú àwọn tí mo trust pé ọmọ Ọlọ́run ni wọ́n. those ones that I trust as a child of God. wọ́n sunkún. I cry. mo wá rò pé ayé wo leléyìí. I think about this war. mo wá ṣe bí Elijah ti sọ pé. I did as Elijah said. mi ò sèjà àwọn bàbá mi lọ. I don't more than my father God tí iṣẹ́ tí mo ṣe bá ti pé ọ. if the work I did ask, benefit you let me come back home. bẹ̀tẹ̀ àwọn kan bẹ lọ́nláìn. but there is some online. àwọn mọ́tò bíi mẹ́wàá bíi méjìlá. they are like ten or eleven. wọ́n jẹ́ tìmí pé ọ̀rọ̀ tọkùnrin sọ. they got that word I'm talking about. ayé ti ń sùn. I'm getting tired of this war. obìnrin yẹn wá sọkò pé dádì. the woman crying he said ẹ jọ ẹ má lọ. ẹ̀yin sì ni a sì ń gbọ́rọ̀ yín tí ń tú wa lọ́kàn balẹ̀. you are the one we are listening to that we have to peace of mind. if you go now. tẹ́ bá lọ báyìí. kí la fẹ́ máa gbọ́ mọ́. what will we listen to. odidi bí ọ̀sẹ̀ mẹ́rin yẹn. for like four weeks. ẹ pèsè máa kọjú táwọn pastor mi. when I face my pastor. màá kílẹ̀ fẹ́ gain lára he said what do you want to gain from me. tí mo bá lọ tán. when I left. kílẹ̀ fẹ́ gain lára what do you want to gain from me. because. torí pé. mo níyàwó. I have a wife. I didn't enjoy my wife because I want to enjoy God. I have a children. My children are not enjoying because for God. Maybe I had this I just had little. But this week, maybe I've had like three times. Certainly too. Just take small. Is it about meat of this world? Is it about bread I came into this world for? People are hungry out and so I've been perished. The soul cannot be divided into two. For the people outside, people are going through a tough time. And this world I want to enjoy, I will need the meat. Am I the one to be eating me? What can you replace my mind? Those ones that have been sent to, they have never been free from burden. What type of meat am I eating that is being pleasant? That is why I told you. Didn't I did not conduct program because of money. Àwọn yìí ní ṣe program torí owó. So I don't go for any program. Pé wọ́n invite me. I don't go for an outside program. Because ẹni tó invite mi máa lose. the one that invited me will lose. mi ní pe owó. because I won call for money. màá dẹ̀ sọ fún and I will tell him. o ti mo le ní nìkan dá ọrẹ. I will ask them to give an offering. bẹ́ẹ̀ mo lè fún ọ ní four hundred thousand. I give them four hundred thousand naira. mo lè fún ọ ní three hundred thousand. I give you three hundred thousand on my own. mo tèmi gangan tí mo wá minister. for how I meant minister. mi nígbà wọ́n náírà o. I won't take a penny from you. àwọn onílù tó tẹ̀lé mi. those drummers that follow me I will pay them from myself. I just want to serve God and people. mo fẹ́ sin Ọlọ́run. olùtùnú nígbà tí sùn bá dé ọlọ́run á sí mi lóru ọjọ́ yẹn God appeared to me that night àti kan wà ní London there is a sister in London he said when you start the program when you look at me she will be so scared and threatened because of what I'm saying is so hard alẹ́jọ́ Wednesday yẹn on Wednesday night mo sùn lókè I slept on ọlọ́run á the Lord told me ọmọ son kò tí ì tó àkókò it's not our time máa ṣiṣẹ́ tí mo rán ọ lọ. continue your work. tẹ́nibọ̀dì bá disappoint you. if anyone disappointed you. èmi kọ́ ni mo disappoint. I'm not the one that disappointed you. o disappoint mi. you've not disappointed me. mi ò sì lè disappoint you. and I won't disappoint you. jẹ́ kí inú rẹ̀ ó dùn. be happy. ìyẹn ni òru ọjọ́ wẹ́nẹ̀dẹ̀ yẹn tí mo ṣàwàdà níbí. that's when I cracked joke that night and I smiled. ẹnìyẹn pè mí láàárọ̀ pé. the person called me in the morning. mo wà London. I'm in London. Àwọn ṣẹ̀ṣẹ̀ balẹ̀ lónìí. They have a peace of mind today. Bí mo rẹ́rìn sí gbogbo ènìyàn. Because they smile with everyone. Mo á ṣàlàyé fún un pé. And I explain to her. Bí mo ṣe rí tí ayé dà. Where the world turned into. Kò lọ jí orí bẹ́ẹ̀. That's why it is. Láti tọ́ ọ sọ́nà. Just to guide him. Láti tù ọ nínú. To comfort you. Láti búkú oníbàṣẹ̀kù pẹ̀lú ọ̀nà. To have a good relationship with God. Láti bọ́ dámọ̀ràn. To advise you. Iṣẹ́ kẹsàn-án. Night four. Láti lè paná òfà to kill the quench of Aaron. There is Aaron this world. The tenth one. Láti mú ọ dúró. To make it to stand back. Ẹ̀mí mímọ́ lè bínú. Holy Spirit can get anger. O mẹ́sàn-án. Nine things. Náà lè ṣe sí ẹ̀mí mímọ́. You can do to Holy Spirit. Tó fi lè bínú. That been get angry. Mo gbàdúrà. I pray. Ẹnìkan wà níbí. Somebody is here. Lórúkọ Jésù. In the name of Jesus. Wàá gba ẹ̀mí mímọ́. You will receive Holy Spirit. Ah. Amen. Mo bá ẹnìkan sọ̀rọ̀. talking someone. Bàbá. Wà á gba ẹ̀mí mímọ́. Ah, Lórúkọ Jésù. In the name of Jesus. Wà á gba ẹ̀mí mímọ́. Ah, Lórúkọ Jésù. In the name of Jesus. Wà á gba ẹ̀mí mímọ́. Ah, Amen lórúkọ jésù wà á gba ẹ̀mí mímọ́ ẹ̀mí jésù. tábà ti débi ẹ̀mí mímọ́ láàárọ̀ yìí. when we get the holy spirit this morning. ẹ jókòó. have your seat. ẹ béèrè dáadáa. ask for it well. nígbà tí ẹ béèrè. as you never asked before. kí n tó kú olórí ẹ. before I leave this side. the reason why tí mo fi ní ẹ béèrè ìdí ni pé tí mo fi ní kẹ. you cannot do anything without. ẹ lè ṣe nǹkan kan láìsí ẹ̀mí mímọ́. ẹyin tẹ́ ń tọ́ wípé pásítọ̀ gbà yín. you say pastor abdul you. torí o ní ẹ̀mí mímọ́. it's because you don't have holy spirit. ẹ̀mí mímọ́ ló máa fi wòlíì rẹ̀ hàn ọ́. holy spirit show you your prophet. everybody have his own prophet. olúkálùkù ní wòlíì tirẹ̀. when you get your prophet. ìfi ara ní ọ lórí ohun gbogbo. he will never talk tọba ńlá tó lé kọjá. when you are going to a tough time. a gba òní mọ̀ràn. he will advise you. kódà bọ́ ọba fẹ́ rí wòlíì rẹ bọ́ ọba rí. if you want to see your prophet. áńgẹ́lì rẹ máa bí àṣìọ. his angel will appear unto you. yóò bá ọ sọ̀rọ̀. he will discuss with you. ìtumọ̀ rẹ̀ ni pé. the meaning of it. everybody has his own prophet. olúkálukú ní wòlíì tiẹ̀. o mẹ́sàn-án. nine things. la lè ṣe. you can do. tó lè mú kí. to get holy spirit can be wrought ẹ̀mí mímá bínú éfésù orí kẹrin ẹsẹ̀ ọgbọ̀n ẹ má ṣe mú ẹ̀mí mímá tí ń bẹ nínú yín bínú. don't get the holy spirit within you get hunger. ẹ gbọ́dọ̀ mọ bínú. don't make it hungry. wọn a máa jẹ́ ó bínú. you get it angry. gbà mí bẹ. at times. àwọn ìwà rẹ. your character. àti ìṣe rẹ. and your attitude. o lè mú kí ẹ̀mí mi máa bínú. to make holy spirit get angry. màmá tètè tẹ̀síwájú. we will proceed. tẹsalónìkà orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án. ẹ má paná ẹ̀mí. don't quench the spirit. tọ́ ọ bá ń paná ẹ̀mí. when you quench the spirit. o lè mú kẹ́mí mi mo bínú. you might get holy spirit angry. look at me sir bọ́ ọba lẹ́bùn jù mí lọ. if you have gift more than mine. ìyàn sọ wípé èmi náà ò lè lẹ́bùn yẹn padà. that doesn't mean that I will not have that gift. bí mo ṣe ní gba ẹ̀bùn rèé. this is how I get my gift. mo ní òye láti ríra. I have knowledge to see. tí mo bá ń wo ọba yìí. when I look at you. bá ń wo iwájú orí ẹ. I look into your forehead. mo mọ tán la àkọjá. I know what you are going through. màá ṣàlàyé ẹ̀ fún I will explain it to you. Ẹlẹ́ẹ̀kejì. The second thing. Bọ́ba mú ọwọ́ ẹ̀ dání báyìí. If you bring out your palm. Bọ́ba ń àtẹlẹwọ́ rẹ̀. If I go into your palm. Mo lè sọ éèjì rẹ fún I can tell you your age. Ṣùgbọ́n ká má bàa sọ mí di awòràwọ̀. But because you should not say me. I don't do that. Mi kì í ṣe. Ẹlẹ́ẹ̀kẹta. The third thing. Mo ní áńgẹ́lì. I have an angel. When I pray for you. Yóò He will write your problem on board and the solution to it. The fourth thing. I do hear uh, the voice. Létí mi. In my ear. that. Ogun tí lágbájá ń jà òun rèé. Mo I have like seven ways. That God talked with me ẹ má paná ẹ̀mí. don't quench the spirit. ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí. so many church of today. àwọn tí ń lo ẹ̀mí lánàá. those ones that use spirit yesterday. tí wọ́n bá rí ẹni tó ṣe ẹ̀wọlé tó ní ẹ̀mí. when they see anyone that had the spirit in them they quench their spirit. wọ́n fẹ́ kó lo ẹ̀mí. they don't want them to use the spirit. wọ́n ti paná ẹ̀mí mẹ́lòmíì lẹ́nu. they are quenched the spirit within them. ẹni tẹ́ ẹ ti lẹ́mìí mímọ́ rí. those ones that have holy spirit before. and when you get to a church. tẹ́ lo ẹ̀bùn yẹn. and use that gift. and that gift is no up your hand ṣé ti rí. can you see that. wọ́n pa náà ni. they crank that spirit. bíbélì dẹ̀ sọ wípé. the bible says, ẹ má pa náà ni. Don't quench the spirit. Don't quench the spirit. Don't quench the spirit. Don't quench the spirit. Don't quench the spirit. Don't quench the spirit. Look at me. Nígbà tí Olúwa sọ fún Mósè. When God told Moses. Ó ní seventy ènìyàn. He said seventy people. Ní màá fún ní agbára látara rẹ. I will give them power from you. Mósè dẹ̀ dúró báyìí. Moses did not stand. Agbára sì jáde lára Mósè. And the power was coming out of Moses. Ó dẹ̀ wọ seventy. And he entered into seventy people. Àwọn kan nínú ilé. And some are inside. Inú ilé lágbára ti lọ bá wọn. They went to receive the power inside. Ọmọ n tó gbé. You are dosing. Four thirty mọ̀mọ́dé church ìmàbọ̀ ní church. I came here for time I wasn't here. ọ̀rẹ́ mà ní ìdí kan lọ di ọmọ òkú kí ìsara o. be careful. kí ìsara o. be careful. kí ìsara o. be careful. I don't think you are one of my pastors. mi rò pé jẹ́ láàrin pastor bóyá wà nínú àwọn tí mo máa lékòó lẹ́yìn mi lọ́dún yìí. maybe you are among those ones that will send away from me. torí pastor ti máa ń tó gbé nínú ìjọ. pastor that is just in the church. you are not qualified to be called a man of God. I don't sleep in the night, I don't sleep in the morning. Kìkì sùn láàárọ̀ tàbí lálẹ́. You cannot be following me. O lè máa tẹ̀lé mi. Àǹsí àsọtẹ́lẹ̀ wòlíì lánàá you are not there. I take declaration of proof. Kúdé church ní four thirty láàárọ̀ ìní I came in four thirty, you are not here. O lè lọ sun ilé rẹ mọ́jú. You can't sleep in your house. Kó o tó máa tó gbé láàárọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. In the world of God. You are not qualified to be called a man of God. Kò ṣeé pè ní ìránṣẹ́ Ọlọ́run. Tí ọba wáyé bẹ́ẹ̀ padà, màá dá ọ padà sínú ìjọ. I will send him the church. That is it. Mo ṣe rí nìyẹn mo fi àwọn tó fẹ́ sisi ọlọ́run. àwọn people that can work for God. bẹ́ẹ̀ ni sá hmm. ẹ̀mí mímọ́. holy spirit. a máa pààyàn. will kill. ó lè pààyàn o. he can kill. a máa pààyàn o. holy spirit can kill. ananaya àti safira. ananaya and safira. act of apostle chapter five. act of apostle chapter five verse three wọ́n parọ́ ẹ̀mí mímọ́ lù wọ́n pa a máa pààyàn téèyàn bá parọ́ fún un ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹ má kẹ́gẹ́ ẹ̀mí Hebrew ten twenty nine omi ohun tó kó bọ́pọ̀lọpọ̀ wa lónìí ó ní kẹ́gẹ́ ẹ̀mí téèyàn bá wọnú ẹ̀mí ẹ sọ pé ta ló sọ̀rọ̀ náà yà á ṣẹ́gun ti rò pé èèyàn gidi lọ sọ̀rọ̀. I thought it's a better person. Yà Ṣẹ́gun ní ọ̀wá wọ̀nú ẹ̀mí. How can she be in trance? Èmi máa wá dáhùn. And I will answer. Kí ló mọ̀ tí ó sọ? What does she need to talk? Kò lè wọnú ẹ̀mí kí n dáhùn láìláì. She can't go into trance and I will answer her. Yà Ṣẹ́gun under ṣẹ́gun. ohun tó kó bọ́pọ̀lọpọ̀ wa nìyẹn. that's what affect so many people today. ohun tó kó bẹ́ẹ̀ lómi ni o. so many things affect so many people. ẹni ọ̀sọ̀ràn fún mi. the one that tell you the person ni. is a kerubu. ṣé kerubu ń bẹ nù jọ ni. is kerubu in the church. tá à sọ fún ọ pé kerubu èsì. who told you that kerubu is not a church. tá à sọ fún ọ pé kerubu ọlọ́run. who told you that kerubu is not a devil. ẹlòmíà ní sẹ̀lẹ̀ ni he said the celestian is the celestian in the church who told you that celestian is not a church who told you you cannot get to heaven someone said he said he's an anglican the olólẹ̀sìn is the one of disgrace. Christian ni mi. I'm a Christian. So don't say, see if the pastor. Thing. or kẹ́nìkà pastor. maybe it's a pastor. sọ pé ní sinmi onímọ̀ ntú mẹ́ẹ̀ nísìn. I'm explaining about. sọ pé ó rí akẹ́kẹ́ tó bọ́ kí ti di pastor sọ pé ntú mẹ́ẹ̀ mi. màá tú mẹ́ẹ̀ mi ẹ̀bùn ni mo lè tú. I can interpret it. kò lè wá de torí ẹ̀ kẹ́ ẹ máa yẹra yín èyí tẹ́ ẹ jẹ́ kẹ́rùbù tẹ wà sókè. raise up your hand if you are from kẹ́rùbù. tẹ́ ẹ jẹ́ kẹ́rùbù tẹ wà bí ẹ̀ náwó sókè èyí tẹ jẹ sẹlẹ tẹ wà mí ẹnẹwọ sókè yóò dáa fún yín yóò dáa fún yín ẹ̀yin tẹ́ jẹ́ bóyá baptist tẹ́ wà ẹ nawọ́ sókè raise up your hand yóò dà fún yín shall be well with you ẹ̀yin tẹ́ jẹ́ redeem tẹ́ wà bí ẹ nawọ́ sókè the redeem man raise up your hand ṣe ti can you see that ẹ̀yin tẹ́ jẹ́ winners tẹ́ wà bí ẹ nawọ́ sókè the winners are here raise up your hand. I'm preaching Christianity. I'm not preaching about church. I don't know where you get the doctrine from. If I want to sing now, I'll sing from Kerubim. I'll sing from the I'll sing from I'll sing from the Apostolic. You, you are the one that is preaching about the church. Doctrine tó wà tẹnumọ́. Church that you are talking about. It might make it not to get to heaven. Ọlọ́run God is my witness. Look at me. The one that you do say. The Muslim. Just be the one that evangelized. Muslim doesn't do it fast. Eh, eh mosque lọ wà níbí báyìí. there is a mosque behind here. program kan bẹ tá a fẹ́ bẹ̀rẹ̀ gbà kan. there is a program we want to start sometime. aago márùn-ún kan yẹ ká bẹ̀rẹ̀. we suppose to start by five a.m. bẹ̀rẹ̀. once we start. ariwo wa máa bò wọ́n mọ́lẹ̀. our noise will overshadow theirs. kó sí tiẹ̀ sí aago mẹ́fà. have to shift to six a.m. wọ́n lè parí ìrun tiwọn. for them to finish their prayer before we start ours. kì í ṣe torí nǹkan méjì. it's not because of anything. wọ́n ń sin lọ́run they are worshiping God. àwọn sin lọ́n ti wá. and we are worshiping our God. muslim kì í dédé báyẹn dá. muslim doesn't really fight. o ní o ṣe morning cry. you say you are doing morning cry. ọwọ́ agbèkínní alaba. you now take. àbí kí ló kọ kan ní tó ń gbé kí o ọwọ́ àgbè lọ wájú mọ́ọ̀sì ẹ yí padà bẹ́ẹ̀ bá gba jésù ẹ kú ẹ tẹ̀sí gbé dànù ọwọ́ ń disturb oorun tí wọ́n bí ó dìsáàfù gbanu. you deserve a slap because o fi ẹ̀kọ́ kún. you don't put in place. ìjà ló fi ń wàásù Jésù. you are fighting with Jesus. Jésù. it's not about Jesus ń wàásù o that you are preaching about. Jésù ló ń wàásù. you are not preaching about Jesus. Jésù ló ń wàásù. you are not preaching about Jesus. o ẹ stop àti preach doctrine. stop preaching about doctrine. Christianity nìkẹ́ gbé dání. just carry Christianity. ẹ o mọ̀ kẹ́gẹ́ ẹ̀bùn don't eh, mock any gate. don't go into any town side. sẹ́ẹ̀ sẹ́ẹ̀ lẹni tó wọnú ẹ̀mí. Eh, ẹnìkan rí someone saw me later. mo lọ èkó ní last year december. I went to Lagos last year december. mo lọ sí church celestial wọbẹ̀. I went there. Mo gbàdúrà. I prayed. Mo yà sí mímá. I blessed the place. Mo dẹ̀ jáde ńbẹ̀. And I left there. Mo kó Lẹ́kọ̀ọ́ lóru ọjọ́ yẹn. After left in the midnight. Mo dé Ìbàdàn bíi one thirty lóru. I came back to. Àwọn ará Èkó gan mọ̀ pé mo wà Lẹ́kọ̀ọ́. Nobody know that I was in Lagos. Ẹnìyẹn wí the person outside. òun ra church yẹn. he bought the church. òun kọ́ he built it. bẹ̀tí olúwa ní èmi ni kí n wá yà sí but God said I should be the one to bless it. sẹ̀lẹ́ni. he is a sẹ̀lẹ́ni. and he's a prophet Jesus, Jésù ni mo preach ngbà mo dé bẹ̀. I preach about Jesus when I got there. tí wọ́n bá ní kí n wá mosque n bí. if they ask me to come to the mosque. tí wọ́n bá fàyè gbà mí kí n wàásù Jésù. they allow me to preach about Jesus. màá wàásù Jésù fún wọn bẹ́ẹ̀. I will preach about Jesus there. ibi Jesus ni mo gbé dání. I have Jesus with me. tí wọ́n bá ti accept tí mo gbé dání. once they accept what I have with me. màá wàásù. I will preach. toró o gba Jésù ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmù o kí wọn mọ́ o lè má dé ọ̀run torí doctrine ló preach o preach salvation. masali kapa limakaba ẹ má dènà ẹ̀mí mímọ́. Don't block Holy Spirit. Wọ́n lè dènà rẹ̀. They can block Act of Apostle, chapter seven verse fifty-one. Chapter seven verse Wọ́n lè dènà rẹ̀. They can block Holy Spirit. Uh, wọ́n lè dènà ẹ̀mí mímọ́ wọ́n máa ń dènà rẹ̀ bí àfẹ́ kó ṣiṣẹ́ ẹ má dènà ẹ̀mí mímọ́ o ẹ má di ẹ̀mí mímọ́ lọ́nà tó o bá fẹ́ improve nú ẹ̀mí má di lọ́nà wò mí tẹ́mi máa bá fẹ́ dàgbà nú ẹ̀ ìyẹn ti lè ro àmàlà alẹ́ fẹ́ jẹ ẹ̀mí mímọ́ sọ fún ọ pé ọmọ bàwí ọjọ́ mẹ́ta àmàlà rí wájú ẹ̀ ó ti fọwọ́ o wàá dẹ̀ lọ́wọ́ lága ẹ̀mí mímọ́ ní kọ̀ǹtúrò rẹ̀ ohun tó ní kó o ṣe òun ní kó o lọ ṣe má ṣe bí pọ́ má ṣe ju o tó o bá ti ṣe tó ní o ṣe o ti tako òfin rẹ̀ o lè kú ò nínú rẹ̀ torí ọ̀fọ́ lò ó tó bá gbẹ̀mí mímọ́ ọ̀nà láti bíúdì ẹ̀mí mímọ́ o ní àwẹ̀ the fasting. àwẹ̀lẹ̀ mímí máa fi ń dàgbà ẹ̀mí òkùnkùn oúnjẹ làwọn fi máa ń dàgbà nínú èèyàn léèyàn bá ní ẹ̀mí búburú nínú ìmọ̀ ọ̀pọ̀ bá ṣe jẹun sí lẹ́mí yẹn ó ṣe máa dàgbà ẹ̀rí téèyàn bá ní wèrè tó bá jẹ́ pé ẹ̀mí wèrè ní bẹ lára rẹ̀ tẹ́ ẹ bá dé mọ́bi tí ò ti jẹun fọ́jọ́ méje wèrè máa jáde lára rẹ̀ torí ebi ti pa wèrè ò sì lè wà láì eh, jẹun bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀keje kí ẹ̀mí ó tẹríba fún ẹ̀mí first corinthians fourteen thirty two eléyìí wọnú ẹ̀mí ìyẹn náà wọnú ẹ̀mí èmi lolúwa èmi ni jésù èmi ni kìnìkan nígbà kan bẹ́ẹ̀ ọmọbìnrin kan bẹ ẹ̀ránṣẹ́ ọlọ́run ni ó wà lọ́dọ̀ mi ó ní máa wọnú ẹ̀mí ọjọ́ tí ọmọbìnrin kan kọ́kọ́ máa wọnú ẹ̀mí ń bì ó ké máa ó ní dákẹ́ má sọ̀rọ̀ mọ́ má sọ̀rọ̀ mọ́. Don't talk again. Kí ló sọ lẹ́nu? What do you want to say? Èmi lolúwa. I am the Lord. Mo dá àárín yẹn mo fẹ́ ṣiṣẹ́. I'm here I'm mo dé tagbára tagbára. I'm here with power. Dákẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Keep quiet, don't talk again mo rẹ́rìn-ín bọ́tà dùn wájú báyìí mo rẹ́rìn-ín nígbà tá a parí ọmọbìnrin yẹn wá bá mi ó ní tí n bá mọ̀ pé lágbájá ọmọ lo ẹ̀mí níbí ni ó ní èmi ni mo wá chọ́ọ̀chì ó lé mi ni mo mo wá bì ó ló dẹ̀ mọ̀ pé ẹ̀mú ẹ̀mí tí mo lò làwọn èèyàn fi ń bọ̀ mí lówó ó lò náà wá ń wọnú ẹ̀mí tẹ̀ ń wọnú ẹ̀mí tì mí ó náà fẹ́ máa lo ẹ̀mí ó ló pé ẹ̀bùn ẹ̀mí náà fi ń fún ọ lówó kò sí problem bọ́wá àwa wà nù pàdé ẹ̀mí mímọ́ bó ti jẹ́ kí àwọn èèyàn ká tó four hundred báyìí. we like four hundred people. mo wá ní ẹ̀ǹdẹ̀dọ́ afẹ́ béèrè ẹ̀mí mímọ́. so I want to ask for only three. mo wá sọ mẹ́sẹ̀gì fún èèyàn four hundred. and I give under forty minutes. under forty minutes. ogun tí wọ́n já ni. this is the battle I am fighting. ogun tí wọ́n já ni wọ́n ní bẹ́ẹ̀. ogun tí wọ́n já ni wọ́n ní bẹ́ẹ̀. solution ni. this is the solution I wọ́n ní bẹ́ẹ̀. this is the solution to that you said yes. kí lẹ fẹ́ wọnú ẹ̀mí fún ma. why do you want to go in trance again? gbogbo tẹ́ ẹ fẹ́ sọ. So, everything you want to say. ó ní mo rí. I've seen it all. ṣùgbọ́n torí pé obìnrin yìí dènà obìnrin yìí. but because she hinder another woman. ẹ̀mí ẹran ara ló ń lò kì í sẹ̀mí mímọ́. you are using the spirit of flesh not the spirit of holy spirit. ẹ̀mí ìran ara ló ń lò kì í ṣe ẹ̀mí mímọ́. wọ́n ní èèyàn wá láti Port Harcourt wọ́n ní olúwa ní kó ra ti orí òkè ó lọ gbàdúrà lórí òkè ni owó tó kù lọ́wọ́ rẹ̀ ó fi ra jẹnẹrétọ̀ owó kù three thousand lọ́wọ́ rẹ̀ ó lóun ó lọ wọ sọ́ọ̀lẹ̀ máa lọ Port Harcourt ọwọ́ agbẹjẹrẹtọ̀ dórí òkè wọ́n ní tí ọ̀bára epo fún tàǹkì sí àdúrà rẹ̀ ò gbà ọwọ́ à ń bẹ̀ wọ́n pé kán jọ òun tọrọ owó ìwọ́n bò ń transfer rẹ̀ ni ló ń fira jẹ́ yìí three thousand ẹ̀ ló ń fẹ́ fi wọ mọ́tò lọ mọ́tà kọ́ọ̀tù wọ́n ládùúrà rẹ̀ ò lè gbà àdúrà rẹ̀ ò lè gbà láìláì èmi dẹ̀ ń yípo orí òkè sẹ́ẹ̀mà kọ́yẹ kán jẹ́ máa yípo lọ jẹ́jẹ́ mi òwú kìíní àpò sínú tèmi èmi dẹ̀ ń yípo orí òkè lọ mo yípo wọ́n dẹ̀ ń bá a fa wàhálà wọ́n bá ní alàgbà alàgbà alàgbà mo ní ẹ ọ̀rọ̀ ọkùnrin ni wòlíì wọnú ẹ̀mí láàárọ̀ wọ́n ní ọ̀rà jẹnẹrétọ̀ sórí òkè ọ̀rà jẹnẹrétọ̀ ọ̀wá àrèpo sí i olówó ọkọ̀ ló kú lọ́wọ́ àwa ní òkòwò ọkọ̀ rẹpo ọwá ní òdìbò níbẹ̀ dé Port Harcourt àwa sọ fún un pé àdúrà rẹ̀ ò lè gbà mo ní. and I said. ṣé kí n dá sí i ni. do you want me to involve me eh, he said yes. ọ̀dà ṣé kí n ṣàlàyé bàdúrà rẹ ó sì gbà ó ní ẹ ìwọ gbé jẹnẹrétọ̀ sínú mọ́tò ó ní three thousand lọ́fẹ́ fi repo sínú mọ́tò rẹ mọ́tò ló gbé wá ọfẹ́ fi repo sínú mọ́tò rẹ tó fi gbé sọ́ọ̀lẹ̀ dé Port Harcourt àmọ́ dẹ̀ níbọ̀ ọba repo sí àdúrà rẹ ò ní gbà ìwọ gbé jẹ́ yìí sínú mọ́tò rẹ máa lọ báyìí wàá rí ní jẹ́ gbé lọ fún chọ́ọ̀chì àdúrà rẹ ọgbà lọ́dọ̀ tiwọn wọn wọ́n ní wèrè lálàgbé eléyìí o ṣẹjọ ọbú ni mo dá ni. Have I made a wrong judgment? ṣẹjọ ọbú mo dá. I made a wrong judgment. mo wíire àbí ìwíire. Have I said it rightly? ní wọ́n bá ní wèrè lálàgbé eléyìí pastor ah, praying. ní abẹjọ́ lọ wèrè rẹ̀. you don't know how to invite him in this you just try to. ní a bá yarí pé o ò ní gbé lọ. ó ní gbé o. you ó ní ẹni ládùúgbò rí o lè gbà. where your just take it bá yarí fún wa pé àṣé mupolo náà lọ́ba yọ id card. kò jájà tí gbé jẹ́ mi ọba gbé inú mọ́tò ó ní lọ gbé tọrọ lójú ọ̀nà àdúrà rẹ̀ gbà máa lọ àdúrà rẹ̀ gbà àbí ọgbà. is a prayer being answered or not. adájọ́ akélé mi èmi kan dájọ́ ni yòókàdùà ò lè gbà kọ́ bá jẹ́ pàdùà ẹnìkan wà ń bí o ká tó jáde ó máa gbẹ̀mí mímọ́ láàárẹ̀. Ah. Hmm. ẹ má sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́. Don't talk negatively about Holy Spirit ẹ má sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́. don't say negative word holy spirit. má sọ̀rọ̀ òdì. don't say negative word. wọ́n má sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́. they do say negative word and he got handle. wọ́n bá sọ̀rọ̀ òdì sí. when he say negative word to him. they say brother. olúwa wí pé. the lord said. kó o gbé kínní kọ gba ilẹ̀ chọ́ọ̀chì lọ báyìí kọ gba bọ̀ báyìí kọ ọmọ lọ gbàdúrà rẹ gbà. mo ti ẹ̀rù pé ràn gidi lẹ́ẹ̀sọ ni ẹ̀mí mímọ́ inú yín ò ṣiṣẹ́ ẹ̀mí mímọ́ lè bínú o speak and got angry. ó lè jẹ́ ntádùá rí ó fi gbànú o. maybe that's what will make your. ẹni tó lù sí sẹ́. Ah, the one that the child. tí mo gbé dórí òkè lẹ́rìn mà olúwa ní kó fi ẹsẹ̀ rìn látòrí òkè ẹ̀rìn mà débòrò ẹ̀rìn mà èmi náà ò gbọ́dọ̀ gun ọ̀kadà kí ìrìn tẹ̀lé lẹ́yìn tó bá ti bọ́ sí express kó sọ pé mo já gbangba lónìí kémi náà sọ fún pé ayé rẹ̀ já gbangba bọ́ bá tẹ̀ dé gbangba tán kí n wá ní kó wá bì kó gba ilẹ̀ ẹnu ọ̀nà chọ́ọ̀chì o kó kó sínú bọ́kẹ́tì kó pọn mi sí kó wá fi aago máa bomi ní omi ìdọ̀tí kó fi wẹ̀ pé ẹ̀gbin máa kú lára rẹ̀ yóò rí sẹ́ ó ṣe níjọ́ friday ó rí wọ́n pè fún sẹ́njọ́ monday ó lọ bẹ̀rẹ̀ sẹ́njọ́ wednesday. sọ ma pé létí èèyàn ó lòdì ọkùnrin kan ṣe títí wọn dá dúró olúwa wa wípé tí n bá fẹ́ kọ́ náà là fún kí n tẹ̀lé láti ìwòrò dé under bridge àkóbọ̀ kí n máa súre fún ọ̀nà ò lè là fún mo wá ṣe kánsẹ́lì dago mẹ́fà bí mo wá ní ojú àlọ́ mo wá fi mọ́tò rẹ̀ gbé mi dákẹ́dẹ́ mi mo wá ní àánú ṣe mí ó yín. he said are you tired. mo á ní kéré tó ń pìtì mi. why are you pitting me. olúwa ní ọ̀nà tọ́nà rí ọgbà lànà. the Lord said that's the way for a breakthrough. jẹ́ kí n ṣe. let me do it. kí n lè complete iṣẹ́ tọ́lọ́run rán mi. sir I accomplished the work of the Lord. ọwọ́ àti ìjà àkóbọ̀. I followed him to Àkóbọ̀ bridge. mo tún tẹ̀lé rìn padà bọ̀. and I followed him back. ká tó dé ibi ẹlẹ́wì odò odò ti bẹ̀rẹ̀ inú òjò yẹn ni mo ti ń tẹ̀lé lọ mo gbé aago dání mo tẹ̀lé padà nínú òjò nígbà tó pé mi padà ah ó ní kí ni mo lè fún yín mo lóluwa ò ní kó fún mi lówó ó ní kí n tẹ̀lé ọ pé ọ̀nà ó là fún ọ bàtọ́ náà bá là fún ọ máa ṣe mí lóore mo ti perfect ti olúwa ní kí n perfect mo dẹ̀ bá tèmi lọ. and I left my kò jù bẹ́ẹ̀ lọ. ìyẹn ò sọ pé kò ní ṣe mí lóore lọ́la. that doesn't mean you will not benefit me tomorrow. ẹnìkan wà ń bí. somebody is here. ó gba ẹ̀mí mímọ́ láàárọ̀. the holy spirit this morning. amen. ẹ má sọ ọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́. don't say negative word to holy spirit. Uh.

ní agbára olúwa. you don't have power of the Lord. wọ́n máa fi agbára dá ọ dúró. they use power to stagnate you. bẹ́ẹ̀ ni sà. that's how it is. Exodus orí karùn-ún. Exodus chapter four. Pharaoh wí Pharaoh said. èmi ò mọ ọlọ́run. I don't know that God. ta ọlọ́run. who is that God. èmi ọ̀dẹ̀ fẹ́ mọ̀. and I don't want to know him. èmi ò mọ ọlọ́run. I don't know the God. tẹ́lẹ̀ o fi jọ̀wọ́ yẹn lọ́wọ́ lọ. that will allow you. Mósè dẹ̀ fi ọ̀pá lẹ̀. and Moses now draw the star. ó di ètò. and it made Pharaoh náà kó ọ̀pá lẹ̀ ejò Mósè gbé ti Fáráò mì so wọ́n máa fi agbára dá ọdún ọmọ ọ̀bàlágbára ìdí tá a fi béèrè fagbára olúwa nìyẹn agbára ń bẹ nínú ayé ibi kálukú ti ní agbára ló ti yan kálukú jẹ ẹnìkan sàmẹ́ láàárọ̀ yìí wàá gba agbára Ọlọ́run mo gbàdúrà fún ọ láàárọ̀ yìí wàá gba agbára ọlọ́run báwo bá lágbára olúwa wọ́n máa gba ẹ̀tọ́ rẹ wọ́n dẹ̀ gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ kò dẹ̀ sí tó ṣe o so ti yé ọ báyìí. do you understand that. ẹnìkan fẹ́ bá mi ra mọ́tò ní Canada. someone to buy the brother mi náà làwọn ní ìdí mọ́tò islander. my brother said he and I sent money to him. three point five bóyá three million nígbà yẹn. maybe it's three million then. ọba gba owó sí àmàpọ̀ owó mi kọ́ you know it's not my mother. èmi ọ̀ràn tí mọ́. i didn't remember about it. owó dẹ̀ lo oṣù mẹ́fà lọ́wọ́ rẹ̀. six months to think. kò dẹ̀ the mọ́tò. he didn't send the vehicle. bọ́dà mi bá pè mí pé. my brother called sẹ́yìn lẹ gbá mi ni. are you the one that. ṣé wọ́n lọ gbá mi pastor. is it the one that. àbí ẹni tó sẹ́ndì owó sí. or the one that you send money to. mi rí mọ́tò. i'm not sure that i didn't send money. mo lé mi ti gbàgbé. i said i forgot about you. ọba pè ẹni yẹn. and i called him. látòṣù mẹ́fà. for six months now. tó o ti gba three million. you take over three million. ó ní mọ́tò wọn ní Canada ni. mo ní òòrí mọ́tò láti oṣù mẹ́fà tó bá fẹ́ sẹ́ni mọ́tò Canada ọ̀sẹ̀ mélòó ni ó fi dé Nàìjíríà ó ní under three weeks ó ní jẹ́ nǹkan ọlọ́sẹ̀ mẹ́rin ó ń bọ̀ wá bá mi ní Nàìjíríà ó lè wá lé èèyàn o o lè ní kòló mẹ́ta lórí o bẹ́ẹ̀ mo ti rí ọ ti pẹ́ mi rí ọ rí mo fẹ́ mà ọ́ ọ wálé ó ní ẹ dákun ẹ má jẹ́ wálé mo ní wálé ó dẹ̀ mà mí ó ní kéèsì kan gbà kan wọ́n ti mẹ́wọ̀n ọ wá pè mí lẹ́wọ̀n mo ní next month ní on the fourteen wọ́n máa fi ọ́ lẹ̀ mo ní ní on the thirteen wọ́n máa fẹ́ ẹjọ́ ń dànù blow away the case. mo ní mo máa fẹ́ ẹjọ́ dànù. I will blow away the case. mo ní wọ́n fi ọlẹ̀ fourteen. wọ́n dẹ̀ fi ilẹ̀ lóòótọ́. and they release him to seven. ó dẹ̀ tó ní kéèsì míì. when he had another case. tí ẹ́ńjì gé níka tí kọ́ńpìnì yàn fẹ́ fún lówó tí mo ní kọ́ńpìnì máa fún ọ lówó mo ní kọ́sẹ́ndì ó kọ kọ́ńpìnì so ó ti tẹ́ẹ̀sì mi bí ọ̀nà mẹ́ta ọmọ pé wọ́n wà lé bàtí mo ní ọ wà lé o má wọrí o o lè wà nọ́mà o o lè wà ní abnormal bẹ́ẹ̀ mo fẹ́ rí ọ i miss you. mo ti miss yẹ. ọjọ́ kejì ló transfer three million. second day you have to transfer the three million naira. ó ṣe ó ṣe kí ni. Eh, tó o bá ti lágbára. if you don't have the power of God. wọ́n fi agbára yẹn ọ jẹ. they use power to. ẹnìkan wà bí. somebody is here. mo gbàdúrà fún ọ. I pray for you. ọmọ àgbàgbọ́ ọlọ́run láàárọ̀ yẹn. the power of the Lord this morning amen ọ máa gbẹgbẹrẹ Ọlọ́run láàárọ̀ ẹ. power of the Lord this morning. ẹlẹ́kẹta. the top lágbára Olúwa. you don't have power of the Lord. ó fi àkókò rẹ ṣòfò. waste your time. wọ́n máa waste time mayàn lọ́wọ́ o. you can waste your time. eighteen years ni mo lò l'Abuja o. I used eighteen years in Abuja. one thousand eight hundred lọ bá mi kú o. I brought one thousand eight hundred naira there. ẹ̀yin tẹ́ ń bẹ tẹ́ ń wò mí online. looking at ọdún mélòó ló ti lò l'Amẹ́ríkà. how many years have you spent in America. èló ló ní ní service láàárọ̀ yìí. how much do been saving this morning. wá sí níye ọdún kọ̀ọ̀kan. calculate it by wọ́n jí o ní ṣé wọ́n fi àkókò rẹ ṣòfò àbí wọ́n fi àkókò rẹ ṣòfò tó o bá lágbára olúwa wọ́n máa waste àkókò rẹ in order to not allow them to waste your time o níìdì láti di alágbára nínú olúwa kí ọ̀tá má bàa waste àkókò rẹ kò sí ẹni tí ọ̀tá ò lè waste àkókò rẹ o ṣùgbọ́n agbára nínú olúwa ó ní kì í gbà kí wọ́n fi àkókò èèyàn ṣòfò tó o bá lágbára nínú olúwa wọ́n waste ìgbà àti àkókò rẹ bíbélì dẹ̀ sọ wípé olúkúlùkù gbogbo ní ìgbà àti àkókò ló wà fún ẹnìkan sàmì níbí ogun afàkókò ṣòfò lórí ayé rẹ ogun yẹn jáde láàárọ̀ yìí. tó o bá lágbára nínú olúwa. if you lack the power of the Lord. wọ́n máa máa jẹ́ òṣìṣẹ́ lásán. they will make you to work in vain. láì lákòjọ. without achievement. ẹlòmíì ń ṣiṣẹ́. someone are working. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ tẹ́ ń ṣe. you know that the work you are doing. owó tẹ́ ń gbà. the money you are earning from it. ṣùgbọ́n ẹ má fẹ́ owó yẹn sí lọ ẹnáwó kéde bí. raise up your hands. ẹ káwọ́ lọlẹ̀ put your hands down. torí ẹ tí ìdálágbára. it's because you don't have power. wọ́n máa máa dé èyàn òṣìṣẹ́. you make it to work. bẹ̀tẹ̀ èyàn nílé ti àkáǹtì bó ṣe lọ. but you able to account how you spend the money. bẹ̀tẹ̀ wàá sọ pé yẹ kí n wà ókè jù báyìí o. but you supposed to be. àwọn tí ò wá gbowó tó yàn. those ones that don't wanna achieve more than you. èyàn àmọ́ wo èèyàn pé kí ni ṣe mí. what happened to me. o tí ì di alágbára. because you are not powerful in the law. àwọn ń jẹ́ kó o ṣiṣẹ́. they know you are working. àwọn ń kéré. they are reaping. ìwọ ń labour. you are labouring. but they are benefiting jẹ́ kí wọ́n máa ṣe lásán mo sọ tẹ́lẹ̀ lónìí agbára Jésù tó fi ní ṣe lásán ẹ̀yin tẹ́ sàmì méje lórúkọ Jésù agbára yẹn bọ́lu ayé rẹ̀. Amen. Amen. Amen. Amen. Amen. ẹ jókòó tó o bá lágbára nínú Olúwa wọ́n máa yàn ọ́ jẹ gbé o wọ́n máa yàn ọ́ jẹ gbé o. you be cheated. sẹ́yìn pé mo sọ̀rọ̀ kan ní last week. no I said something last week. mo gbé àwọn àna mi lọ lé. when I took my in-law home. mo dé mọ́kànlá roundabout. when I got to round roundabout. mo dé bẹ́ẹ̀ ìbò roundabout báyìí. when I want to turn. Mr. Biggs wà ní. ṣé tantalizer ni ó. tantalizer on the right hand side. ṣé Mr. Biggs ni lẹ́gbẹ̀ẹ́ báyìí. on the right side. ọkùnrin yẹn dẹ́ ń rìfáàsì bọ̀. the man was rìfáàsì. ọ̀dẹ̀ fi rìfáàsì ọ̀dẹ̀ fi gbá mọ́tò mi ní títì. and he hit my best on the road. ọ̀dẹ̀ fún mi mọ́kànnì bó ṣe ń bọ́ọ̀lẹ̀ àwọn road traffic tó wà ń bẹ̀ yẹn àwọn ọlọ́pàá yẹn ni ẹ pẹ̀lẹ́ wọ́n ń yíra fọlọ́ ni àwọn ọlọ́pàá yẹn ni. the policeman. Hmm. Hmm. Eh, àwọn ọlọ́pàá yẹn wí pé ọlọ́run ṣeun pé dádì ẹ má bàa fa wàhálà o ó burú o ẹ má bàa fa wàhálà o. Don't try anything. Ó burú o. It's so weak. Ẹ má bàa fa wàhálà o. Don't make trouble with me. Ó le o. It's so tough. Pé ó mọ ọ̀gá ọlọ́pàá o. You know. Ó mọ uh, kọmísánná o. You know the commissioner. Ó mọ DPO. You know DPO. Ó mọ assistant commissioner of police o. Mo ní mo ti gbọ́. Lọ́ba ní mo fẹ́ ṣẹ́jú. Bàbá ìyàwó mi àti ìyá ìyàwó mi. Mo sáà ń wo inú mọ́tò báyìí. tòjó. my name is prophet tòjó. sórí ilẹ̀ tí wọ́n wọ̀n the you just mentioned. ilẹ̀ sàárè rẹ ni wọ́n wọ̀n. they your grave. alákọ̀ọ́kọ́ náà. that's the first ẹlẹ́ẹ̀kejì. the second thing. o lè déédéé kú. you can go home and die. gbogbo omi tó ti gun mọ́tò lọ́kọ̀ọ́kọ́ rìn lọ. wherever you ride a car you have to tread before you die. pé wòlíì ni mí. I will let you know that I'm a prophet. ó ní kẹ́ẹ̀dẹ̀ máa wo. he said look at me. lèmi náà ẹ̀ mo ní wòlíì lèmi. I said I'm a prophet. mo ní ó dá mi mà you recognize me. mi lè pẹ́ nínú gbó kí n tó máa jìyà nígboro oníjà lọ oní tí ọba ṣẹlẹ̀ if it doesn't happen. tí gbogbo tó ní ọba lọ fọjọ́ méje má pè mí ní wòlíì ma lọ́ba dọ̀ òun náà bá dọ̀bà lẹ́yìn títì ẹ dàpọ̀ torí ọlọ́run ẹ dàpọ̀ ẹ má bínú èmi mo jẹ̀bi àmọ́ ah, lọ́ọ́ jẹ̀bi ọjà rẹ̀ mi ó ní mo jẹ̀bi mo náà jẹ̀bi ọjàre mi ó ní mo gbà pé mo jẹ̀bi mo náà jẹ̀bi ọjàre mi ní bá ń bẹ̀ mí started begging me. ẹni tí àwọn èèyàn ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n yẹn bá ń wò mí. begging before. oní yóò rìn mo wíwù. he said he would try. oní wọ́n dẹ̀ wọ́n lẹ̀ fún ti wọ́n lẹ̀ fún ọ̀rẹ́ yìí. they measure the ground for him pé because. mo sọ pé ọ̀yájá lọ ọba ka owó ọba ka fifty thousand fún mi pé thousand and give it to me. kí n lọ fi ṣe mọ́tò mi kí n jọ torí ọlọ́run. repair my vehicle. ẹ dàgbẹ́ má jẹ́ fẹsẹ̀ rin o ẹ dàpọ̀ ẹ ṣàdúrà fún mi mo ní ṣàdúrà ẹ dàpọ̀ ẹ ṣàdúrà olóòní fẹ́ ṣe rìn ọlọ́ọ̀fẹ́ lo ipò fún mi ni èmi náà wà lágbára fún ọ. agbára ni kọ́rẹ́ǹsì tí ayé ná power is the currency that we are oh, spending. wọ́n bá lágbára wọ́n máa yàn ọ́ jẹ pé ẹnìkan ń sàmì níbí mo sọ tẹ́lẹ̀ o máa gbàgbára olúwa o máa gbàgbára olúwa o máa gbàgbára olúwa o máa gbàgbára olúwa o máa gbàgbára olúwa o máa gbàgbára olúwa jókòó tó o bá lágbára wọ́n máa fi ogun ọ̀tẹ̀ borí ẹ o kò síbi tí ọ̀tẹ̀ ò sí o Jeremiah twenty verse two ọ̀tẹ̀ tó o bá di alágbára ọ̀tẹ̀ máa borí ẹ o wọ́n á máa di ọ̀tẹ̀ ẹni tó lẹ́bùn o so ti yé ọ báyìí. do you understand. mi ò lè ṣe programu jọ́ méje ní ṣọ́ọ̀ṣì èèyàn. I can't do seven days program in a church. Òpò ẹnu bá ń sọ̀rọ̀ kí n dáhùn. I can't talk. Mi ò lè ṣe program ọjọ́ mẹ́ta ní chọ́ọ̀chì èèyàn. I can't do three days program in a church. O lè fi nǹkan ẹnu bá mi sọ̀rọ̀ kí n dáhùn. There's nothing you can do that will make me to answer Reason you. Reason ni pé. The reason is that. Mo ní ẹ̀bùn. I'm gifted. Alákọ̀ọ́kọ́ nìyẹn. That's the first thing. Ẹlẹ́ẹ̀kejì. Second thing. Mo mọ bí a ti ń bá àyàn sọ̀rọ̀. I know how to discuss with people. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró yìí you that come in and want to save me for cancer. tí ìbá ní rí yín. if I don't want to see you. mo mọ bí èsì bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ fi dunnú lọ lé. I know how to talk to you and you go happily. kí ẹsẹ̀ pé màá kà yára pé bí òní ní kò sí tí ó ṣẹlẹ̀. nothing can ah, happen. mẹ́wàá ó ṣẹlẹ̀ o. ṣé bẹ́ẹ̀ yẹn lè ń bọ́ mi. you are the one that feeding me. bẹ́ẹ̀ni ẹ̀yin lè ń bọ́ mi. the one feeding me. bẹ́ẹ̀ni òróró tí mo ní wọn rà four million. the whole ṣé mo fo lé ni ṣé bówó tẹ̀ ń fún mi ni mo ń tẹ̀lé jọ tí mo fi rò rò. they give it to me I contributed to buy the oil ebi nu káyé yín ó dìde ebi bẹ lèmi náà ti ń jẹun ebi ń gbà tẹ bá wà òkè lèmi náà wà òkè. I'm okay. sòkè tẹkẹ́ màá wá dédédé pé ẹ wò ó ní ìṣe kánsẹ́lì ẹ bá fẹ́ kú lọ́dọ̀ kú dànù ẹ tí ọba fẹ́ kú wò ó pásítọ̀ nǹkan ti ń jẹ lọ́pọ̀lọ́ rẹ̀ yóò jẹ pẹlẹbẹ ẹ̀yà. níbí màá ti bá yín sọ̀rọ̀. there is a way I will speak with you. ẹ̀yin ènìyàn yìí o. these people agbára mi ò gbé láti ṣe. I don't have the strength. counseling fún yín o. to do counseling. bọ̀tẹ́ nígbàgbọ́ nú àdúrà mi o. but have the faith in the prayer. àdúrà yín gbà o. your prayer has been answered. yóò dẹ̀ rí bí mo ti ní yóò rí. and it will be the way I said. torí ẹ ti gbàgbọ́ nínú ẹni tó pè mí. because you pray, in one that called me. so ìdí nìyẹn. that's the reason. ibi tí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ti ń lùsì lónìí. why so many pastors lose today. ni pé àná ah, mi sọ fẹ́ gbàdúrà. we want to pray. kúnlẹ̀ ká gbàdúrà. and pray. tó bá èmi lọ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ bàtà ọ̀fẹ́ gbàdúrà ọlọ́run ló kọ̀nẹ́ẹ̀tì ma ọlọ́run ló kúnlẹ̀ fún mi ò ní ìdí àtidọ́ kúnlẹ̀ thirty minutes rádaràda ó ní gbogbo yẹn mi nídìí gbogbo yẹn èèyàn ni mí èèyàn ni ọ́ rí mi kájọ sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tó o bá ti dàgbà tí mo rí pé o ti ń dàgbà ó dàbí bá fẹ́ gbàdúrà fún ọ màá ní ọ̀nà ró kó o jẹ́ ìdí ọlọ́wọ́ mú torí orúkún kọ́ má bàa máa dùn ọ́ mo understand yẹ ọlọ́run gangan dẹ̀ mà wípé àìlera rẹ ó lè mú kórúkọ máa dùn ọ́ kí wàá ní ọyẹ kúnlẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ gbàdúrà gbàdúrà gbéraga ní síwájú ìparun bí ìgbéraga bá dé nígbà náà ni ìtìjú dé. ẹ̀bùn wọ́n máa ń dìtẹ̀ ẹni tó lẹ́bùn pásítọ̀ kan lórí òkè kan ní àdúgbò ọjọ́ mi ọlẹ́bùn àwọn pásítọ ẹgbẹ́ rẹ̀ wọ́n rí i pé wọ́n mọ mọ́tò bíi mẹ́ta wọ́n dẹ̀ yà ní wèrè pásítọ yẹn ya wèrè nígbà ọ̀ya wèrè wọ́n wá dé mẹ́nu ọ̀nà chọ́ọ̀chì ẹnu ọ̀nà orí òkè àwọn èèyàn wá ń bá níbẹ̀ bàbá wòlíì kan wá wá bẹ̀ wọ́n wá nàka sáwọn pásítọ̀ yẹn pé ẹ dá o ẹ kà dáwọ èèyàn bóra ni o ẹyẹ ẹyẹ ọkùnrin níwèrè ẹ tó wá dé mẹ́nu ọ̀nà bàbá wòlíì yẹn wá tú lẹ̀ bàbá wòlíì yẹn tú ọlọ́tọ́jú ẹ̀ ọ̀gbádùn sẹ́ẹ̀ mà kọ́ yẹ kọ́ sá ọwọ́ padà sórí òkè padà torí bẹ́ẹ̀ ló ti ń rówó ó tó wá ń ṣe pásítọ̀ níbẹ̀ padà kò tó oṣù mẹ́ta nígbà wọn wá yà ní wèrè padà wèrè lè jẹ́ ń ṣe wèrè oní òòní àwa bọ̀dà sí òò àwa máa rìn káàkiri bí àwọn tó ti bùn lówó rí àwa lọ́ máa dìstọ́pù wọn níbẹ̀ káàkiri wọ́n á wá máa lé títí tí mọ́tò fi gbà tó fi kú. tọ́ ọ bá lẹ́bùn ọ lọ tẹ́. you are gifted you have conspiracy. ah ẹnìkan bíi wákàtí mẹ́wàá gbàdúrà lórí orí fọ́ orí fọ́ lọ ìwọ gbọ́wọ́lé lọ́wọ́ kan orí fọ́ lọ ó lọ gbọ́gbọ́ àwọn tí mẹ́bẹ́ ní ọ̀fẹ́ràn rẹ ni. do you think everyone will love you. pásúrì ó de jerimaya ni ní jerimaya twenty fast two yẹn ó de ni ó ní torí lu ẹ̀bùn ìgbà tó wá túlẹ̀ lọ́wọ́ á ní pásítúrì ní ọ́ pásítúrì ní eré yíká á ní pé ọ̀ ní pásítúrì mọ́ á máa pè ọ́ ní magori bẹ́sẹ̀ búbù àti ìwọ àti àwọn gá bọ́ ọ bá brilliant níbi iṣẹ́ rẹ wọ́n dìtẹ̀ rẹ o wọ́n dìtẹ̀ rẹ o agbára olúwa lọ́ọ́ máa béèrè o tóga rẹ bá fẹ́ràn rẹ wọ́n dìtẹ̀ rẹ o tó o bá ń rówó níbi tó o wà wọ́n dìtẹ̀ rẹ o agbára lọ́ọ́ máa béèrè o kí wọ́n máa gbé ọ kúrò níbẹ̀ ìdí tó o fi gbọ́dọ̀ di alágbára nìyẹn that is why. I mi ò ṣe program ọjọ́ mẹ́ta program ọjọ́ kan mo lè pè mí tí mo lè ṣe ọjọ́ kan tó pè mí gan o lè máa pè mí kí n máa yín mú kí n máa dáhùn torí pé mi ò lè wá sí program rẹ kí n gba owó mi ń gba owó tí bá wá sí program ọlọ́run tí mo wá ṣiṣẹ́ fún yóò san ọ̀yà mi fún mi ìgbà tí mo lọ preach ní church, pásítọ̀ kan wọ́n kó owó fifty thousand wọ́n ní ká fún mi mo ní mi ègbò owó wọ́n ra two bag of rice àti milk popular pastor ni wọ́n gbé wá bíi lọ́sàn-án wọ́n láwọn wá já fún mi mo ní kí ló dé wọ́n lẹ́mí àwọn anìkàwò fún mi mo ní wáyé tẹ́ ẹ̀ gbé wá ní last week tí ìwà chọ́ọ̀chì yín ó ṣe jóni tí wọn á chọ́ọ̀tì yín lẹ gbé wá ẹ máa gbé lọ mo ní ráìsì nílé mo ti wà okay enough kò yẹ kí n gbowó tí n bá wá sí programu church yìí tí n bá ní káwọn èèyàn dá sí sí olúwa ń bẹ̀ yẹn ó yẹ kí èmi náà dá sí ni ẹ̀yin náà wá kẹ́kọ̀ọ́ lára mi àwọn tẹ̀yin náà lọ gbowó lọ́dọ̀ wọn ẹ má gbowó níbẹ̀ mọ́ kọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé rísì tí méje tí fi mínísítà ní sòòrù tí méjèèjì ń pe owó owó tí pásítọ̀ bá pè iye owó tó o bá gbà ìdá mẹ́wàá rẹ̀ ni wọ́n yọ fún ọ kálukú wá ranjú pé owó ó lè bá àrídà mẹ́wàá mú lọ lé àwa fún àwọn èèyàn láfúngbẹ́ àwọn tí ń bẹ nínú ayé wọ́n wà òkè àwọn tí ń bẹ nínú ọlọ́run àwa tì wọ́n bo ẹ̀jẹ̀ tí wọn ò lè san torí a fẹ́ gbowó lọ́wọ́ wọn torí a ní local mentality a gbàgbé wípé bí ayé wọn bá dìde wọ́n lè ṣe wá lóore willingly gbogbo owó tí wọn bá pa ní seventy two hours màá ní ká pè fún instrumentalist kẹ́ fún àwọn pásítọ̀ tó jálejò táwọn pásítọ̀ mi ò pín yòókù kẹ́ fún pé fún one naira kán fún mi lọ́ndrẹ́ tàùsàn kí n fún bàbá orí òkè. ṣùgbọ́n báwọn èèyàn yìí ṣe lọ lé nígbà tádùn àwọn bá gbà tí wọ́n bá ń sẹ́ndì owó sí mi àwọn pásítọ̀ yìí ò ní sí mbẹ̀ mọ́ èmi ni màá mọ̀ gbà á mo túrúgbìn ni mo ṣẹ̀ṣẹ̀ ń retí ìkórè mi àlàáfíà ni. masali kavaruama masa so a a value agbára yẹn mọ. we don't value the power. bẹ́ẹ̀ ni sà ah, hmm, hmm. a value ẹ̀ mọ́ tó o bá da lágbára wọ́n máa pọ́n iṣẹ́ rẹ lójú ẹ sọ̀rọ̀ chapter one verse eleven àìmọye àwọn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ṣe wò lójútù ẹ̀yin kan wà mílíọ̀nsì lẹ fi sí ṣọ́ọ̀bù ṣùgbọ́n ẹ̀ lè ṣàkáǹtì pé iye báyìí ló kù mbẹ́ mọ́ ẹ̀ náwó sókè mbí. ẹ káwọ́ lọ́lẹ̀ put your hands down. torí àìdálágbára ni wọ́n máa pọ́n iṣẹ́ rẹ lójú tí wọ́n bá rí pé ò ní agbára agbára ni èèyàn fi ń rìnrìn àjò sá torí àwọn mẹ́rin tá à ń dín pẹ̀lú àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ ẹbí òkùnkùn ayé àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run mo ṣàlàyé fún yín màmá tó jẹ́ olórí àjẹ́ ládùúgbò yìí ń bẹ ń gbọ́ mi lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí kò jìnnà síbí fúnra rẹ̀ lọ́wọ́ akúnlẹ̀bẹ̀ mi láago mẹ́rin tí mò ń bọ̀ látòrí òkè pé tí mo bá yọ ọ́ lẹ́nu káyé mi ò bàjẹ́ tí n bá dààmú rẹ gbogbo tí mo ní kó bàjẹ́ dákun torí ọlọ́run mọ́ pèpè pa èmi ó ti pa àwọn bíi mẹ́rin nù wa mọ́ tàn pa èmi náà mo fi ọlọ́run bẹ̀ ọ́ mo ní tọmọ yín tẹ́ ẹ dè ńkọ́ ó lè mi mọ lọ́mọ mi mo ló gbé kò sí problem bẹ́ẹ̀ bá ti di tọ́pù mi tèmi ló ti di yín kálukú ọmọ bá tiẹ̀ lọ kálukú dẹ̀ ń bá tiẹ̀ lọ ṣùgbọ́n a máa wá fún mi lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan toró mọ̀ pé ọkùnrin ó ní kò ló kú o ikú ò nípa yín o ẹ ní sẹ̀sìn o ayé ò ní mú yín o mọ̀ra bàbá mọ̀ra bàbá mo kì í yín o ẹ ṣé o pàní ẹ̀ mú wa ọjẹ́ nǹkan rìgìtẹ́nu mọ́lá èmi gbowó ọwọ́ ń tèmi nu. I just take money from her. nítorí náà ní yan àwọn. ṣé bíbí bẹ́ẹ̀ lọ́sọ wípé àwọn alájọrọ̀ kèfèrí. ṣé mi ò qualified láti gbà ni. Am I not qualified to take it? Ẹ́n. Ẹ́n. nítorí náà ni wọ́n ṣe yan àwọn akọ́nisíṣẹ́ lé wọn láti fi iṣẹ́ wọn pa wọn lójú. kó o mẹ yọ̀dà mọ́ ẹlẹ́kẹjọ tó o bá dalágbánu olúwa wọn a máa fi ọmọ dààmú èèyàn ẹrígbà tí mò ń pe ìpàdé ààbò tí mò ń pe léraléra most of these church members wọ́n bẹ́lẹ̀ wọn dáhùn bẹ̀tẹ̀ mi ń gbà á olúwa ààbò ààbò ààbò mo ṣe wẹ́nẹ̀dẹ̀ méje ọmọ ìjọ ìmí ọ̀wá mi mo ṣe sunday mo yarí mo fọ́ omi lé gbogbo èèyàn lórí ọjọ́ sunday yẹn mo wíìkì bí mo ṣe fi ẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n kàn gbé ọmọ mi dé ni ọmọ mi ọkùnrin ó ti lọ. èmi ni mo pè pàdé. I was the one that announced the plan of àṣé èmi náà ni ọ̀tá tágẹ́ẹ̀tì. so enemy I was the one that was targeted by enemy. ó ti lọ. he was gone. and say wonder wonder wonder wonder wonder two hours. fún wákàtí méjì. Ah, mo wá ní olúwa oh, ọmọ kì í kú lọ́wọ́ oníkọlà it is not good for a child to die. máa gbé ọmọ yẹn mọ́ yàrá yẹn. I put it on my chest. nígbà tó pẹ́. after some hours. omi wá ẹ̀mí rẹ̀ sojí. and he was restored. ó lajú sáyé padà. he came back to life so kó wá jẹ́ pásítọ̀ tí máa pe àdúrà tí èé gbàdúrà tí ó máa ṣe ẹgbà dáadáa ẹgbàdúrà yẹn dáadáa ẹnìkan ẹgbàdúrà yẹn dáadáa ibi ogun ti ń ja ọ̀pọ̀ àwa pásítọ̀ nìyẹn adé pé àdúrà fọmọ àjọ àwọn ìgbàdúrà ogun ti ń jà wá dẹ̀ ju tọmọ àjọ lọ́gbà mi èmi ọ̀fẹ́ fogun mi jà ọ́ ẹ bá mú àlọ́ lẹ́nu àbíta èmi ọ̀fẹ́ fi ogun mi jà ọ́ communicate with my body. ó ní mo fi ní kọ́ ọ máa gbàdúrà èmi náà kì í gbàdúrà gbógun mi ọba sẹ́ tó ọba ṣe mí lóore kó o má bàa ní problem gbógun rí ọba sẹ́ wò mí mèmí gangan máa ní problem lọ́dọ̀ ọlọ́run torí olúwa ti so ọkọ̀ mọ́ mi ìdí tí mo fi ń tì ọ́ sínú àwẹ̀ àti àdúrà nìyẹn pé ẹni ogun tí bá ń jà ọ́ ọ gbọ́dọ̀ sẹ́ ẹnìkan ń sàmì níbí gbogbo ẹni fẹ́ fọmọ dààmú rẹ ó máa ọmọ kan ṣoṣo lónìí àrùn wárápá sì ń dà láàmú ìyá rẹ̀ sì torí ìtìjú ọ̀dẹ̀ kọ́ ọmọ lẹ̀ ọ̀dẹ̀ lọ ó kú bàbá olówó àtọmọ tó ní wárápá wọ́n ọwọ́ agbéwádùn àwọn pétérù pétérù wá ń ṣe tuẹ̀ holy spirit oh, tuẹ̀ holy spirit tuẹ̀ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ọ a ní ẹ̀mí mímọ́ a ní ìgbọ́wọ́lé a sì ní ìmísí rẹ̀ ṣé kí n ṣàlàyé ẹ̀ fún ọ báyìí ní ẹ̀sìn. láàrin gba fóònù mi tí mo bá fi fóònù mi sí lọ́wọ́ ẹni bá ti pè mọ́ rìsífù kọ́ gbogbo ẹni bá pè tó bá nígbàgbọ́ gbogbo ń tó bá sọ fún wọn màlẹ́kà mi ni ó máa ṣe fún wọn. it is my angel that grant them their request. ìmísí yẹn ní ṣiṣẹ́ lára rẹ o. the inspiration is working in it. tòtẹ́ yẹn bá wá ń sọ pé bọ̀dá ń gbàdúrà fún mi ogún dẹ̀sẹ̀ tó bá rò pé òun ti kún kò tí ì kún o ìmísí ni o ẹ rí i pé àwọn ọmọ ẹ̀ ó tó di ìgbà yẹn wọ́n ti gbé ọwọ́ ní aláìsàn tó ti ń gbádùn ó tó dìgbà àwọn gbogbo ara parí ẹ ṣùgbọ́n wọ́n gbàdúrà fún ọ̀lọ́ ṣùgbọ́n gba Jésù débẹ̀ tí Jésù dé Jésù gbé ọwọ́ lé ẹ̀mí yẹn bá ilẹ̀ ọ̀fà wo la yé ta ọ́ tàbí tí wọ́n ta ọmọ rẹ̀ àṣẹ jáde sí ọ láti ọ̀run wá ẹ̀yin wo lẹ sàmì ọ̀fà yẹn bá ilẹ̀ jáde lára. ẹ jókòó. have your seat ẹlẹ́ẹ̀kẹsàn-án. ninth. tó o bá ní agbára nínú olúwa. if you are not strong in the Lord. wọn ní respect yẹ. nobody will respect you. second king chapter two verse twenty-three. second king chapter two verse twenty-three. nobody will respect you. òsè ń ta pọn ẹlẹ́. agbára ni máa mú kán respect you. The is God that makes you respect you. tí wọ́n bá máa bẹ̀rù ẹ. you. agbára ni ó bẹ̀rù ẹ. it is God that made them be scared of you bẹ́ẹ̀ wọ́n ní kò sẹ́ni tí ó bẹ̀rù ẹ̀. nobody respect. so agbára ló máa mú ká bẹ̀rù ẹ̀. his power give them power. bọ́ọ̀ bá wí pé ọlọ́run tí mò ń sìn. God am serving. yóò máa ṣe báyìí fún mi kó tó dọ̀la. you do so to be born tomorrow. jẹ́nbàrí kórì bẹ́ẹ̀. he dey realize that it comes to pass. Ah! Ha á bẹ̀rù ẹ̀ o. they will be scared of you. agbára láyé fi rẹ̀. àní respect yẹ. agbára láyé ń bọ̀wọ̀ it is power the world respect. agbára láyé ń tẹríba fún. it is power the world honor. agbára láyé ń kí. it is power the world regard. agbára ni wọ́n ń forí balẹ̀ fún. it is power the power the agbára ni wọ́n ń yìn. it is power the praise. agbára ni wọ́n ń pè ní dadi. it is power the call. agbára wọ́n ń pè ní bàbá. it is power the call. agbára wọ́n ń pè ní ẹgbàdúrà fún wa. agbára wọ́n ń pè ní ẹgbẹ́ wọlé mi lórí. it is power the call. ṣé o lè délé lọ bẹ́ẹ̀ nìkan tí ọ̀làgbà kò ní ọgbọ́ wọlé ọ lórí bọ́yọ̀wọ́ rẹ̀ gan bọ́yá ogun ogun ogun ìlànà bọ́yá ìlànà ń bẹ lọ́wọ́ rẹ̀ kó kó ìlànà ọ̀ lórí. ìránṣẹ́ ọlọ́run kan bẹ. a minister of God. kò ní ọwọ́ kò lọ́wọ́ kò lọ́wọ́ báyìí ìka ọwọ́ rẹ̀ gbé ọwọ́ ọ̀tún ẹ̀. his right hand. ìtọ́ ẹ̀. authority is there. mọ́tò wa máa tò sí ọ̀dọ̀ ẹ̀. and people you see, say this in. tó bá gbàdúrà fáwọn èèyàn àwọn èèyàn sọ pé rárá. people say no. ẹ tutọ́ sí mi lórí. just spit on my head tí ìtọ́ bá kàn wọ́n lórí gbogbo tí wọ́n bá fẹ́ láyé yọ tẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n dẹ̀ bẹ̀rù ẹ̀ wọ́n èrí ife wọ́n ní à ah, ah, ó lé o bàbá àkàndí ẹ̀dẹ́ wọ́n lọ kí bàbá ọba dáre bàtà ń débẹ̀ ẹ mọ̀ pé protocol pọ̀ lọ́dọ̀ bàbá ọba dáre wọ́n ní wo dúró ta àwọn ní wo dúró ta bàbá àkàndé wọlé bàbá àkàndé ẹ̀dẹ́ wa ń sọ fún bàbá ọba dáre ta ni wo ọmọ yìí mo kìlọ̀ fún ọ kó sọ́ra ẹ̀ ẹnu pé bàbá ò ní protocol ẹ bá lọ bá bàbá ẹ bá lọ bá kàndé ẹdẹ ń sùn wọ́n sùn náà lé bàbá sọ wípé bí o sún mọ wà lé ẹ má dé mọ́lé mo sùn mo jáde bọ̀ ẹ má dé mi mọ́lé mi ò sùn. ẹnì kan náwó síwájú àṣẹjáde sí ọ láàárọ̀ yìí lórúkọ bàbá. in the name of the father. ọmọ of the son. àti ẹ̀mí mímọ́. and holy spirit. agbára. power. tí a yóò fi máa bọ̀wọ̀ fún ọ. that the whole world to regard and honor you. agbára. power. tí a yóò fi máa bẹ̀rù rẹ. that make everyone to be scared of you. agbára yẹn bọ́ọ̀lù ayé rẹ. receive power amen. amen. ẹ jókòó. be seated. ọmọ pastor yẹn wá dá wọn dúró ta. and the pastor come out. wọ́n lò twenty minutes. nígbà wọn wọlé. ọmọ bá àbá kan dé pé. bàbá àbá kan dé pé ọmọ kí ni ọ. bóyá ọmọ lò protocol ma àwọn ọmọ wèrè tó fi ta tọ́jà mi dúró látẹ̀ kan tọ́jà wọlé bàbá babaláde bá ní wọ́n mọ̀ bínú dade wẹrẹ bẹrẹ apologize ibi tọrọ lọ́wọ́ báyìí wọn kàn gbariwo níta ni kí ló ṣẹlẹ̀ wọn ní pásítọ̀ tó wà lẹ́nu ọ̀nà ti ya wèrè ọ̀rọ̀ ta the same that you are talking about is that insane fellow that you outside. bàbá àpọ́sọ̀ ayọ̀ babalọ́lá ọgbà àwẹ̀ biribiri ọjọ́ mẹ́sàn-án ọwọ́ abẹ́ bírèkì ọmọbìnrin tó wá ń dáná fún wa wọ́n wá ní kó dáná nígbà tó ọmọbìnrin yẹn dáná wọ́n wá ń sọ fún ọmọbìnrin yẹn wípé ah, ah. Ah. nígbà tí kí ló dé látàárọ̀ tó ń uh, dáná tó ò tí ì dáná tán nígbà tí ẹ fẹ́ pé nǹkan kan rán pẹ̀lú orí rẹ ṣe é ṣe ìdáná sẹ́lù rẹ ti. Nothing Nothing is is with your pàṣẹ pé kankan I told you to get ń pògì lásán ọdẹ pògì dọ́dọ̀ wọn ọdẹ bu eru lé lórí. and he, uh, he pour ashes on the pap. wọ́n dẹ̀ béèrè pé a èwo lélẹ̀ ó ní mo pò mo bu ṣúgà sí mo pò mo bu ṣúgà sí mo pò eru lórí ògì bàbá bàbá ọlọ́ba béèrè pé olúwa kí ló dé olúwa ni ṣé bí wọ́n lọ sọ pé nǹkan kan pẹ̀lú ọpọlọ rẹ̀ ọpọlọ rẹ̀ ti yí nù ó tó gba biribiri mẹ́sàn-án kó tó gbà lọ padà. you have nine days of dry fasting before the spirit of insanity will lift him. àṣẹjáde sí ọ. authority locate you. ẹnìkan wà níbí tó sàmì. somebody say amen here. agbára jésù. power of jesus. tó o máa fi ṣiṣẹ́. na make it work. tó o máa fi rí ayé gbé. na make it live currently. agbára yẹn wọnú ayé rẹ. wọ́n jókòó wọ́n bù ní apárigòkè lọ apárigòkè lọ apárigòkè lọ apárigòkè lọ apárigòkè lọ ó ní ẹranko bíárì bá ń fa àwọn ya ọdẹ fa àwọn ya lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni sà tó o bá da lágbára ní olúwa wọ́n máa pọ́n ọ lójú jerimaya fifty thirty three ó ní báyìí lolúwa wí àwọn ọmọ israẹli àti ọmọ juda lájò máa ń pọ́n lójú àwọn tó ń kó wọn náà tó kó wọn lójú àwọn tó lájùmọ̀ pọ́n lójú wọ́n dì wọ́n lọ́wọ́ mú ṣinṣin wọ́n kọ̀ láti jọ̀wọ́ wọn lọ́wọ́ lọ olùràpadà wọn lágbára olúwa wọn gbógun lórúkọ rẹ̀ ní jíjà yóò gbé ìjà wọn jà kó lè mú ilẹ̀ wọn sinmi lọ́wọ́ ogun kó lè mú olùgbé bábélì wọn rí gẹ́mọ̀bà wọn ò lójú wọn gbọ́dọ̀ di alágbára nínú olúwa ayé a máa pọ́n èèyàn lójú ayé a máa pọ́n èèyàn lójú ayé a máa pọ́n èèyàn lójú ara ìpọ́njú ayé ó ní fíìmù tẹ́ rí lẹ́ẹ̀kan the scenario is not quite long. ṣé ẹ ti rí wàhálà kan. you can see what I'm talking about. olówó ìdílé wọn ni bẹ̀tí wọ́n lọ sìnàwó lé ọwọ́ anáwó pọ̀. she was the breadwinner of her family she went for education, her family and she was spend money over there. ṣùgbọ́n nígbà tí ogun dé ọkọ lọ. but when Batu go to the bar husband left her. ẹ̀gbọ́n lọ. àbúrò left her. paul dẹrù ìjọ èmi ni mò ń gbé bùkátà. lẹ́ẹ̀kọ́ tó bá ti wá bá wọn. sometimes i never that way that is my responsibility. To the family of yọjú mọ́ ṣùgbọ́n ní jòní òní ń gbé ẹbí ó ń fowó yangàn jòní wòmí owó kọ́ ni wọ́n fi ń sakọ o agbára ni wọ́n fi ń sakọ ètè ẹ̀yin tẹ́ ẹ máa ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wékè kí ẹ lè mọ̀ pé mo wà òkè mo wà òkè ẹ̀gbọ́n mi sì pè mí jẹ̀ta pé kékeré báyìí sẹ́ndì èlùbọ̀ láǹfún orí àmánéjì àrígàrí ànígàrí díẹ̀ nílé a sì mú gàrí ẹ má sẹ́ndì láǹfún ọmọ ìyá mi ni ọmọ pé mo ní ten thousand dání. he didn't have ten thousand naira with me ìwọ lọ lé ọlọ máa wọlé family ọmọ tẹlẹ bí ìgbà tó jẹ́ pé wọ́n lọ lọ́hùn. as if you are God. kí ni mo fẹ́ lọ ṣe ń tell me my mission at home. ọba àlù wa gẹ́gẹ́ wá mi wá bí mo wà láti wá kí mi ọba sẹ́ndì mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ de ọba nìkan bá wọn ké ewì wọn ké ewì ọba sẹ́ndì ẹ̀ sí mi ọba fáwọn tí ó kéwì lówó kí mo fẹ́ wà lọ lé mọ́. wọ́n ṣe ìnáwó eléyìí omúgèlè wọ́n ṣe tán omúgèlè ó sì lágbára ìwọ́n lọ pààrọ̀ aṣọ sí èyí bí ó bèèrè lẹ́ọ̀ndì ọ̀dà mọ̀ pé one thousand one hundred and fifty one láyé. this word is up to one thousand fifty. one One thing about me nǹkan kan nípa mi. wòmí look at me. tó o bá ń send message sí mi. you send message to me. tó bá jẹ́ èmi ni mò ń kà o. if I'm the one reading it. táìmù tí mo bá wà òkè. when I'm okay. tó o bá ń sọ pé kó o sick. if you are telling me you are tí mo sọ pé God will deliver you. and I tell you God will deliver you. tó o tún send dọ́kẹ̀ kó o sick God will deliver you. and bá sọ pé message yẹn léraléra. if you are sending me. màá pè ọ́ fúnra you myself. I don't joke with your life tó o bá lọ fẹ́ gbàṣẹ́ màmá pè ọ́ tó ti bọ́ sí ọjọ́ tí sẹ̀ ń bá ti bọ́ sí kí ni pé kọ́ọ̀lù ẹ̀ máa wò tó o bá pè mí gan mi ni máa gbé dáadáa mọ́ kó o má bàa máa rò pé àbí wọ́n fẹ́ gba owó ọ̀nbá tèmi lọ ni. this is how I live my life. ó ní mo fi yànnà náà fún yín pé ìtọ́jú orí afẹ́fẹ́ kìí ṣe fún owó àsọtẹ́lẹ̀ wòlíì kìí ṣe fún owó ẹ̀yin tẹ́ ẹ̀ máa fún alówó ẹ̀yà lè ní ẹ̀ra dátà àbí ẹ̀ra kankan ni ṣùgbọ́n àtọ́jú orí afẹ́fẹ́ àfi gbàdúrà ni nígbà bá gbàdúrà láàárọ̀ tí mo ní ẹ̀kọ́ rẹ ti àdúrà yẹn lẹ́yìn àtọ́gbà lálẹ́ ẹ̀kọ́ rẹ tàdúrà yẹn lẹ́yìn ó yẹ kẹ́ ẹ dè mí mọ́ ni kẹ́ ẹ máa nà mí mọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa pé ìkà ti ń sọpọ́ lọ́wọ́ mi. that is wrong with me upstairs tí mo bẹ̀rẹ̀ programu tí mo gbé account number church torí programu àrùn àtàlẹ́ program àdúrà lálẹ́ ẹ̀kọ́ rẹ̀ tàdúrà yẹn lẹ́yìn. use offering to give. ni. that is nonsensical poverty. ṣé bá a after one to pray àwọn tí wọn ń pèbè tí wọn làwọn fẹ́ máa ṣe advert márùn. those that come na the whole. àwọn kan náà fẹ́ máa fún ní two thousand seven per week. àwọn kan náà fẹ́ máa fún ní three thousand two hundred per week. some say they will give me dollar per week. three thousand two hundred three thousand two hundred dollar. three thousand àwọn kan two thousand seven per week. wọ́n ní next two làwọn wọ́n ní product márùn làwọn máa polówó ní ọ̀sẹ̀ three thousand two hundred transfer. Transfer. times four ọjẹ́ how much is that? ó ti lọ bí thirteen thousand àbí dọ́là bí bíi bíi èlò nù bíi six million ní oṣù àbí six million ṣé n tó lù wá rán mi kí n lọ ṣe lọ́nà láì tí advert ni. Is that the assignment given to me by God to do online is it to advertise products sẹ́rí tí bá ti wá bẹ̀rẹ̀ kínní tí wọ́n bá ti gbà kò ní pé ọ̀sẹ̀ mẹ́fà àbótú mẹ́rin tí ìfi máa kàbùkù online torí mo ti tọwọ́ bọ̀ bí tí olúwa ọ̀ràn mi èwo ni lọ wàásù ni èwo ni lọ sísọjí ni èwo ni tèmi pẹ̀lú advertisement. Why must I be advertising products on the platform? so ní mo fi máa sọ tí wọn bá flag program máa ní ẹ flag program ní kọ̀ọ̀kan mi o tó lùwà ní ma dìlíbà lè mi dìlíbà bọ́dẹ̀ dìlíbà program mo kó n bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ̀ já wọn tó fẹ́ gbàdúrà ráyè gbàdúrà orí yín lolúwo ti béèrè ẹ̀bi wọn ọ̀kan yẹn mi. ask you about their thing on you no me. àwọn kan tí mo kàn máa ń ṣépè fún àwọn tí ń lo account number mi wọ́n ti tún lò láàárọ̀ yìí àwọn tó lọ wọ́pọ̀ àkáǹtì gtb àkáǹtì yẹn dà ọmọbìnrin yẹn kó àkáǹtì yẹn láàárọ̀ bó lọ́kọ sí gtb account gtb náà ó bó àkáǹtì lórúkọ láti fi gbowó gtb uba access bank àwọn báǹkì tó lóko ní nàìjíríà wọ́n béèrè lọ́wọ́ uba wọ́n lẹ́kọ̀ọ́ta àwọn náà ti forúkọ mi ó kún àkáǹtì nàìjíríà gan ti ní pọ́blẹ́mù kọ́lọ́mbà wà bẹ́ẹ̀ wò ni mo máa gbé ọwọ́ lé òróró máa gbé ọwọ́ lé gbogbo èèyàn lórí ìjì lórílẹ̀‐èdè kọ́mọ kan ọ́ o tó lu abámisọ nìyẹn ká tó jáde lọ lónìí ẹ̀yin You that bẹ lọ́nláìn ẹ̀yin náà máa tọwọ́ bọ òróró tó ẹ̀ pásítọ̀ ẹ lọ gẹ́ẹ̀tì òróró fún mi màá máa tọ gbogbo ọwọ́ bọ̀ màá gbélé wọn lórí mi. I will lay my hands on everybody's head. so kí ló kó èmi tí mo wá látòkò tí wọ́n fi ń gbowó o owó kí ni wọ́n fọ́ ọkọ mi gbà. why are they using my one send message mama yẹn ló ń send fifty thousand sí wọn. mo lé mi kọ́ mo lé mi ń bá tèmi kí ni mo ní tẹ́ bá fẹ́ send owó ṣé bẹ́ẹ̀ rí àka nàmbà chọ́ọ̀chì. wọ́n lẹ́ nìyẹn sọ pé ẹ má send ẹ̀ sí unity o torí unity yẹn máa ń pẹ́ kó tó sanwó gtb lẹ send ẹ̀ sí. mo lẹ́ni tí ń bá yín sọ̀rọ̀ bá èmi màmá bá yín chat ṣeré lórí fóònù èmi ẹnìkan sàmì. somebody say amen. o máa gba agbára olódùmarè. amen. ìbáwọn báńkì tá à ń gbowó sínú. these are reputable banks in this country. àwọn báńkì tá a rí láìlè lórí. the bank we rely on. sí báwọn náà. these are the banks. ìbáwọn báńkì tá a pè báńkì nù ti ebi mo ní BVN wọ́n tẹ̀lé wọ́n kún àkáǹtì ló kọ́ mi tí wọ́n ò rí ń tí wọ́n dẹ̀ lọ́dún. They are everywhere. They are everywhere who do you want to trust. àlẹ́fẹ́ gbọ́kàn náà. àwọn olódodo. we are looking for the righteous. àṣẹjáde sí ọ. authority location. ẹnìkan sàmì. somebody say amen. no àmì méje ni o ṣe. say seven amen. o máa di alágbára nínú olúwa. amen amen amen amen amen. amen amen. dọ́kọ̀ ojú ẹ̀ńtà lè tọ́ méjì yòókù tó o bá di alágbára wọn ní gbà kó o nípa o they won't allow you to make an impact ẹni bá sì nípa láyéláyé mọ̀ o that is what they were irinwó wòlíì four hundred prophets wọn àforíbalẹ̀ fún báàlì ẹ̀ẹ̀kan ni wọ́n jẹ lójúmọ́ èláìsà ló lo ìgbà wọn mọ́gbà wọn nípa láyé tí wọ́n fi lórí fifty prophets wọ́n gorí òkè lu àwọn ọmọ wòlíì elisa ló lo ìgbà àwọn ọmọ gbà òjé wọn ó nípa láyé tí wọ́n fi kú o tó o bá fẹ́ nípa láyé wà á da lágbára o orí àwọn tó lágbára wọ́n sọ àwọn aláìlágbára da aláìnẹ́pa. they are making those that are powerless to make an impact. no na ibi ayé dé sè. the state of the world agbára ni currency ti ayé na. power is the universal currency. àwọn tó dọ̀ dúró lágbára jù ọlọ́wọ́ fi dọ̀ dúró. those responsible delay they are more powerful than you are. ọjọ́ tó o bá borí wọn ni wọn náà di òmìnira. that is why you become a giant. ọjọ́ dábìdì pa Gòláyà David kill Goliath. ó náà di òmìnira. he became a giant. ó di òmìnira tí Sọ́ọ̀lù náà bẹ̀rù. that saw was scared of. how can I call myself a prophet. máa ṣe pé àmì ní wòlíì. mo pèrè àmì ní wòlíì rẹ. I don't want a prophet. ọwọ́ àlọ́ ológun kan. I said that about you. ọwọ́ sọ fún mi. I told you. ọwọ́ pé ọjọ́ kejì. and I told mo rí àwọn àgbà kan. I saw them. ọwọ́ abá mi. they came to me. wọ́n ní má dáwọ́ lẹ́sẹ̀ rẹ. ó yẹ kó sọ fún mi pé dáàdi orí yìí dàrú. you are totally crazy. bẹ́ẹ̀ni. yes tẹ mọ báwọn àgbà jẹ ni kí ló pè mí àtàwọn àgbà pọ̀ táwọn àgbà file wá bá mi pé mọ́gbà tó they are wasted already. Eh, eh, ọmọ tó pé yèyé bí njó ni kí ni mo wí ó ní òní dáa fún yèyé yèyé kí wọ́n mọ̀ ní problem pẹ̀lú mi. she have a problem with me. ìbá yèyé jẹ ìbá yèyé mu. I am not dining or drinking with the ìbí kankan bá wọn ṣe pọ̀. I have no relationship with them. màá ṣe wá bẹ́ẹ̀ gbàdúrà fún yàn tí màá ní mo rí arúgbó ìyá arúgbó oh, kan ọba bá mi pé má dáwọ́lé sẹ́wọ̀n àwa la wà ń bẹ̀ uh, àbí kí n ṣépè fún kọ̀ǹgọ́ ọmọ tèlé ké kú. I must cause that that she must not get to her house before she die. wo bí abadé lónìí. look at the state of life. ibi abọ́rọ̀ sí ẹ̀rànṣẹ́ dénú. this way ẹ̀mú rẹ̀ nìkan ọyọ sí mi ó ní gbọ́dọ̀ gbàdúrà fún yín ní gbọ́dọ̀ gbàdúrà lójúmọ́ lòun rẹ̀ yàn ti yọ sí ọ ọ̀gá lọ́ọ́ kéésàrà rẹ̀ nǹkan ti ń ṣe ọ́ díẹ̀ díẹ̀ lọ́kẹ́ lọ́ọ́ mójútó ọ if you call yourself a man of God tọ́ wa ń sọ báyìí nìkan ní ọmọ gbàdúrà àbọ̀ gbàdúrà fún yàn ogun ẹni yẹn sẹ́ ogun yẹn wá ń jà ọ́ ò ní nínú title lásán pastor pastor is the title. mi ese doctor. i'm not a doctor. mi ese bishop. i'm not a bishop. mi ese apostle. i'm not an apostle. mi ò joyè kankan. i have no special title. prophet tí mo tí mo tí mo jẹ gan. ìmọ̀ bí ṣe yọkù. i don't know how to read the bible. mo fẹ́ dọ́gbọ́n yọkù. i want to study the bible. kẹ́ ẹ̀ máa pè mí Táíwò i'm not Táíwò bẹ́ẹ̀ ni. that's it. èmi ò ní díẹ̀ mi ní di oyè sami ó dùjọ oyè lọ. wọ́n náà fẹ́ yọ oyè wọ́n náà fẹ́ yọ oyè ẹgbẹ́ ká wọ́n fẹ́ ah, dìbò ẹ wà nínú àwọn tán nominate mo ní kí lẹ̀ nominate mi fún ṣé mo ti ráyè ayé ara mi níbi tí mo ráyè mi ti ẹ má nominate mi o don't nominate me èmi ti sẹ́ lọ ni o ní máyà ni mi mo ti sí olúwa ni ẹ jẹ́ má ti sí olúwa lọ ẹ má fi mi joyè ẹ má fòye jẹ gbéraga ẹ má jẹ rògbé mọ jẹ nǹkan fùlùfùlù lásán ni mi ọlọ́nkàn lò mí ni èèpẹ̀ lásán ni mi ẹ má jẹ́ n sọ̀rọ̀ àmì ní babara ètí ìlú kí n má sọ pé mo tó. what i'm not up to and i be bragging that i'm up masama maria kaba tó o bá di alágbára ọ̀tá lè di ọ̀nà Mósè létí òkun ọ̀nà dí Olúwa gbé Mósè òkè gbèmí ni ọ̀nà dí ah, ah. náà ọwọ́ rẹ sókè náà ọwọ́ rẹ sómi ọ̀nà máa là gbogbo ẹ̀yin tọ́nà dí mọ́ àṣẹ jáde sí ayé yé ọ̀nà ńlá níwájú yín láàárọ̀ wọ́n yá máa bọ̀ àti dí àkókò náà. now it is time bọ́bá wa wù ọ́ láàárọ̀ yìí. if you like this morning. máa fi akọ béèrè. we show you the way. how to do it. ẹ̀rọ olúwa oh, bọ́ọ̀ bá rẹ́dì. if you are ready. kó fún mi lágbára. gbé báàgì ẹ mára o gbé báàgì ẹ mára o mo bísí olúwa I am busy o lord tó o bá rẹ́dì but when you are ready fún mi lágbára empower me tó o bá rẹ́dì if you are not ready kó o yọ̀ǹda mi release me ah, ah. àwọn alágbára wọ́n fi bá gbà wò mí yèrè pé ẹ̀mẹ̀tẹ́gbè yéèrè pé ó ní mo fi bẹ̀rẹ̀ agbára ìgbà tá a fẹ́ gbé mi àti pásítọ̀ yẹn àìsáyà ni máa sọ pé a ti fẹ́ bẹ̀rẹ̀ àbí a ti ayèrè pè sínú ibì hmm. kan akónú pílẹ̀tì kan a máa wá bọ́ra alẹ̀ fáìtì lọ wà nídìí wa wọ́n máa wá bu yèrè pé yóò wá mú ẹlòmí lára wa èmi náà ó bu àwọn ẹlòmí á látòkè nílẹ̀ arọ ma yún wa sẹ́mi arọ ma yún yẹn gan awa ma se iná iná agbára power amagbera iná agbára agbára yọ ma yún wa lọlẹ̀ ama ọ̀ra ala yọ ma kó sẹ́mi pàṣẹ gbàtà ń béèrè náà tá a bá ti làágùn báyìí the moment we start sweating yèrè pé kò rí ogun lójú yóò dá the first sweat it will render impotent. bá a ṣe ń build ẹ̀ nìyẹn we started that way. mo tó wá lọ bọ́ sọ́dọ̀ ọ̀gá kan tó ya wèrè ọ̀gá yẹn ní anybody tó bá train lọ́dọ̀ rẹ̀ wèrè ni bàbá yẹn ń wò tí ọba gbàdúrà fún wèrè kí wèrè ọ̀sán ò ní sọ ní sàn. he won't ordain you as a pastor no ordination. ọdún mẹ́ta tá a bá lò after three hours. hours sọ fún yín pé ordination yín kù ọ̀sẹ̀ mẹ́ta bí ọ̀sẹ̀ méjì ìwọ mú wèrè lé ìwọ mú wèrè lé àwa pé atọ́dọ̀ wèrè kọ̀ọ̀kan tẹ́ ẹ bá gbàdúrà fourteen days fún wèrè tí wèrè ọ̀bá lọ lára rẹ̀ ó tún di next year kẹ́ẹ̀tọ̀ kẹ́ẹ̀tọ̀ ordination àwọn next batch lẹ́tọ̀ọ́ àtọ́ ẹ̀fẹ́ lè nù he will tell you that you failed. so àti máa gbàdúrà lẹ̀ ẹlòmí ọmọ kókó pé olúwa oh, jẹ́ wèrè o ti ẹ̀sán lónìí bí n bá parí ọdún mẹ́sàn-án kò tó bẹ̀rẹ̀ padà. and the day they ordain me lẹ́yìn roman again. bẹ́ẹ̀ ni sà yes sir. ẹlòmíì lọ́dún méje ti tẹ́jọ́ ọdún mẹ́ta ó padà sá lọ káyìn nígbà wòye say he took his e wine that madness remains. kótó ni pé wọ́n gbà tọ́dọ̀ wèrè. before the àti wọnú gbọ́ àdúrà lọ. you must have láti máa sọ agbára mo fẹ́ dẹ lomi. I want to become a new creature. gbogbo àtàwọn máa dọ́dọ̀ wèrè. by the time we are approach on that matter. wèrè yóò nílé wojú wa. ọwọ́ kàtà lómi bá gbọ́wọ́lé wèrè báyìí. the moment that person is on it the spirit will leave. wọ́n kà máa jó ni pé. and be dancing olúwa ti ṣe o God has done it wà á dúpẹ́ I am here to give thanks ó ti wà nú àwọn ordination nù àwọn tí wèrè wo ti gbàdúrà àwọn ọmọ sọ pé àti ìmọ̀jọ́ tá a lò ní wèrè ọ̀sán a lọ torí kò ní fún wa ní certificate a ní wọ́n tó lè wo wèrè sàn ọmọ àparọ̀ gbowó nú ayé. you be telling lies to make money.

jésù ẹ̀mí mímọ́ o iná bẹ̀ lára mi o ó ń bí ẹ̀mí mímọ́ lọ́wọ́ o ó yá jáde ó yá jáde ó yá o ó yá o ó yá o ó yá o ó yá o ó yá o ó yá o ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde jáde jáde jáde jáde jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde jáde jáde jáde jáde jáde jésù olúwa wá. ẹ̀ẹ́mẹ̀ta lẹ́gbàá o you ask for the time. wọlé tẹni tẹ wà tẹ tẹ tẹ wọlé tẹni ẹni pé fúnra mi ni mo mójútó yín bí ìsè mójútó yín fọdún méjì. ọbẹ̀ tà kẹ́yà máa fọwọ́ ṣe nǹkan fáwọn. it's better for me to give it out to people than is it ẹnna wọ́n yókè. lift up your hands. tí ọba jáde wàhálà ni. without it coming out is a serious problem. alágbèrè ò lè gbẹ̀mí mímọ́. and a church of an economic ministry. oníbìrì ò lè gbà. where is the dictator can receive it. ọ̀bùsí ò lè gbà. the strong can receive it. alárèkèrèkè ò lè gbà. where is the strong can receive it. ejò ò lè gbà. snakes can receive ò lè gbà. lies can receive it. oníjà ò lè gbà. where is king malachi. ẹgbọ́wọ́ yìí sókè. lift up your hands. kí ni bẹ lára mi. that tí ò jẹ́ gbẹ̀mí mímọ́. the inner sweet from the holy spirit. jáde. come ọ̀nà nínú nínú gbọ́lá wà ní yóò tó gbà yín lé oyá jáde oyá jáde oyá o oyá o oyá o oyá o oyá o oyá o jáde jáde jáde jáde jáde jáde jáde jáde oyá o oyá o oyá o oyá o oyá o oyá o oyá o jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde.

jésù olúwa wá. wálé yínká láìdé. Yes, sir ẹ̀yin ni ẹ bá mi gbé fún ọdún méjì gbáko. you live with me for two years. gbogbo ẹ̀bọ̀ tí mo ní tẹ́ ẹ̀ bá táàpù ẹ̀ ẹ̀yin ni ó dùn mí jù láyé fún jù. láàrin. you pay my heart for all of you yes sir. Hmm. tẹ́ ẹ̀ bá táàpù ẹ̀. if you don't tap all these gifts for sọ ma pé àwọn ẹ̀mí búburú ojú ọ̀nà ẹ kí n máa túmọ̀ lẹ́nu. I supposed to work on the evil mo wà ní orí òkè ọlọ́nkọ́lé. I was at ọlọ́nkọ́lé sunday. olúwa sọ fún mi pé ọmọ àtàn fẹ́ kú. that somebody died. bí àwọn èrè fẹ́ pa. to kill her. church sì ni wọ́n fẹ́ pa ah, sí. and he wants to kill her in the church. kí n máa lọ church. go to church. ẹ wà pẹ̀lú mi níbẹ̀. you dẹ̀ gbé mọ́tò. and ń bọ̀ wá sí church àwọn pásítọ̀ dẹ̀ rí mi tí mo dé láago mẹ́fà wọ́n ní kí ni wọ́n wá ṣe mo ní wọ́n á ṣe kankan wọ́n dẹ̀ rí ọmọ yẹn bí mo ní àwọn oníná fẹ́ pọ́ láago mẹ́fà ó ní bẹ́ẹ̀ ni àwọn èmèrè ó ní ẹ ó nígbà wo ló ṣe èmèrè ẹyẹ èmèrè ẹyẹ wà ó ní kò tí pẹ́ tó ń jọ ìwọ̀n wọ́n bá jókòó lé àná mo ní kọ́ máa bọ̀ mo ní bí wọ́n fi pa ọ́ mo ní kò yé mi sẹ́yìn lójú ẹsẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmèrè ẹyẹ wọ́n dẹ̀ kó wá sí igi ìbẹ́pẹ tí mẹ́nu lé àwọn alárin ń bì kí ni mo ní kẹ́ ẹ ṣe mo ní kẹ́ ẹ lọ gégi ìbẹ́pẹ ńdànù àwọn ẹyẹ yẹn dẹ̀ fò wá ọmọ yẹn dẹ̀ wò wọn báyìí ó dẹ̀ tẹjú sí wọn ó dẹ̀ rẹ́rìn mo ní you are very stupid mo ní o kọ òǹdíjú sáwọn tó fẹ́ mú ọ dín pẹ̀lú yín papọ̀ ni yọ̀dà kò fẹ́ fà six a.m. bàtó di aago mẹ́fà ilẹ̀ àánú ìdàrú gbogbo ẹyẹ tí ń fò kọ́ lẹ́yẹ. it is not everybody you see that are ordinary. ẹ gbọ́wọ́ yóò kè. so tẹ́ ẹ bá tẹ̀lé mi fọ́dún méjì ọdún mẹ́ta tẹ́ ẹ bá táàpù gbogbo àwọn ẹ̀mú yìí tap all this gift from me. ẹ fẹ́ ni o. you fail. wo mi. look at me. èmi ò kí wo owó. I don't cherish money. téèyàn bá fún mi lówó mi mọ̀ mi mọ̀ dà sí o. I don't know where to put it. àwọn èèyàn ní má bá mi sá o. people help me to pick it. mi è wo wo o. I don't look at it. Ohun tí ń pa mí lébi náà sani mo fẹ́ dá lágbára. Establishing is power. If I go to mountain, mi ò kì í join program ẹ̀ẹ́dì seventy percent àwọn tí ń bẹ lórí òkè wọn á lọ mọ̀ sọ́jú orí afẹ́fẹ́ làwọn. wọn á kàn sí dípò níbi àdúrà tí a ń gbà lórí òkè tó mo máa ń gbọ́ra gbọ́ gbàdúrà káàkiri. I always dodge you. ẹ gbọ́wọ́ yókè. lift up your hands ọba gba ẹ̀mí mímọ́. ibi tó receive holy spirit. tó péré lọ́mọ ọlọ́run. and because of the child of God. o fail ọlọ́run. you fail God. ẹ kéde gbàgẹ́sà. shout on the third time. kí ni ti ń bẹ nínú ayé mi. kí ni tó ń di ẹ̀mí mímọ́ lọ́wọ́. first holy spirit. ó yẹ jáde lára mi. that's what me. ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. ẹ̀mí mímọ́ kí ni tó ń bẹ nínú ayé mi.

Yeah. Yeah. wò look at me. ẹ̀mí mi máa wọnú mi lọ ayé mi fẹ́ agbára rẹ̀ díẹ̀ ọmọkùnrin ò tó káyé má bá ògo mi bí ọwọ́ méjèèjì sókè. lift up your two hands. bẹ́ẹ̀ sì máa sọ that's what you say. ẹ̀mí mímọ́ àti iná. say by fire. mo fẹ́ di ẹlòmíì. you want to become a new creator. bọ́ọ̀lù ayé mi láàárọ̀ You sit me this morning. bí ẹsẹ̀ rẹ lẹ̀. be active. bí ẹsẹ̀ rẹ lẹ̀. be active. mo fẹ́ di ẹlòmíì. you want to become a new creator. ẹ̀mí mímọ́ àti iná dà. say by fire. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù ayé mi. ó jésù ẹ̀múlò ẹ̀múlò máa ti lé bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù Oh, ọyọyọyọ wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọn náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá wọ́n náà mi wá Jésù Olúwa wá. ẹ tó béèrè. ask for it again o ò lè gbé o ò lè péré ẹni kìrìtẹ́nì láì lẹ́mìí mímọ́ àti iná. you can't call yourself a Christian without Holy Spirit and power. kí kí ni tó máa fi mọ̀ pọ́n lẹ́mìí mímọ́. all make it you know that you don't have. tí ọ̀rìnrìn bá fẹ́ rin ọ̀mọ́lẹ̀ tó pe Jésù tó lè dà pé o tí ì lẹ́mìí mímọ́ lára. you don't have Holy Spirit yet. o tí ì lẹ́mìí mímọ́. you don't have Holy Spirit. ẹ náwó ẹ̀yìn òkè. late up here. ẹja tó béèrè. let us ask for it again ẹ̀mí mímọ́ àti iná. holy spirit and fire. wọ́n fẹ́ tẹlu mi. I want to become a new creator. bọ́ọ̀lù ayé mi. be saying to me. wà á mọ̀ tẹnu mọ́. you be saying that. mo nílò rẹ. I need you. ẹ̀mí mímọ́ àti iná. holy spirit and fire. mo fẹ́ di ẹlòmí. I want to become someone else. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù mi. mo nílò rẹ. I need you. ẹ̀mí mímọ́ àti iná. holy spirit and fire. bọ́ọ̀lù ayé mi. bọ́ọ̀lù mi. ó yọ yọ yọ yọ yọ yọ One Martina, olúwa wá. o gbọ́dọ̀ lè build. you must be able to build. o gbọ́dọ̀ lè destroy. you must be able to destroy bẹ́ẹ̀ ni sà. yes sir. o gbọ́dọ̀ lè receive. you must be able to receive. o gbọ́dọ̀ lè send out. and you must be able to send out. o gbọ́dọ̀ lè cover. you must be able to cover. o gbọ́dọ̀ lè scatter. and you must be able to scatter. gbogbo nǹkan yìí ló gbọ́dọ̀ lè ṣe. all these things you must be able to do. ẹ̀tọ́ wọ̀ yín sókè sà. lift up your entire. olúwa. ó lọ. gbé gbogbo agbára rẹ wọ̀ mí. restore your entire power on me. gbogbo kí ni mo gbé. your entire power. gbé gbogbo agbára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 Jésù Olúwa wá. Ani ẹ ti gbàdúrà yẹn. You haven't prayed at all. Ọmọ ṣubú níbí báyìí. Someone fell over there. Ọdẹ wọnú omi lọ ọdẹ fẹgbẹ lélẹ̀ adẹ ń béèrè agbára níjọ́ sunday. we were requesting for power on sunday. mo sì rìn lọrin bọ̀. and while i was walking around i saw peter fell. ó ti wọnú omi lọ. mo wá lọ mo rí pọ́ lọ́sẹ̀ pọ̀ mo ní nǹkan ti ẹ lọ ẹgbẹ́sẹ̀ rẹ̀ ó tó wọnú omi lọ́dún church kí ló wí ń ẹgbẹ́sẹ̀ rẹ̀. what she say when you ó ní yèyé o she shouted ó ní kò ní dáa fún yèyé mo fẹ́ ṣe deliverance fọ́mọ kan. I wanted to do deliverance for a lady. ó ní ẹgbọ́. listen. ẹ̀mí omi ni mí. I am kí n tó lè jáde lára rẹ̀ before I can leave her. ẹ gbé mi dé òkun lẹ́kọ̀ọ́. you have to take me to the sea Lagos. mo ní orí ẹ bàjẹ́. I said you are unfortunate. èmi lè ní ọmọ gbé ọ lè òkun. I will be the one that will take you to the sea. ṣé wọ́n máa ń fẹ́ náà tí ń jò ni. and they blow fire is burning. ẹ gbé orí ẹ síbí. I said bring her here. mo gbé ọwọ́ lé lórí olóró. she shouted. mo ní ó kígbe oró ni. I said why are you shouting. mo fẹ́ dáwọ́lé ọmọ kan bẹ́ẹ̀ o olú onínánú ó lèmi náà nínánú ó lè rò pé àwọn kìrìtẹ́nì nìkan ló nánú ni ó láwọn èbèrè náà nínà tiwa kí ni mo ní kí ẹ ṣe fún mi. what has to do i. mo ní Yínká lọ bá i sent pastor Yínká to get me a meal. kí mo á ní kó o ṣe ń what has to do. mo ní kó o lu kí mo á what does to do. mo dà sẹ́nu kí lọ wá béèrè kí lọ béèrè oníkéré tí mo fi mu mílíkì mo ní mò ń fi ayé rẹ̀ mo méèkì ni mo ní kí n tó dá sọ́rọ̀ rẹ̀ mo ní mo fẹ́ fi paná lọ́ba bú sẹ́kún mo ní kí ló dé ó ní èmèrè lérí ó ní dáàdì tó ń da méèkì mu mo ní gẹ̀ẹ́nì mo ní mo kọ́ fa ayé ẹ̀ mo méèkì mo ìwọ níná nù tí mo gbé ọwọ́ lé ó ní mo kú o olóògùn náà ni. I said you must die. ẹ gbọ́wọ́ yókè. lift up your hands. wọ́n sì dọ̀dọ̀ dọ̀dọ̀ wọ́n sì dàsẹ́ rẹ dúró. they stop you and delay ah! you. ẹ pariwo sa. shout it loud. bàbá ẹ gbé gbogbo agbára wọ̀ mí. the totality of the power. kí n lè jẹ́ tí mo wáyé wá jẹ́. this is my destiny. ẹ gbé gbogbo agbára wọ̀ mí. ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. agbára agbára agbára agbára agbára lọ́jọ́ o lọ́jọ́ o lọ́jọ́ o ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹwọ̀n agbára àrọ́ì agbára àrọ́ì agbára àrọ́ì agbára àrọ́ì agbára àrọ́ì lọ́jọ́ o lọ́jọ́ o lọ́jọ́ o lọ́jọ́ o lọ́jọ́ o lọ́jọ́ o. bàbá wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé agbára agbára agbára agbára agbára agbára àwọn ẹ̀lẹ́ àwọn ẹ̀lẹ́ àwọn ẹ̀lẹ́ àwọn ẹ̀lẹ́ olú o olú o olú o olú o olú o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o agbára lò agbára lò agbára lò wọlé wọlé wọlé wọlé wọlé sára agbára agbára lò agbára agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò agbára lò Jésù olúwawo. ìgbà mẹ́ta ló kù dẹ̀ béèrè o. ọmọ kan tẹ̀lé ìyá rẹ̀ wá bí. yẹ wàhálà ti Germany. she came from Germany yẹ máa wà lọ́nà lẹ́yìn báyìí yẹ wà láti Germany. she came from Germany. mo dúró báyìí. I was standing like this. ó ní ẹ̀mí tí bẹ lára yín ó ló mú mi. very is a new court. ó ní mo ní oògùn náà lé. he said I go chama. ó lóun máa disappear látàbẹ́kúta lọ sí Germany. he said he disappeared from Abẹ́òkúta to Germany. láti lọ mọ́nítọ̀ ìyàwó. to monitor his mother. kí ni nǹkan méjì nìyá rẹ̀ bá wálé ohun àkọ́kọ́ tí yàrá ìbáwálé ni pé tó bá ṣiṣẹ́ tó bá gba sálárì ìbá owó yẹn nínú àkáǹtì ẹ̀ máa ń jọ kejì ohun ẹ̀kejì ni pé wọ́n ní ìdí ọkọ̀ tuntun wọ́n wá wá wá tọ́dọ̀ mi. so láìdé ni alárinà láìdé bá ti gbowó kékeré ọba sọ pé jẹ́ ń lọ jí dádì wá dádì wá nulẹ̀ bá sọ pé láìdé tí àwọn àjẹ́ ọmọ sí ọ́ pé i just want you to come to my hotel you will just come and do vigil for me overnight and you will go back tomorrow morning ladi bani dadi mi máa ráyè dadi mi àjẹ́ ń sá sí ọ. i say "Which witches are bewitching you. dadi ẹ ráyè ló tẹ. dadi you have time to go to an hotel. ah síbẹ̀ náà mo fáyìn tó ebi tí mo wá látòkú èmi mo ugly jù láyé. that how handsome i am i that i'm a villager at the most. Ugliest man on earth. Ìyàwó mi gan manage mi My wife is even managing me. Ṣé ẹ̀yin mélòó lẹ dì mú? How many of you help me? Mẹ́jọ ẹ̀yin mẹ́jọ. you were eight in number. ó dìde lọ́wọ́ kan. he stood up immediately. ó sì ti àwọn mẹ́jọ ṣubú. and he pushed eight of them. ó ní èyàn ogún ò lè mú mi pẹ̀lú agbára tí ń bẹ lára. with the power that I have twelve people cannot undo me. ọlọgbẹ́ oògùn yẹn wá lábẹ́kúta. and he went to Abẹ́òkúta to bring the trial. oògùn tó fi disappear látàbẹ́kúta. the plan that used to disappear from Abẹ́òkúta. tó fi lọ appear ní Germany. ọlọ́pàá ni mo ní kọ́ tẹ̀lé lọ. I told the police officer. ọlọ́pàá tó dá ọlọ́pàá dúró pé mo gbọ́dọ̀ gbóògùn lọ. stop the policeman that follow me there. alẹ́ wọn tó gbé dé they brought the charm in the evening. mo ti dẹ̀ sùn ògùn yẹn. whether has been said. mo lé níbọ̀dì yóò gbọ́dọ̀ gbóòórùn ẹ̀. i support the gbogbo ẹni bá gbóòórùn ẹ̀ láyé máa kú. who die. ẹ náwó báyìí. lift up your head. alọ sọ fún yàrá pé you are very stupid ma i will kill ma ká pọ dànù ó ní ìyá rẹ mi ni mo pa ó ní ìyá ìyá bàbá tó bí mi mo pa ó ní mo lè pàwọ́ náà dànù. he said i can get rid of you. ó gbé agbára yẹn dé inú àpò báyìí. and he brought that power with God. ó ní ẹ̀sọ́ náà sí mbẹ́ o ó gbé ọwọ́ lé èèyàn mẹ́jọ dì mú ó tì wọ́n lọ́wọ́ wọ́n jalè wọ́n tó mọ́lẹ́ àgbẹ̀dì wọ́n bìdì jalè nígbà ọ̀dẹ́lẹ̀ kẹlẹ́ àgbọ̀n ní kan fílẹ̀ kọ̀dá fèsì èmi kan gbé ìdádúró e wọ́n wá sọ́mọ́ wọ́n gbọ́ wọlé èmi tọ́ba bẹ́ẹ̀ tì mí dànù màá lẹ́sẹ̀. if he wants to push me away i will punch him. bá a ṣe ń kọ́sẹ́ là ń kọ́ yàrá ẹnáwó méjèèjì òkè. lift up your two hands. ẹ̀kẹ́. and shout. mo fẹ́ dẹ̀lò mi. I want to become a new manipulator. bàbá. father. ẹ sọ mi dọkùnrin. turn me to a man. ẹ wọ̀ mí lágbára. tí ó sọ mi dọkùnrin. turn me to a man. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ jésù ẹlẹ́dẹ́gbẹ́ ọgbẹ́gbẹ́ ọ̀sán ọ̀rọ̀lágbára jésù ọkùnrin bóyá olùgbé olùgbé olùgbé agbára olùgbé agbára olùgbé agbára olùgbé agbára olùgbé agbára olùgbé agbára olùgbé agbára olùgbé.

agbára agbára agbára agbára agbára agbára ẹyẹ wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú wọnú wọnú ẹyẹ wọnú ẹyẹ wọnú agbára agbára agbára agbára wọnú agbára wọnú agbára wọnú agbára wọnú agbára.

É é é Amen. kú igba méjì. Eat remain just two times. Àìlágbára ni wọ́n fi ń yọsẹ́ rẹ lẹ́nu. They are troubling your work because you are powerless. Iṣẹ́ tó yẹ kó gbé ọ dìde láyé. Ọwọ́ ń lo òkè, ń wálẹ̀, ń lo òkè, ń wálẹ̀, ń lo òkè, ń wálẹ̀. Àwọn tí ó máa ń ṣe wọ̀ wọ́n dẹ̀ ọ̀nà lọ. They are having their respective way. Ìyá ìlágbára ń jẹ ọ́. You are suffering because you are powerless. Ẹ̀nà wọ́n yẹ báyìí sá. Lift up your hands and say sir. Wo mi coming. tagbara bá dé. once you receive "pa," àwọn tó ń sá fún ọ sá fún ọ ni. you wọ́n máa máa rí ọ máa tọ̀ ara. they see you. torí wọn mọ tó tó fẹ́ dá lára. because they don't know what you want to do. ẹ ké bàbá ẹ fagbára sọ mí dọkùnrin. a man. kí ni mo ní kó fagbára ṣe. a man ẹ fi agbára sọ mí dọkùnrin. tell me to man. ẹ gbé agbára wọ̀ mí. empower me. ẹ gbé agbára wọ̀ mí. empower me. ọyọyọyọyọyọyọyọyọ. Jésù. Wọlé Yàwó yóò yàwó yóò yàwó yóò yàwó yóò jésù olúwa wá. ó kú ẹ̀ka yóò ta fún un. ẹ̀yin bàbá yìí that is. ọjọ́ monday àbí ọjọ́ friday. on friday. yà wọ short nika. just put on a short. àwọn three quarter. three quarter. Uh, uh, eh, three quarter. fire fire ni lóru mọ́júmọ́ saturday. friday. àkọ́kọ́ jọ jókòó sípàdé. we sit down. tábàrà wa sọ̀rọ̀ bá a ti fẹ́ rìn lọ́dún yìí we will discuss how no. we can back on ten this year. rárá kò sí ẹnikẹ́ni nínú yín tí ó wà nílẹ̀ lọ́dún yìí. no no no gbogbo tí ọlọ́run bá fi jẹ́ ọlọ́run ni ó lùlẹ̀ God will use everything have for your favour. ẹ pariwo. shout. ẹ gbọ́ méjèèjì òkè. lift your bàbá. father. ẹ wọ̀ mí ní agbára. empower me. tí ó gbà mí lọ́wọ́ agbára tó dá mi dúró. deliver me from the power that stagnated my life agbára tí ó ṣe kí ni. agbára tí ó gbà mí lọ́wọ́ agbára tó dá mi dúró bàbá ẹ gbé wáyé mi ọyọyọyọyọyọyọyọyọyọyọ agbára agbára agbára agbára agbára agbára agbára jésù olúwa wá. ẹgbẹ́ ilé pray this way. àti serere fún ọmọ babaláwo tó gba jésù yóò nira. it will be difficult for a child. bí a bá fi náà to be prosperous with God. tọ́mọ babaláwo bá gbàṣẹ́ ìránṣẹ́. if the child of an herbalist receive. tó ló ń ti gba Jésù. call him and accept Jesus. tí bàbá rẹ̀ bá kú. the average rate of his father. tí ó bá pín ogún ní ogún bàbá rẹ̀ yóò tọ́jú ìwé ìṣègùn bàbá rẹ̀ tóun náà bá ná gbàtọ́ bá rẹ́ni orí ń fọ́ yóò lọ máa kà á ewé ọ̀mẹ̀sẹ̀mẹsẹ̀ àti ọsàn wẹ́wẹ́ àti igi ọ̀mọ́mọ́mọ́mọ́ um, àti igi ọ̀bọ̀bọ̀mọ́bọ̀bọ̀ tẹ bá ti pò pọ̀ tó bá fi fọrí yọ lọ òun náà di babaláwo padà nìyẹn. is now an herbalist. bẹ́ẹ̀ ni sà àti sereri ò nira fọ́ọ̀mù àjẹ́ o àjẹ́ kú ọmọ àjẹ́ ń jó ṣé orúkọ ọmọ àjẹ́ ti kú lórí pẹpẹ àjẹ́ ni. in the name of the children which is out of the altar of witches. wo ẹnáwó yẹn sókè báyìí. lift up your hand. ẹ̀kan ṣoṣo lẹ́fẹ̀ẹ́ gbà. We want to pray this one. ẹ̀kẹ́ Baba, father ẹ finá tó mi rọ. use fire to remote me. kó finá ṣe kí ni. use fire to remote me. ẹ finá tó mi rọ. use fire to remote me. alágbèdè ọ̀run. you are the power. ẹ finá tó mi rọ. use fire to remote me. ẹ finá tó mi rọ. use fire to remote me. kí n lè jẹ́ tí mo wáyé wá jẹ́. my best friend. oyoyoyoyoyoyoyoyo. Jésù. Àmàmà náà ọlọ́dẹ̀ bí àrùn ọ̀rọ̀ ọ̀fìn láti mi náà kí ni ọjà ti bẹ̀rẹ̀ níwájú ìyá o mẹ́tẹ̀lá o mẹ́tẹ̀lá o nínú o nínú o nínú o nínú o ìyá o ìyá o ìyá o ìyá o nínú o nínú o nínú o nínú o nínú o mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá mẹ́tẹ̀lá. Empty the two mirrors. iná o iná o iná o ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ ọyọ jésù olúwa wá. máa wo torí ẹ̀mí mímọ́ ṣe tí máa ṣe rè. now look at the work of the Holy Spirit. bí ẹsẹ̀ rẹ̀ ń lẹ̀ náà. praise the Lord. sẹ́ẹ̀tìrì. ẹ̀yin sẹ́yìn. baba ẹ gbé ẹsẹ̀ yín lẹ̀ náà. do so. ẹ wọ ẹgbẹ́ fẹ́ jọ ń gbé. kí ni éèjì tí. how old are you sir. forty seven. you are forty seven. baba kí ni éèjì. daddy how old are you seventy kìíní ẹ seventy four nìyí. you are seventy four yes. so ti rẹ́ mi mímá nígbà tó o bá ń darúgbó lọ́ọ́ máa yọ̀ǹgì. when you are getting old you be looking younger. seventy bàbá yẹn máa ń nàró wákàtí mẹ́fà. daddy used to stand for six hours. wákàtí méje ẹ gbé ọwọ́ sókè báyìí. lift up your hands. ẹ gbọ́ àdúrà yìí o. listen to this prayer ẹ̀yin tẹ́ làdúrà yìí bẹ níbí. and this prayer was will be here. ọwọ́ tí mò ń kàn lára mi tí mo bá ti fẹ́ gbàre ńlá. hear the news on me whenever I want to receive a mega goodness. olúwa gé ọwọ́ yẹn láàárọ̀. you call up the end this morning. kò gbọ́dọ̀ bá mi lọ mọ́. you must not move with me anymore. ẹ gbé yo, ọ̀sán àná ni wọ́n. ọlọ́run tó fi bá yàrá rẹ̀. Go! ẹ bá gé dànù ẹ bá gé dànù. Joe! olúwa wá. wo má gbà lọ́dún yìí. don't allow this year. any post tó bá ti wù ọ́. any post that you like má gbà kan tẹ̀rí ẹ̀ bá fẹ́ nìkankan. don't allow them to tell ask you to stand up for anybody. gbé ojú rẹ ró. set your face like a flint ẹ dúró fún lágbájá náà. step down for someone. má gbà. do say no to such. ẹ gbọ́wọ́ yóge. lift your hands. orí ẹ̀ ni mo ti wà. i'm sorry. ọwọ́ tí mo ń gà. the hand i always see. tí mo bá ti fẹ́ gba rẹ̀ ńlá. i see your mega goodness. tó ń dì mí lọ́wọ́. hinders me. olúwa ẹ bá ń gé dànù. oyoyoyoyoyoyoyoyoyoyo. Yeah. Bravo! Bravo! Bravo! ẹnìkan fún mi lówó ó ní ká ra rọ́ọ̀gì kéékèèké méjì síbí kéékèèké méjì tó ṣe ń gèrè owó rẹ̀ ń bẹ lọ́ọ̀ mímí ìnáwó rẹ̀ o èmi ò tí ì ráyè fáwọn èèyàn lówó ni o kán lọ ra ni o wọ́n bá ní àbójútó ti náwó mi ni ẹ̀rọ a ẹ̀rọ a owó olúwa mo bẹ̀rù ẹ o wo ẹ̀yin yẹn bẹ níbí sẹ́ olúwa ní tẹ́ ẹ ti bá kàndébì kan wọ́n dàrú padà wọ́n lẹ̀ tó ń bá gangan lọ lọ́wọ́ olúwa ní ká ẹ gbàdúrà yẹn ọwọ́ tí ọwọ́ olùdènà tí mo bá pàdé bàbá ẹ gé e láàárọ̀ yìí yóyóyóyóyóyóyó. Olùdènà olùdènà olùdènà olùdènà olùdènà olùdènà. oye, oye, oye, oye, oye, oye, oye,

Ghana dànù má dànù má dànù má dànù má dànù ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà gbẹdànù gbẹdànù gbẹdànù gbẹdànù. Hello jésù olúwa orí àdúrà yẹn mo sì wà. I still on the same prayer bar. aláwọn tó ní àdúrà yẹn ń bẹ níbí. the people prayer. olúwa dẹ̀ sọ pé ohun tí wọ́n fẹ́ gbọ́ gbọ́dọ̀ kọjá January. what they are buying for must be in this. ẹnu wọ́n wájú stretchable. ẹ ké. shout. gbogbo ẹni tó sọra rẹ lólùdènà. you say about a person to prevent. ẹ bá mú kúrò lójú ọ̀nà. you say about such a person. ta ló dúró bí olùdènà. who is that person that is stopping you. tí o jẹ gbẹ tó yẹ gbà. and the person is saying that bàbá ẹ mú kúrò lọ́nà. such a person. oyoyoyoyoyoyoyoyoyo. ṣe hello. hallelujah hallelujah. Ah! Let's go.

Amasali gaba jésù olúwa wá. ẹ dúró bí mo ṣe dúró yìí. stand where i'm standing. bẹ́ẹ̀ tí màá sọ rèé. this is what you say. mo fẹ́ kọjá. i want to pass. ta ló mi ò ní lọ. who says i will pass. bàbá ẹ fi ẹ̀mí ẹ̀ la ọ̀nà fún mi. this is you put way me. kí ni kò bẹ̀ mi rẹ̀ ṣe. this is not your open my way. ooo. Oh a wà ní yàrá àdúrà. we are now in the room of prayer. kò sí àkókò láti wéèsì mọ́. there is no time to waste anymore. mo fẹ́ kọjá. once to pass. tàlẹ́ni tó ní mi ò ní lọ. there is no way for me. ẹ fẹ́ mi rẹ̀ la open my way. oyoyoyoyoyoyoyoyo. ẹ bá mi. ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́.

Bàbá mi, bàbá mi. Fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀ fẹ̀mẹ́lẹ̀. olúwa wá. amen. dúró Dada. stand right. a ti wà ní yàrá àdúrà. we are in the room of prayer. anything ló lè ṣẹlẹ̀. anything can happen. ẹnáwó. Rechen. Ìwọ odi tí ayé mọ yí mi ká. You were the one erected around my house. Ọya máa yalulẹ̀. Be demolished. Kí ni mo yóò ṣe? Be dismantled. Odi tí wọ́n mọ̀ they erected. kí wọ́n fi yí ẹ̀tọ́ mi ká. that surrounds my life. ìwọ di. ṣùwọ̀. máa yá. demolished. yálulẹ̀. demolished. yálulẹ̀. demolished. máa yá. oyoyoyoyoyoyoyo. Oh, الله jésù olúwa wá. àdúrà yìí this prayer point. èèyàn mẹ́ta lábàgbà. you are going to pray with three. reason ni pé. the reason why is this. wọ́n ti lè dá ohùn rẹ mọ̀. might have recognized your voice. ṣùgbọ́n jẹ́ kí wọ́n gbọ́ strange voice. but let them hear our strange voice. àyà yóò pọ́n àwọn àlejò ẹ̀mí. the stranger shall feel the way. wọ́n fi bẹ̀rù ojú sájáde. and they shall be afraid of their strong host. díẹ̀ nìkan lọ́wọ́ mọ́. Oh, ó wà ní àìsàyà twenty two twenty five. àìsàyà twenty two twenty five. yóò sì ṣe ní ọjọ́. yóò sì ṣe. ní ọjọ́ mi. dàmílò dàmílò dàmílò wọn kà bẹ́ẹ̀ bù lórí fún mi èmi náà mà lórí. olúwa àwọn ọmọ ogun wípé. ní ọjọ́ náà. ní ọjọ́ náà. a ó sì a ó sì èso tí a kàn mọ́ ibi tó lé. èso tá a kàn mọ́ igi tó lé. a ó sì ní. a sì ní bò. a ó sì ké lulẹ̀. a gé igi tá a kàn mọ́ lulẹ̀. igi yóò ṣubú. ẹ̀rù ara rẹ̀ ni a ó sì tú. ẹ̀rù bẹ lára rẹ̀ láàmú kú. torí olúwa ti sọ. torí olúwa ti sọ ẹ dẹwọ yẹ mu. all their family. ẹ wò mí. look at me. ìránṣẹ́ tí mo gbọ́ mú yìí. you saw what I'm holding. níbi tó létí ayé kan ọmọ. I strong the way the one nail you. jáde. that's okay. jáde. oyoyoyoyoyoyoyoyo. hallelujah. hallelujah. the mill. jáde. come out of there. wò mí. look at me. ọ̀dọ̀ wòlíì tẹ́lómi ti kú lánàá láti káyé rẹ̀ mọ́lẹ̀. example lectures dey so it's been nailed. ọ̀dọ̀ ìyá àgbà tẹ́nìkan gbérí láti kàn mọ́. ìyàwó tẹ́nìkan fẹ́rí tẹ́kọ̀ọ́ra wọn lẹ̀ láti kàn ọ̀dọ̀ rẹ ni wọ́n kẹ lómi ma ilé iṣẹ́ tẹ lómi ìdíṣẹ́ rí wọ́n kà má ilé ìwé tẹ lómi lọ́rí wọ́n kà má agbègbè tẹ lómi ìgbérí wọ́n kà má ẹ di ọwọ́ yẹn mọ́ dúpẹ́ ibi ó lé láyé kan ọ̀ má jáde oyoyoyoyoyoyoyo. jáde jáde jáde Yeah. jésù olúwa wá. ọ̀yọ̀yà bá wọ ẹnìkan ìbáṣà. in the name of jesus. ṣé ẹ ti rí ẹnìkan i believe you are the first person. ìmọ̀lùkà padà yá màkà sọ̀rọ̀. ẹnìkan bẹ́ẹ̀ mi. somebody say ibi ó le. the hard place. tí kan ọba. the hard place. apostoli. the lord of the apostles. tí àmì bá lé lẹ́nu rẹ̀. ó fi iná fa ọyọ níbẹ̀. o. so ti bẹ́ẹ̀ ni ogun méjìlá. twelve parties. ní jẹni tá a kà máa bi there in been there is so many parts. ogun àkọ́kọ́ logun àìrógolo. the problem is that inability means sorrow. àìsáyà twenty two twenty two nìyẹn wa. twenty two twenty two. ogun ẹlẹ́ẹ̀kejì ló fún afiniṣẹ̀sìn. there is part of this grace. pastori ìyẹn wà ní jeremiah twenty verse two ogun kẹta ológun pẹpẹ wọn máa ma pẹpẹ òdì wọn wà genesis thirty one forty five genesis jacob àti àna rẹ̀ ma pẹpẹ lórí àkàmọ́bí tó le because your stain is not in sir. yes sir. ogun kairin. the fourth person. ó ní ogun oorun afakoko sofo bẹ́ẹ̀ ni sa oyè mẹ yọọ ma sùn Isaiah fifty two verse one yọọ ma sùn láàárọ̀ yóò sùn lálẹ́ ìyàwó yọọ ma sọ pé ẹ̀yin náà tiẹ̀ wá nǹkan ṣe ẹ ti jókòó pẹ́ jù ó jókòó kó sàdá ní báyìí o ó ní ó ní masters dání o kò ní jáde nínú ilé yóò kàn máa wo tv yóò dẹ̀ ka paper yóò dẹ̀ máa sùn tọ́jú òfin lọ kò lọ gbàdúrà kàkà lọ gbàdúrà kọ́ náà la inú ilé náà ni ọ wà oorun àfàkókò ṣòfò títí tí ọjọ́ òfin lọ ọmọ lọ́wọ́ àmàrú àkàbà ànàmàrú àkàbà ìkéda yálé màrú àkàbà ìkéda yálé màrú àkàbà àmàsádà ogun karùn-ún ó ogun ìlara àti ìmọ̀lẹ̀. Genesis twenty six two. Verse twenty verse. Wọ́n dara Isaac. Your envious of Isaac. Wọ́n tún bá múlẹ̀. And the people who are gbà. Ó wà kẹfà. The six part. Ó ní àṣìṣe ó ní àṣìṣe sí Ọlọ́run. His business to God. Genesis thirty eight seven. Genesis thirty eight seven. Juda. Juda. Ọlọ́ba obìnrin sùn. He stay with the woman. Ọ̀sẹ̀ sí Ọlọ́run. And he stay with God. Abrahamu. Abraham. Ọlọ́ba obìnrin sùn. He stay with the woman. Àtúpàrọ̀ ìràwọ̀ rẹ̀. And his power was changed. Wọ́n ò ní the son of the sea. Àtúnṣọ di ìràwọ̀ ojú ọ̀run padà. And his. Ah ogun ẹlẹ́ẹ̀kejì the seventh ogun afinisẹ̀ sí ògo the battle of this grace of glory ògo lánàá yẹ̀gà lónìí ogun mọ́tò jò ní ogun mọ́tò mọ́ gbogbo àwọn tó kún lówó jò ní ní tó ń wojú wọn padà wọn wá gbé kọ́ọ̀lù rẹ̀ mọ́ wọn gbé kọ́ọ̀lù rẹ̀ ògo lánàá the part of glory yesterday but. gbogbo kẹjọ ológun kó lọ o ní psalm one twenty six. psalm one twenty six. tí ó ní wípé olúwa ti gbàgbé wa òrètí wa olúwa wípé obìnrin alẹ́ gbàgbé ọmọ wẹ̀ tí òfin ní ṣètọ́jú ẹ̀ tí ó ní wípé bẹ́ẹ̀ ni olúwa lè gbàgbé rẹ̀ olúwa wípé lóòótọ́ ni obìnrin lè gbàgbé rẹ̀ ṣùgbọ́n èmi ò ní gbàgbé rẹ̀ mọ́ ń bẹ ní àtẹ́lẹwọ́ yìí olúwa àtẹ́lẹwọ́ mi ẹ̀wọ̀n àtẹ́lẹwọ́ mọ́ndẹ́ka wọ́n lọ́dà olúwa prove ẹ̀ fún wa bíbélì wa sọ bẹ́ẹ̀ eh, nínú psalm one twenty six ìgbà tí olúwa mú ìpè lọ sí òní padà àwa dàbí. nígbà náà ni ẹnu wa kú fún ẹ̀rín àti àwọn wa kọrin. olúwa mú ìpè lọ sí òní padà ogun kẹsàn-án <laughs> ó ní ogun ègún ìwé ọbọ orí karùn-ún ogun gíásì ẹ̀tẹ̀ námánì kó balẹ̀ ọ àti irú ọmọ rẹ àwọn ìran rẹ tí ọmọ kankan nípa tó ṣe àkàwọn mọbi tó le irú àwọn ọmọ rẹ wọn ọkùnrin tó ní olúwa ló máa gbẹ̀sẹ̀ lára òun ó fa ẹnìkan lámẹ́kì nígbà ìgbà mélòó la ṣiṣẹ́ níjẹrin. àdọ́rin ní ìgbà méje. Eh? four hundred generation generation kelo la wa ẹ eh? thirty pé four ninety eh? a ti kọjá four ninety àwọn àrùn anábẹ́kì bọ́ lọ́wọ́ ogun yẹn wọ́n sì gbà kọjá four táàbẹ̀ kọjá four ninety generation wọ́n ti wà lọ́ndà four hundred generation ni wọ́n fi jìyà alámẹ́kì àkànwọ́n má bi tó lé ni. because they were nailed in a strong place. Oh. Ah, hmm. ogun ìdájọ́ ọlọ́run. the battle of God's judgment. ẹnikẹ́ni tá a bá ti kàn máa bí tó le. whoever is nailed in a strong place. ìdájọ́ ọlọ́run you become a victim of God's judgment. ọwọ àná jeremiah thirty two. because jeremiah thirty two twenty-four verse twenty-four. ọwọ àná second king twenty-five. second king twenty-five twenty-seven. verse twenty-seven. ogun kọkànlá. the eleventh battle. second king twenty-five twenty-seven yẹn. second twenty-five. efi merodi. yes sir. Baba rẹ̀ lọ sẹ̀. his father was one that committed this ọlọ́run wá fi bàbá rẹ̀ rọ òka ọlọ́run wá fi bàbá rẹ̀ sọ̀wọ́ bàbá rẹ̀ wá sẹ̀ ọlọ́run wá yọ bàbá rẹ̀ kúrò lóòka ọlọ́run wá bàbá rẹ̀ jẹ́ pé òka ní ọlọ́wọ́ mẹ́tẹ́lẹ̀ ọjọ́ sọ̀rọ̀ àti ìwọ àtọmọ rẹ̀ jìyà ọmọ rẹ̀ wá lọ sẹ́wọ̀n for seven years. he was in prison for thirty-seven years. ta ló ṣẹ̀. who committed atrocity. ta ni jìyà. who suffered the punishment. ogun ọkọ kàdá lógún amúnisìn the eleventh verse is about the slavery. Exodus chapter one verse eleven. Exodus chapter one verse eleven. a sì fún ọmọ Ísírẹ́lì sì ní àṣẹpa torí àwọn mọ́bi tó le. because they were nailed in a strong place. wọ́n yan akóni sísẹ́ fún wọn. ogun kejìlá lógún ọmọlẹ̀ pọ́njú. Uh, yẹn wà ní joshua nine twelve joshua bá àwọn ará gibeoni múlẹ̀ ẹ gbà pé aṣẹ́gìtà àtàpá mẹ́ta lẹ́ẹ̀mọ́ ṣe nílùú yìí wọ́n dẹ̀ bá múlẹ̀ wọ́n dẹ̀ ka yé gibeoni mọ́bi tó le ẹ di ọwọ́ yẹn mọ́ sunday ibi ó lé dáka ayé rẹ mọ́ jáde jáde jáde. Oh yeah!

ọmọ yìí torí bó o ti ń sehun bébí náà ṣe máa gbàdúrà nígbà kan bó o fi ọ̀rá ń sehun ìgbà kan gbà tí mo wá mọ̀ ni mo máa kọrin ogun lé wa lé ó lé ogun lé wa lé olúwa dìde kó o tú wọn ká o ogun lé wa lé. Woman, look at me. and now what about it? lift up your hands. bẹ́ẹ̀ ṣe máa wí ni. this is what you say. gbogbo ẹni tó ti mọ tí mo wáyé wá jẹ́. you say ẹ̀mí wọ́n bẹ̀rẹ̀ began this war. tó ní kò ní ṣe é ṣe lójú o. person who is alive. ẹ̀mí mímọ́ lè jáde láyé. he get rid of such a person. kò gbọ́dọ̀ parí oṣù yìí. he was also there this month. ẹni ó mọ tí mo wáyé wá jẹ́. to become. tó ní kò ní ṣe é ṣe. the power is alive. bàbá ẹni lè jáde láyé. ó yọ yọ yọ yọ yọ yọ yọ. Let's go.

Bravo! jésù olúwa wá. sẹ́lẹ̀ gbàdúrà eléyìí. can you say this prayer. ká tó gbàdúrà fún ìrànlọ́wọ́. before we ask for help. ẹ mú ẹnìkan. hold somebody. lọ wo ọkùnrin mi àmọ́ bọ́ aṣọ wo obìnrin o. some men. tó ń gẹ́gọ́ mọ̀ pé. and such man will know that. mo ti á finally. yóò tó máa sọ fún ọ pé máa jẹ́ ọ̀daràn. I will let you know who you are. bọ́ọ̀ ìkàkọ́ ìyàwó ẹ̀ ẹgbọ́n tó fi kọ́ ó ní yóò sọ fún pé tó olówó lọ olówó lọ ṣẹ́gun tí máa pè ọ́ tó tiẹ̀ pè ọ́ mọ́ tó bá ní kókò mọ́ yé tó ń ro tọ́lọ́ mọ́ la kí tó yọ̀ǹda owó díẹ̀ fọ́ yóò gbé ọ ní ìsìn òní pèsè ẹjú bá tó tíṣẹ́ gún òfin pé ọ̀dẹ̀ ni transfer hundred thousand ṣe jọba pè pé ó ti transfer hundred thousand a ní kó seventy thousand wà kó kó thirty thousand ọwọ́. seven thousand is my wife. ten thousand is yours. bọ̀dá yẹn dà àfó yẹn dà àfó kò sí bí lẹ́nu ọ̀dà tó ń sọ̀rọ̀ nínú chọ́ọ̀chì ní bí jóni jíjó ní tó bí wa obìnrin tó fẹ́ rí tí ọ̀fẹ́ mẹ́tọ́ lọ fẹ́ ẹlòmíì tó ní sọ fún un pé tó ọ̀bà fún mi níye báyìí tó rò pé ọlọ́run ní bẹ̀lẹ́ yẹn tọ́nà nígbà olóńgbò wá owó yẹn lọ jà lọ sẹ́ndì sí tó bá ti tó ga sẹ́ á tó ní sẹ́ndì yé báyìí ó ti lọ bímọ méjì fẹ́ lómi o kò bímọ gbóòrò. and they have no issue together kò sì jẹ ọ̀rọ̀ kọ fẹ́ kò jẹ oríyàwó fẹ́ ọdẹ fine is handsome ṣé kò fine is he handsome. kò ríyàwó gbogbo bí tọ́ba kọ́ ló sí ìwé ìfẹ́ wọn làwọn ọ̀fẹ́. whoever he ask out they will say no i'm not interested. kò jẹ oríyàwó she didn't allow him to remarry and she got married more than a man she has gotten married to another man she has given birth to two children over there. wo appeal. téèyàn bá bọ́ sọ́wọ́ wòlíì wèrè wèrè yóò máa jẹ̀yàn sí ẹni. such a person will be consumed like a people. bí kò máa lálàbú ìrètí mo rí ọ̀dà ẹ send the fifty thousand send fifty thousand naira káfíìrè dànù. for us to wipe it off. bọ́ọ̀ bá send the owó money to him. ó ní dín lò sẹ́nu. there is something using. ìtò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ o. and what is sell we shall not pass. àbí jára rẹ gbà. you must i take and deliver yourself from him. àyà ogun a máa tìyàn sọ́wọ́ wòlíì wèrè. Patrick can make some to point the hand of a mad prophet. ká máa sọkún àdásán ká máa jìyà jẹ pọ́nù lá kórìí máa ta ni ká máa rẹ́rìn tóra ò gbọ́dọ̀ pariwo síta àmì wọ̀nyí sọ páyé wá wà lábẹ́ àwọn amúnisìn báwo bá rẹ́ni fẹ̀jọ́ sùn ẹ jẹ́ ká pariwo sólúwa ká sọ pé ìṣẹ̀dá mi ò sì mọ́ o mo bá ṣàgbé. pásítọ̀ rẹ lọ́bọ̀ ọ̀talẹ̀. your pastor help you to sell the land. ilẹ̀kẹ̀ ilé. your house right. tó o ti kọ́. that you build. tó o fẹ́ kàn. you wanted to live nígbà tó o débẹ̀. when you went. lọ́ba láti tọ́ ọba tàlá gidi. he said you must sell it. ọbọ̀ ọ̀talẹ̀. he help you to sell the land. ilé tó o ti fẹ́ kàn. they asked you about the rent. ọgbà. he collected. ìdá mẹ́wàá. tithe of the money ìdá mẹ́wàá lé téèyàn fẹ́ kàn. the tithe of the pastor lolúwa ni ọlọ́ọ̀ta. and the pastor said the pastor. pastor gba ìdá mẹ́wàá. the pastor collected tithe from kó ìdá mẹ́wàá lẹ̀ tán. when he gave him the tithe. tọ́ jáde and he left it. kí ló ṣẹlẹ̀ tẹ́sẹ̀ rẹ. your leg. ọ̀dà kan lẹ̀ fún lẹ́nu ọ̀nà. ọ̀tẹ̀ mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ́sẹ̀ rẹ. your leg. ẹsẹ̀ rẹ̀ wú báyìí kí ló tó wá wí. what did he tell you ó ní kọ́ lọ kówó yòókù wa tó bá fẹ́ kẹ́sẹ̀ rẹ̀ ọ̀fà. want his leg to be okay that she go and bring the money. tọ́ ọ bá fẹ́ kí ẹsẹ̀ yìí if you want your leg to be okay. ìgbò kówó lẹ̀ ẹsẹ̀ fà àbí ọ̀fà. why you give me the remaining amount. ẹ ọ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbò epo lọ́dà kalẹ̀ ẹnu ọ̀nà bí ẹsẹ̀ tó tẹ̀ kamalẹ̀. you step on it in his house. aláàfin kọ́lọ́ ó wẹ̀sì àwọn akẹ́ni burúkú yìí. God must get all these wicked ones wasted. ẹ di ọwọ́ Musa. ẹ yóò di ẹ̀ ń pastor ti ń forecast. a pastor that is forecasting. Kẹ́hìndé dà. where is Mr. Kẹ́hìndé. Our àjọ́jì lónìí. lọ play three direct. go and play three direct. go palmtation àbí kí ni máa ní ọ̀tá. palmtation is not. Eh? Oh, samson samson ìbọn ọ̀tá samson ìta ìgbà tí nìkan ni samson jẹ ìgbà tí nìkan lọ jẹ ìgbà tí nìkan lọ jẹ jẹ pastor ti play baba jẹ̀bú tiri direct ẹnìkan pè mí jẹ́ òní òní kí ẹnìkan bẹ́ẹ̀ ń gbòòrò òní mmm òní kẹ́ fowó sí mo ní kí n bọ́ fẹ́ fowó sí òní sí olúwa òní tó olúwa lòun lè dá òun ṣe mọ́ ni. Tell me maybe God say ìwọ lọ́kàn mi sọ́dọ̀ bá ti fẹ́ zẹ̀rẹ̀ kọ́ máa ṣe lọ. God how to do this way she continue. kéèrè ọlọ́run. God can get tired. ìwọ alábùrọ̀ ìwọ àbùrọ̀ ọlọ́run wúsà tó lóhùn ọ̀rọ̀ ọlọ́run lọ ọlọ́run lù pa. chọ́ọ̀tì tí a bá ti ń dá àjọ èèpẹ́ ti fi tú wọ́n èè dájọ́ chọ́ọ̀tì. You don't do that in church God. kan bẹ lókè mi. A láàárọ̀. Lọ́mọ John sọ fún pé dádì ọlọ́ngbò orí ti dàrú. To God you are crazy. Tẹ́ẹ̀ bá sun tẹ́ẹ̀ bá sun àtìmọ́lẹ́dẹ́ Adélúbi lónìí. If you don't say anything about the police station, come and ask her. Ẹ ti ya wèrè dádì. are totally crazy Mo bá so mọ wọn. I yẹn bá ń dì mú. I move where holding her. Ó ní. Dádì dá àjọ mẹ́rin àjọgbó àjọ tá ń dá fifteen ni o mẹ́rin dáàdì dá dáàdì fún number one number two number three number four èmi number seven dáàdì ò fún mi lájọ láti bí ìjà àrùn dáàdì ẹ sẹ́wọ̀n lónìí. Daddy, I will make sure you spend your night in the cell tonight. mo yá àtẹsẹ̀ máa ń rìn. I move away. Pastor dájọ́ dájọ́ ṣé mo ní sí owó kan tí mò ń ṣe ni tí mo fi lọ wàjọ. Why must I I do Do that? have any àwa máa ranjú ẹ̀yin tẹ́ ẹ̀ bẹ dáwọ́ one thousand I cannot give one thousand. ó léwu fẹ́mi yín o torí mo fẹ́ dájọ́ ọ yẹ kẹ́ ẹ dè mọ́rin kẹ́ ẹ máa sán mi ní kòbókò pé nǹkan ti ṣe dáàdì. something is wrong with daddy. bẹ́ẹ̀ni. yes. pastor dájọ́. a pastor today contribution. church kan bẹ lalabẹbẹ n o. there is a church at alabẹbẹ. ibẹ̀ ni wọ́n ti ń ṣèpàdé napo. that is every thursday. napo meeting every thursday. ìwọ tó jẹ́ pé kó o tó jáde ó lè gbà láti ten million. do that before he can. ọlọ́run mi lè yà ọ́ lẹ́nu kó o gbà láti ten million. my God can surprise you. ó lè yà ọ́ lẹ́nu kó o gbà láti twenty million. and even twenty million naira ọ̀nà àrà lọ́lọ́run wá ń gbà ṣiṣẹ́ rẹ̀ láyé àrípasẹ̀ rẹ̀ lórí òkun ogun ìgbìlẹ̀ sí ọ̀nà rẹ̀ nìkan ò mà wá mọ́rin dì ní ó pa iṣẹ́ ìjìnlẹ̀ mọ́ ọba àwọn ọba ni. ẹ wà jọ pásítọ̀ sọ pé èmi máa kó nọ́mbà wá o wàhálà ti dé àfi kí jésù ọmọ pẹ̀ mọ́ ẹ jọ̀wọ́ mọ́. hold on. ẹ kẹ́ẹ́ níbi alágbára tó wá sí. lórúkọ jésù mo fà ọ́ jáde jáde oyoyoyoyoyoyo. Oh, no ọba alágbára ọsùn ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó kásìkò dáàbò dáàbò dáàbò ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ìyàwó kásìkò ìyàwó dáàbò dáàbò dáàbò dáàbò dáàbò dáàbò dáàbò jésù olúwawo. ọjọ́ yọ yọ mélòó mi mẹ́ta ọ̀nà àgbà wo mọ́nú èkó adépòdèrè olúwa ní wá bàdàn ọba dé bàdàn ọba wò pé bàdàn ìbàdàn gbẹ ọba sì lu èkó adépòdèrè mo bá dórí òkè bá tọrún pásítọ̀ rẹ̀ mi bá pọ̀ nẹ́ẹ̀tì ní mẹ́ni tí ó mú mi lu èkó ọjẹ́ bọ́lá bọ́lá ló kọ ẹ̀. bọ́lá àti bọ́lá dà máa wálé ni. àti bọ́lá dà àti bọ́lá bọ̀lá ń ta ọba jẹ bọ́lá called Bọ́lá. òun gbé àpàpá. she lived in Apapa èmi lọ sùúrù léèrè. I was heading to Surulere. lọ́ba lọ́wọ́ mọ̀ mi dẹ́kun. and she said she take me to Lagos. èmi náà bá di báàgì Ghana bus go. then I park my car. a bá Èkó. bá a ṣe bọ́lẹ̀ lọ́jọ́ ta a bá ẹ̀. we enter. bá a ṣe dé orí bíríìjì Surulere lọ́sọ̀ pé ibi tẹ́ ń bẹ̀tẹ̀ wá mọ̀lé mi ná mo bá lọ mọ̀lé ẹ̀ nígbà mo délé ẹ̀ lápapá lọ́ba ní ẹ fìlà tó mú mi lọ bí mo ń lọ ó ní alóló dọ̀la. he said no it is tomorrow that you. ilé tòtí ilé mọ́ mọ́sáàdù ó báyìí nígbà di àárọ̀ kùtù mo ti jí láago mẹ́rin ẹ wá máa mú mi lọ onílé lẹ wà nígbà òdi mẹ́sàn-án lọ́ba di ẹyin àti búrẹ́dì mo ní mọ̀ jẹ́ mo wà nú àwẹ̀ bọ́ ọ̀dà aago mọ́kànlá mú mi lọ bí mo ń lo aago mọ́kànlá ti lù ó ní ẹjọ́ tó twelve ó ní mo ti gbé pásítọ̀ mi ah, ó ti gbẹ́dẹ́ ti ní mọ́kọ wá ó ní by twelve owó ti wà church á lè bẹ̀ lọ. she said by twelve pm she be allowed i said that is fine. mo ní sáà ti fẹ́ra wa nù ni. each other officially mo bá gbé báàgì mi lágídí ọ̀sán mú mi lọ sùúrù lérè mo dé sùúrù lérè lẹ́rọ̀ o àṣé máa padà bọ̀ wá ah, ò ní bọ́ wá bọ́ bí bọ́ sọ́wọ́ bọ́ láti ẹ̀ ń bọ̀. ìbọ́lá should get rid of you you meet a waterloo. níjọ́ tí wọ́n bọ̀ á. that very day. kẹrosí wọ́n kerosene ò ń tà ọmọ bọ́yọ̀ wà lọ́nláìn bá yọ̀ máa rántí kerosene ń tà lọ́ba ní wá gba kerosene náà bàbá lọ́ba tẹ̀lé lọ ọkọ̀ọ̀kọ̀ lọ sàkáǹtì nígbò gbẹ̀mí délé ẹ̀ nínú báràkì àmì báràkì kan wà ní àpàpà lẹ́kọ̀ọ́ in Lagos star papa ni wọ́n ń pè mí yẹn ìsìnkú àpapọ̀ o Bobby road àmì báràkì kan wà mẹ́ẹ̀ mo bá wọ ọbẹ̀ bá mo délé ẹ̀ lọ́ba gbé yorùbá fi ìmùsí ẹran yóò tó gbó lèmi náà wo ni mo rẹ́rìn mú kẹ́ bèbí mi sì ń dùn àṣé mo ti yá gbóòdà aago mọ́kànlá mo lọ́jọ́ tí lọ mọ̀ ń lọ lé ọba gbé epo fún mi epo yẹn jẹ́ ten litre kerosene mo bá gbé bí mo ṣe lọ tí mo dẹnu géètì làwọn sójà bá ní stop where's your pass mo ní what is pass pé ẹnikẹ́ni tó bá ti fẹ́ kọjá lálẹ́ gbọ́dọ̀ ní pass ọ̀ọ́kọ́ jẹ́ pé ẹni tó wá kí ọ máa tẹ̀lé ọwọ́ ẹnu géètì mo ní àdónú ẹni tẹ onígun àkọ́ọ̀dì pẹ̀sìn mọ̀kàn lọ bá ni ó ní mọ màmá jẹ́ ọ̀dẹ̀ lẹ́wọ̀n ni ó ní gba tó wẹ̀ kọ́ lọ́ọ̀dì ó níbi tó sùn lónìí náà ó ní mọ̀ mo bá ní mò ń gbá àwẹ̀. I told am fasting. fóònù ṣẹ̀ṣẹ̀ dé gbà ọlọ́n gbá àwẹ̀ mo ní ẹ. she tell your pastor yes. ọkàn gbé fóònù ni. ó ní ta ló lè jẹ́rìí sí. who can bear you witness. ó ní pastor Amos. I said pastor Amos. ọba pè wọ́n. and she called him. pastor Amos ní kò gbà àwẹ̀. no it's not fasting. ẹjọ enjoy ara yín dọ̀la. enjoy each other till tomorrow. ah ah. mo ní mo máa ń gbá àwẹ̀ wọ́n lọ́ọ́ gbà àwẹ̀. and pastor she said you're not fasting. mo tó ní mò ń gbá àwẹ̀ oníta tún ni mo ní kó pe mendo ọ̀rẹ́ mi lọ́wọ́ pé èèyàn ní wo ọmọ máa jẹ ayé wọn ọgbà wẹ. no catch from your partner your pastor. mo wá ká báyìí mo sì gbóhùn olúwa létí mi pé lónìí ló sọ ògo tàbí kó orógo lò. today is the day that you lose your glory or you use your glory. ìsáìdà kan bá tún kó sògo tàbí kó ológo. or she utilize your glory choose one. mo bá ká sórí àga báyìí lọ́ba lọ bọ́ra ó ní bá rìn lọ́rìn bọ́ báyìí. she naked herself and she was shaking her boots. àwọn àrìn bú you know this different. ní ìrètí lọ ní o this room ó ń ṣe jésù jésù ọkọ ọjọ jésù ó lè wo ni jésù kan ṣé wọn nìkan lọkọ gba jésù ni. are you the only man that accepted Jesus on earth. baba mo tún gbóhùn olúwa létí mi bóyá òní ló ṣògo nù tàbí kó orógo nù. temptation burúkú what a temptation. nígbà tó bá ń wú ọjà ago mẹ́ta when she was done with the meeting tí mo ṣe jésù dàgbọ́ mo mọ̀ pé mo di á ah! yọmi lélẹ̀ yìí please rescue me mo rí pé mo gbà láago mẹ́ta ọba lè mi bọ́ ọ̀tà ọba jókòó lẹ́nu ọ̀nà mo dàgọ́ mẹ́rin àbọ̀ mo bá ń rìn lọ sẹ́nu ọ̀nà géètì àwọn sójà mọ́tò kankan fẹ́ kọjá àwọn sójà kan sílẹ̀ kọ́ni mo kàn gbẹgbẹ mọ́tò ń kọjá rẹ̀ tí mo bọ́ ọ̀tà mo ní bọ́lá ó dìgbò sí ẹ̀yìn ara wa o kí a pàdé láyọ̀. ṣé bọ́lá ni wọ́n náà ah ẹ máa sá fún ọ ni. ẹ di ọwọ́ musa. ó di ẹ̀ sà. ẹ ké. ẹ ṣá. mo pàṣẹ lórúkọ jésù. ẹ máa dárúkọ ẹni yẹn. ibi alágbára tó wá sí. jẹ́ ké. ó yọ yọ yọ yọ yọ yọ

Agbára, aṣọ, olówó, olówó, olówó, olówó, olówó.

jésù olúwa wá. ọyọya máa lomi wò mí. look at me. sórí kẹtẹtẹtẹ ni kò gbá àyàn mú o lè dá dúró òkùnkùn dá wa náà ní tẹ́lẹ̀ òkùnkùn dá ní tẹ́lẹ̀ náà ní tẹ́lẹ̀ náà sálárì náà lọ ń jẹ máa dá dúró bó ṣe dá dúró náà máa dá géńdé múra sí i àdúrà fọwọ́sowọ́pọ̀ nígbà wọn ti pétérù mọ́lé ó ní ìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ ni àdúrà àdúrà ẹ gbọ́wọ́ sókè nígbà wọn fẹ́ pa Ámálẹ́kì run tí ọwọ́ ń ro Mósè ó ní wọ́n ran Mósè lọ́wọ́ láti gbé ọwọ́ sókè tí wọ́n bá ní o gbé ọwọ́ sókè tó bá jẹ́ pé iṣẹ́ ni wọ́n gbàdúrà fún àdúrà yẹn wọ́n fi gbé iṣẹ́ rẹ sókè. máa dádì. stay long. bíbélì kókó tó bá ti ní ẹsẹ ẹsẹ dáhà dádì òkú ló ṣebí ebi two hundred ebi hundred thousand tẹ́lẹ̀ alákàntì ẹ̀ o ti gba three thousand lánàá mbẹ́ o ti fi ra nǹkan lé o ti ra nǹkan ọbẹ̀ wíkẹ́ndì má wọrí má dádì má dádì wọ́n ń tara rẹ̀ jẹ èmi tẹ́mi gbọ́n ojú ẹsẹ̀ máa ti gán yàn mọ́ torí èmi kó àdúrà lẹ́sẹ̀ ẹ̀. I don't know that prayer. gbọ́ ni mò ń pè. I am calling out her. ìgbà tí n bá tó bá ti n bá gbọ́ pé tó ni mò dúró. and I was so when I, heard the fact that he is. o tẹ́bi náà ń pè mí ọ̀gbọ́n rí. and what is going on now is new to me. ẹ pariwo. shout loud. láre. táyọ̀. gbọ́rọ̀ olúwa. gbọ́rọ̀ tó lọ. olùrànlọ́wọ́ tó o nílò. ṣe é padà tún ní. ọyọ lọ pàdé ẹ. ṣe é pa. oyoyoyoyoyoyoyoyoyoyo. olùrànlọ́wọ́ tó o nílò.

pàdé pàdé pàdé pàdé pàdé pàdé pàdé pàdé pàdé pàdé lọ́wọ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ lọ́wọ́lẹ́ pàdé pàdé pàdé pàdé pàdé pàdé pàdé Yes! olúwa wá ọ̀yọ̀yọ̀yọ̀ máa bọ̀ wòmí o ò lè rárá rẹ lọ́wọ́ tí ọlọ́run bá fẹ́ ràn lọ́wọ́ èèyàn ní ọ̀ràn sí ọ ọlọ́run yìí sọ̀kalẹ̀ wà látọ̀run èmi gbọ́ igbe àwọn èèyàn mi èmi sì wá láti ràn wá lọ́wọ́ Mósè lọ́rán o. èmi tí mama bí mo ti wá pé mo nílò ìrànlọ́wọ́ èmi tí mama ti ń ṣe pé mo nílò ìrànlọ́wọ́. don't understand the reason why tí màá fi ní kó dìyàn mọ́. or oh, you don't understand the reason why you say you should hold somebody. ẹlòmíì máa wò pé mo ti wà ókè dàn kí n dìyàn mọ́. I say I'm excessively okay than to hold somebody. wò mí. look at me. ayé ilé ìta wà yìí. this world Buhari gan ò wà ókè. Buhari is not even okay. gbogbo ènìyàn. everybody. ló nílò kankan látọ̀dọ̀ Ọlọ́run. need something from God. sẹ́mi tọ́jà pé ìwọ̀n rẹ̀ ràn jẹ oúnjẹ lánàá ẹ̀gúsí ibú ẹ̀gúsí àti bí ọ̀sẹ̀ kan àbọ̀ ni wọn lọ bá wọọmù tí a ní máa fi búrẹ́dì jẹ lálẹ́ àná tí mo ní sẹ́ tí ìtàn jẹ lálẹ́ yìí tí mo ní mọ̀ jẹ́ ká fi mí lẹ̀ ni màá sọ fún ọ pé mo wà òkè. Olúbàdàn bẹ́ẹ̀ o tọba dúró mi ọmọ wo bímọ rẹ ti lé sí bẹ́ẹ̀ bí ìbí sanwó ní january ending wọ́n kẹrù mi ta wọ́n kẹrù pásítọ̀ rẹ ta nù kí n má gbàdúrà sórí gbogbo eléyìí tí mò ń ṣe sí káàmpù jẹ́ kí n ṣàlàyé fún ọ mo máa sọ di òfin àti òfin tí ẹ bá ti ṣe enough out gbogbo ẹ̀yin tẹ́ ń travel wálé tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá gbàdúrà ọjọ́ kan tẹ́ ẹ bá parí tẹ́ ẹ lọ sí ẹ gbọ́dọ̀ wà á gbàdúrà ọjọ́ kan kẹ́ ẹ fi béèrè fún tẹ́ ẹ fẹ́ àti bẹ̀yẹ lẹ́gbà travel ẹ má jẹ́ wo tó fojú mọ́nítọ̀ yìí travel mọ́ o tí mo fi ṣe tí mo ṣe òjò bá ń lọ o. ọ̀pọ̀lọpọ̀ nígbà kan tí wọ́n tó withdraw rẹ̀ lára rẹ̀ kó tó padà. so many people after collecting from God they withdraw it from his body before they man travels back. àbí níjọ ẹ̀yin tẹ́ ẹ ti wà káàpù bí ọjọ́ mẹ́ta ẹ̀ náwó sókè. you dey been camp for three days or something. ẹ̀yin tí mo ti wá bá yín pé ẹ̀dá àbá five thousand fún mi ẹ̀ náwó òkè ẹ̀yin tí mo ti fọlọ́rọ̀ lórí láyé ẹ̀ náwó òkè ta ni mo gbowó rí lọ́wọ́ ẹ̀ yín. no. èmi gan fẹ́ kó o dìde. I want you to arise. kí n kó o lè fi mí yangàn kébì náà lè fi ọ yangàn. for you to be proud of me. àmúyangàn mi ni ọ. you are my pride. ẹ kẹ́ Sunday ní ọ̀sẹ̀ yìí. nísù wo èmi à má jẹ́ bínú sí èwo dádì má bọ̀ èmi dádì dádì wèrè wo Táíwò Òjó ni mo jẹ́ o èwo dádì kú jájá kú dádì dáradára dáradára wo ó ní dádì má bà tèmi jẹ́ o tiẹ̀ ò ní bàjẹ́ o pé Táíwò Òjó Sunday Joshua. máa lọ bàbá báwo ló mi jáde ọba tèmi jẹ́ ni dádì kí ni dádì mú wo ọba ma se dádì àmọye dádì ti mẹ́nu jọ òwò ah, ah, kémi gọ́ọ̀ ni sunday ní ọ̀sẹ̀ yìí ẹni tí ayé rẹ̀ nílò ó yẹ lọ pàdé ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. Bye. ṣe láti dìde láti gbà lọ́wọ́ láti gbọ́yà láti lójú gbọ́yà oyè ilé yóò yẹ yẹ ọ̀sán lọ́wọ́ àti ilé kọ́. Jésù Olúwa wá. Wo ẹ kọjú wájú tó bọ̀ ẹ tó gbà fẹ́ nìkan ṣùgbọ́n mọ̀ n bọ̀. Lift your hands bàbá ọ̀dà ẹ fìrànlọ́wọ́ so mí pọ̀ máwọn ẹni òkè. Jesus her to connect with the people at the all. fìrànlọ́wọ́ ṣe kí ni. Jesus her to connect with the people at the all. fi so mí pọ̀ máwọn ẹni òkè. connect with the people at the all. bàbá ọ̀dà ẹ fi ìrànlọ́wọ́ so mí pọ̀ mẹ́ni òkè. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀.

Çabuk ol.

jésù olúwawo. bàbá ẹ tó gbà. praise ẹni ọwọ́ báyìí. bàbá padà. fi ìrànlọ́wọ́ gba ẹ̀tọ́ mi fún mi lókè. you said to get my right for me at the door. kó ṣe kéde. ooo láàrin sọjọ́ sí lọ ní. rárá sá mo rí pọ́ ìyàgò two thousand tó rà wò ẹ̀dánwó yóò kẹ́ jàre ẹ̀tọ́ mi ti ń bẹ lókè. olúwa ní ẹ̀tọ́ ẹ̀yin kan ń bẹ lókè. ó ní ká ẹ gbà láàárọ̀ yìí torí wọ́n máa pè yín kọ́sẹ̀ yìí tó parí o. olúwa ní ẹ̀tọ́ yín bẹ lókè. ó ní wọ́n pè yín kọ́sẹ̀ yìí tó parí nawọ́ méjèèjì sókè. bàbá fi ìrànlọ́wọ́ gbé ẹ̀tọ́ mi fún mi lókè. ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ. ¡Es un afirmamiento! ¡Es

lépè kọ gbogbo ẹni tí ń bẹ lókè tó ní kò sọgbẹ́ tí mo lè dápẹ́ ní dókè ẹ jábọ́ fún mi mo fẹ́ gòkè. ẹni tí ń dókè tó lè mi ò ní dókè tó lè kò sí tí mo lè ṣe bàbá ẹ̀rọ lóye mo fẹ́ gòkè oyoyoyoyoyoyoyoyo olùdíje tó dúró lórí ọ̀rọ̀ ìlú ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀

Jésù olúwa wá awo mi ẹ̀ náwó kè olúwa pé ẹ̀yin kan bẹ lọ́nà ẹ̀yin kan bẹ bí lọ́wọ́ ti ń ṣèpàdé ọ̀tẹ̀ ẹ̀yin lókè olúwa ní ká ìgbàdúrà olúwa bí ẹ̀sìn tú wọn ká gbogbo bí wọ́n ti ń ṣèpàdé mi lókè láti dá mi dúró ẹ̀fẹ̀ sí tú wọn ká yóyóyóyóyóyóyó ṣíṣe ìpàdé ìlọ́pẹ̀ òun náà fẹ̀sùn kí wọ́n káyọ̀ owó ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀sán ọ̀rọ̀ káyọ̀ ìgbó ọ̀lọ́wọ̀ ọ̀lọ́wọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọmọ ọmọ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ ọlọ́wọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ Amasale kapa arúndèké yébe sédàyà bàbá ẹ lọ tún wọn dá bàbá ẹ lọ tún wọn dá Jésù Olúwa wá. Ẹ jọ sẹ́ gbàdúrà yìí please are you ready to say this prayer this one. gbogbo ọkùnrin pátábóbìnrin ọba gbẹ gbà. men even men pray. olúwa o oh, mo fẹ́ mọ tí ń jẹ́ àánú. i want to know what is called mercy. jẹ́ káàánú sọ̀rọ̀ fún mi lọ́sẹ̀ yìí. mercy speak for me this week. Oh! amasali kaparua. mo fẹ́ mọ tí ń jẹ́ àánú. i want to know what mercy is called. jẹ́ kí àánú sọ̀rọ̀ fún mi lọ́sẹ̀ yìí. mercy speak for me this week bọ́. Jáàánú ó sọ̀rọ̀ fún mi. Ọ̀sẹ̀ tí mo wọ̀ yìí. Bàbá ẹ jáàánú ó sọ̀rọ̀ fún mi. Ó yọ yọ yọ yọ yọ yọ yọ yọ dàánú dàánú sọ̀rọ̀ fúnbẹ́ sọ̀rọ̀ fúnbẹ́ fúnbẹ́ fúnbẹ́ fúnbẹ́ fúnbẹ́ fúnbẹ́ fúnbẹ́ alóòlù alóòlù alóòlù alóòlù alóòlù sọ̀rọ̀ fúnbẹ́ sọ̀rọ̀ fúnbẹ́ sọ̀rọ̀ fúnbẹ́ sọ̀rọ̀ fúnbẹ́ sọ̀rọ̀ fúnbẹ́ alóòlù alóòlù alóòlù alóòlù alóòlù alóòlù alóòlù alóòlù aleluya aleluya sarabuwe sarabuwe sarabuwe sarabuwe sarabuwe sarabuwe sarabuwe aleluya aleluya aleluya aleluya.

àdúrà yẹn kẹ̀kan. you have to repeat once again. àánú mercy. sẹ́tù mi lọ́sẹ̀. sẹ́tù mi lọ́sẹ̀. àánú sẹ́tù mi lọ́sẹ̀. kí ni mo ní o ṣe. sẹ́tù mi lọ́sẹ̀. sẹ́tù mi. sẹ́tù mi lọ́sẹ̀. ọ̀sẹ̀ tí mo wọ̀ yìí àánú olúwa sẹ́tù mi kí ni mo ní kó ṣe sẹ́tù mi. bàbá ooo oh. ooo. Oh sẹ́tù mi ọ̀sẹ̀ tí mo wọ̀ yìí àánú sẹ́tù mi sẹ́tù mi sẹ́tù mi sẹ́tù mi oyoyoyoyoyoyoyoyoyoyoyoyo. Thank you.

jésù olúwa mo ń wo ojú rẹ mo ń wo rẹ o ọlọ́run ayọ̀ ayọ̀ máa bá lọ́lá mọ̀mọ́dá ṣe mi ò bá tẹ́ lójú rẹ ọlọ́run ìrànlọ́wọ́ mi. lọ́wọ́ mi. Lọ́wọ́lọ́wọ́ makaba ẹgẹgẹrú ẹdada ya makaba gbogbo ẹ̀yin dírètí yín pé ẹgbọ́rọ̀ olúwa lẹ́nu mi mo dúró náà májàmú olúwa àánú máa sọ̀rọ̀ fún yín lọ́sẹ̀ gbogbo ẹ̀yin tí ayé ń kẹ́gàn. you that the world despise and mock. báyìí lolúwa sọ. praise the lord olúwa jehova lẹ́nu mi àánú la ọ̀nà fún yín lọ́sàn-án mo súre fún yín iṣẹ́ yín máa rí àánú gbà ẹ̀yin tẹ́ ń retí lẹ́tà ayọ̀ ẹ gbọ́rọ̀ olúwa lẹ́nu mi ọ̀sẹ̀ tẹ́ wọ̀ yìí ẹ máa gba lẹ́tà ayọ̀ ẹ̀yin tí ẹ̀tọ́ yín bọ́ á. you that your right is seized. báyìí lolúwa sọ. God says the Lord. ọ̀sẹ̀ tí ẹ wọ̀ yìí. you see that you are. ẹ máa gba ẹ̀tọ́ yín. you shall receive your right to know gbogbo ẹ̀yin tẹ́ lólóore ṣùgbọ́n tó lóore ọ̀rántí ọ̀sẹ̀ yìí ẹ máa gba ìrànlọ́wọ́ áńgẹ́lì oníròyìn ayọ̀ angel good news. ó máa deliver fún ọlọ́sẹ̀ tí ó sì dùn náà. ìwọ tó ń wò mí ni mò ń bá wí. ìwọ tó ń sà mí ni mò bá wí. ó máa lẹ́nu ọpẹ́ lọ́sẹ̀. ó máa gbẹ ẹ̀tọ́ rẹ lọ́sẹ̀. ó máa gbẹ ẹ̀tọ́ rẹ lọ́sẹ̀. ó máa gbẹ ẹ̀tọ́ rẹ. ó máa gbẹ ẹ̀tọ́ rẹ. ó ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gba ẹ̀tọ́ rẹ ó máa gbé ẹ̀tọ́ rẹ̀ ó máa gbé ẹ̀tọ́ rẹ̀ gba ìyanu rẹ̀ gba ìrànlọ́wọ́ gba ìyanu gbàrà lọ́wọ́ gba ìyanu gbàrà lọ́wọ́ gba ìyanu gbàrà lọ́wọ́ gba ìyanu gbàrà lọ́wọ́ gba ìyanu gbàrà lọ́wọ́ gba ìyanu gba ẹ̀rí rẹ gba lẹ́tà ayọ̀ gba lẹ́tà ayọ̀ gbà á gbà á gbà á gbà á gbà àlàáfíà gbà á gbà á gbà ìwòsàn gbà á gbà ìdáná rẹ gbà á gba ilé rẹ gbà á lẹ́tà ayọ̀ gbà á físà rẹ gbà á ọ̀yà gbà á ìwé rẹ gbà á ìwé ìgbélú gbà á lẹ́tà ayọ̀ gbà á lẹ́tà iṣẹ́ gbà á ìgbéga gbà á pósìtì yẹn gbà á gbà á gbà á gbà á gbà á gbà á gbà á gbà á gbà á gbà á gbà á dúà dúà ọ̀sẹ̀ yìí máa pé ọ ògo forúkọ olúwa gbogbo èèyàn mú ọrẹ jáde fún àdúrà yẹn. mo gbàdúrà ọrẹ yín ọlọ́run yà sí mi ma ọrẹ yín ọlọ́run yà sí mi ma ọrẹ yín ọlọ́run yà sí mi ma ọrẹ yín ọlọ́run yà sí mi ma ọrẹ yín ọlọ́run yà sí mi ma ọrẹ yín ọlọ́run yà sí mi ma àṣì ọlọ́run kọ́ wọnú ẹ̀ àṣẹ ọlọ́run kó wọnú ẹ̀ àṣẹ ọlọ́run kó wọnú ẹ̀ àṣẹ ọlọ́run kó wọnú ẹ̀ àṣẹ ọlọ́run kó wọnú ẹ̀ ẹ̀ ní sáláìní ẹ̀ ní sáláìní ẹ̀ ní sáláìní ẹ̀ ní sáláìní bẹ́ẹ̀ lolúwa sọ jésù olúwa wa. mo gbéga mo gbéga mo gbéga mo gbéga mo gbéga ọba onílé ayọ̀ mo gbéga ọba ọlọ́run ní ní ògbèjà ẹgbẹ́jà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ọba onílé ayé ògbèjà ọba ọlọ́run ní ní ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ògbèjà ọba onílé ayé ògbèjà yìí gbogbo ẹ̀mẹ́ta. Mọ̀gbẹ́ta mọ̀gbẹ́ta mọ̀gbẹ́ta. Mọ̀gbẹ́ta mọ̀gbẹ́ta mọ̀gbẹ́ta. Ọba onílẹ̀ ayọ̀ mọ̀gbẹ́ta. Ọba ẹlẹ́rìí nílé mọ̀gbẹ́ta. lẹ́nu ọ̀nà lọ́sibítù o ọ̀rọ̀ mi ò kọjá àdúrà. àṣà ẹsẹ̀ mi túbọ̀ bàtà lórí rẹ̀ bàbá. wọ́n lọ sọ wípé sáré wá gbọ́ oore tí bàbá ṣe láyé mi o. sáré wá gbọ́ oore tí bàbá ṣe láyé mi o. àgbẹ̀rẹ̀ mi ni àgbẹ̀rẹ̀ mi ò ṣe àkọ́bí nínú àwọn òkú àṣẹ. ṣe láyé mi o. Olè tí mo ṣe láyé mi o. Sáré wọn náà, olè tí mo ṣe láyé mi o. Olè tí mo ṣe láyé mi o. Oya ayé ayé ayé ayé ayé ayé. Ẹlẹ́ni ẹ̀fẹ̀. Adéjù ogun lọ́wọ́ ọ̀bẹ ìlú ogun lọ́bọ̀. Ayérayé ayérayé ayérayé. Ayérayé làbàtà tí mo gbójú lé. Ayérayé làbàtà tí mo gbójú lé. Ayérayé làbàtà tí mo gbójú lé. Ayérayé làbàtà tí mo gbójú lé. Ayérayé làbàtà tí mo gbójú lé. tí mo dé owó tí mo ti bẹ̀rẹ̀ owó tí mo dé gbogbo òwe lóore bàbá lóore bàbá lóore. Bàbá ó yẹ sọ wípé èmi àlàyé mo wá lẹ́nu níbẹ̀ rárá o. ibi a bá ti gbé Jésù sókè. sókè. èmi yóò kó kíkiri olúwa. ìwọ tí ó dá mi nìyẹn. lọ́jọ́ sílẹ̀ ẹgbẹ̀rún àgbọ̀tọ̀ ìyọ̀ àwọn àjùbà rẹ̀. ọwọ́ méjèèjì lókù. ẹnìkan bí ẹnìkan lóore ó ní bò lolúwa ṣètò ó ló tó Dangote ẹnìkan ní kò tó bẹ́ẹ̀ ẹnìkan ló tó tírélì ẹnìkan ní kò tó ẹnìkan ló tó omi òkun ah wọ́n lómi òkun kẹ̀ ẹnìkan ní ò tó bẹ́ẹ̀ mo wá ronú títí pé kí lèmi lè fi wé o. E. olùwà ẹ̀tọ́ ẹ tóbi o ẹ tóbi olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi lóbi ṣàkóso. dàrú. ọ̀pọ̀ èèyàn ló bí mi wípé ìbò ni wọ́n ti lọ bá mi sí. wọ́n lọ́gbọ́n òní mi ti kó ojú gbogbo tọ́lọ́ ń ṣe fún mi. tell me one thing. orí wọn ò mọ̀ pé àánú olúwa ni mo rí bá. gbogbo tí mo ní kí n mọ̀ ń ṣàgbára mi. jẹ́ kó yẹ wọn pé àánú ni mo rí bá àánú ni mo rí bá àánú ni mo rí bá àánú ni mo rí bá. bàbá olóore. ẹni tó dúró tì mí lọ́jọ́ ogun lè. ọpẹ́lọpẹ́ nínú ayé mi ò èmi lè ṣe tó ní. ọpẹ́lọpẹ́ nínú ayé mi o èyí ṣe olúwa ṣe ọ̀tá rẹjú kẹ̀kẹ́ wọ́n rẹjú fòfò. wọ́n láwọn bẹ́gbẹ̀ burú yọ sí mi arúgbó ọjọ́ gbọ̀nà ara rẹ̀ wọ́n lẹ́fà sẹ́ èyí ṣe olúwa ṣe.

lọ́wọ́ iṣẹ́ rẹ ọlọ́run nineteen thirty kẹsẹkẹsẹ ni wọ́n ṣe yanu èmi táyé mi mi mi tọ́lọ́run wò tẹ́ owó ó yẹ jó fún bàbá ọlọ́run bàbá lọ́la o. owó bí o dé mọ́ mi mọ́. ó kọjá ìmọ̀ ó kọjá òye. owó bí o mọ́ mi dé. ó kọjá ìmọ̀ ó kọjá òye. èmi dáyé sọ sókè lọ́lọ́. ọlọ́run bàbá lọ́lá èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ ọlọ́run bàbá kílé èmi màmá lọ́wọ́ iṣẹ́ rẹ ọlọ́run náìtì tààtì kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ṣe yanu èmi táyé mi mi mi lọ́lọ́run ò jẹ́ owó ó yẹ kí ó fún bàbá lágbára o ọ̀nà nineteen thirty òun náà lágbára o ọlọ́run bàbá lọ́la ọlọ́run bàbá mi. bí mo ṣe ń fàràdí dáyọ̀ olúwa òmìnira. bàrà dídá yín olúwa mo bàrà dídá yín bàbá mo bàrà dídá yín bàbá ìdára ìdára ìdára níwájú olúwa ìdára ìdára ìdára ìdára ìdára èyí tí mo dá yìí o. àrà nàmbà wá. ṣe fọ́ọ̀mù ẹ̀ náà. bí mo dé bá àdìdá olúwa. mo bá àdìdá yín bàbá. Baba, kò dára kò dára kò dára kò dára kò dára èyí tí mo dá yìí o àrà nàmbà tù. yín bàbá ó bàrà dídá yín bàbá ó màmá bàrà dídá yín bàbá òbí dára ó dára níwájú olúwa ó dára ó dára ó dára ó dára udara udara udara udara udara udara udara lára kò lára èyí tí mo dá yìí o àrà nàmbà tú owó rẹ sókè jàre ó ti tó bà náà ọlọ́run afẹ́fẹ́ yìí o. ọlọ́run nineteen thirty ọlọ́run tó sàyẹn lógo òbí ló ṣe ní ọ óyá óyá óyá. ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń yẹ̀ ọ́ orí ló ṣe ń pàtẹ́wọ́ fún ọlọ́run. put your hands together to celebrate God. fọwọ́ kún wọn lọ́wọ́. I am happy to see you in the presence of God this morning. Dídùn láti rí iwájú Ọlọ́run láàárọ̀. The Bible say in the presence of God there is fullness of joy. Bíbélì wí pé níwájú Ọlọ́run ni ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà. Ọjọ́ Tuesday. On Tuesday. Lambert will do a new thing. That is when the program tag I will do a You have to be here by seven o'clock. O ní láti dé ibi alágo méje. Òní. Today má ṣe anointing service. I will do anointing service. ẹ kì í ṣe anointing service. but it's quite different from anointing service. ìgbọ́wọ́lé ni wọ́n ń pè é. it is called the laying hands of the Lord. olúwa ló mo gbọ́ ohùn olúwa ló ní kán da òróró ó ní kó kó bọ́kẹ́ẹ̀tì ó ní kí n kí ọwọ́ bọ̀ kí n gbé lé ènìyàn lórí pé ìjì ìjì twenty twenty two twenty twenty three o ní nípìn nínú ẹ. that you no be a partaker of it. ẹ gbàdúrà fún orílẹ̀-èdè yìí gan. pray for this nation. fún ọdún méjèèjì. for these two years. twenty two. year twenty twenty two. twenty three. and year twenty twenty three. ẹ gbàdúrà. pray fervently. fún nàìjíríà. for nàìjíríà. ẹ gbàdúrà. pray mi kì í sọ ìran orílẹ̀-èdè o. I don't declare vision of the nation. No. Rárá. Silently ni mo máa ń gbàdúrà fún country. I pray for my country silently. Ṣùgbọ́n. But. Ẹ gbàdúrà fún orílẹ̀-èdè. Pray for this country. twenty-two. year twenty twenty-two. twenty-three. and year twenty twenty-three. Ẹ fi àdúrà ràn orílẹ̀-èdè lọ́wọ́. Pray for this country. Torí àwọn alágbára kan ó papòdà o. There are some powerful ones that will be changed. Àlàáfíà ni peace. ṣùgbọ́n ìwọ ò ní ní ìpín nínú ogun ọbẹ̀. but you no be a partaker of that battle. ọrọ̀ ọbẹ̀ lọ jẹ. you benefit from that. jordani. the trip of jordan. ní april seventeen. on the seventeenth of april. ẹ̀yin tí ò yé tí ẹ̀ ń pè láti abroad. you that don't understand been calling from diaspora. jẹ́ kí n ṣàlàyé fún ọ. let me explain to you. àwọn tí ń lọ ní nàìjíríà. people that are going from nigeria. nine hundred. the their money is nine hundred nine hundred thousand nọ́mbà tí wọ́n ó pè ní. here is the number that they will call. zero eight one. zero eight one. three nine. three nine. three four. three four. five zero. five zero. one zero. one zero. zero eight one. zero eight one. three nine. three nine. three four. three four. five zero. five zero. one zero. one zero. àbí. or. zero eight zero. zero eight zero sixty seven sixty seven thirty nine thirty nine zero three zero three zero four zero four zero eight zero zero zero sixty seven sixty seven thirty nine thirty nine zero three zero three zero four zero four. jẹ́ kí n ṣàlàyé fún ọ. now let me explain to you. ẹ̀yin tí ẹ ń bẹ ní abroad tẹ́ ń béèrè àlàyé tí ò yé dáadáa. I don't understand that. tẹ́ẹ̀ni ṣe bí ẹ lè sanwó fúláìtì kẹ́ ẹ sanwó tẹ́ẹ̀ kẹ́ ẹ máa tẹ̀lé wa. I think I'm booked. for a flight and hotel níwájú ọlọ́run àti ènìyàn. before God and human. ọdún mẹ́wàá ni wọ́n fi fún mi ní slọ́ọ̀tì Jordan wọ́n máa ń fún mi ní mẹ́rin lọ́dún kan but mi kì í lọ. but I turn it down I didn't go. tẹ́ ẹ bá mánítọ̀ mi dáadáa ẹ rí the pastor kì í di pásítọ̀ tí máa kan. realize that I'm not a tired he's always na here to go to somewhere. mo gbọ́ ohùn Olúwa létí. I hear the voice of the Lord. pé. that ẹ lọ béèrè fún agbára ìgbàanì. go and request for the power as of old. ẹ lọ sí Jọ́dánì. go to Jordan. lọ bá mi pàdé ní Easter Monday. on Easter Monday. ó ní mo fi announce ẹ pé ní April seventeen. seventeenth of April. màá kó Nàìjíríà lálẹ́. we leave Nigeria. títí òru àti máa dé ọ̀hún one hour difference ni pẹ̀lú àwọn tó wà ní àbúrò tá a fi pàdé ara wa lọ́hùn tọ́ba wa ní ọ̀fẹ́ dá òtẹ́ gbà ọ̀fẹ́ dárìn ṣé tí a bá ń wọ bọ́ọ̀sì tá a bá ń lọ gbàdúrà ṣé ọ̀wọ̀ bọ́ọ̀sì tiẹ̀ tó chata tí wọ́n máa tẹ̀lé wa kì í kò ní lè rọrùn alákọ̀ọ́kọ́ nìyẹn apart from that lẹ́yìn yẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀lù tí a lọ gbà it's almost two thousand capacity oil. The oil is two thousand capacity. Ìránṣẹ́kùnrin yẹn ló kó owó ọ́ọ̀lù yẹn dàálẹ̀. Is that man that actually. Ṣé tí a bá ń gbàdúrà ní ọ́ọ̀lù? You be praying that oil. Ṣé wàá dúró síta ká fi parí àdúrà? Are you going to stay outside to finish the prayer? Sori pé kò ní le tali mara wọn. Can you see that it can work that way? Mi ma bàbá yìí rí from nowhere. I don't know that this daddy from Adam. But. Ṣùgbọ́n. Ìrẹ̀lẹ̀ pọ̀ jù nínú ayé. He is so humble. I like his humility. Ohun tí mo fi ń fẹ́ràn èèyàn láyé ò ìrẹ̀lẹ̀ lọ. What makes me to love people is humility. Tẹ́ bá rí tí wọ́n bá kórìíra èèyàn ìgbéraga mo fi kórìíra ẹ̀. That means that person is pompous and bá ń kí mi pé ẹ káàárọ̀ lẹ́nu ọ̀nà mẹ́wọ̀n. Ẹ rí i pé mi náà máa tẹ̀. I will also pray to reply you that good morning. àjọ ń kíra wa káàárọ̀ ni. we are respect is reciprocal. I'm a woman being like you. ènìyàn bíi tiẹ̀ ni mo jẹ́. ṣe rí àwọn ènìyàn ni wọ́n kó bá Hẹ́rọ́dù ọkàn sọ̀rọ̀ ni àwọn èèyàn ní ohun rẹ dàbí ohun ọlọ́run ó wá yẹ kó wọn sọ wípé kìí ṣe èmi lọ́lọ́run o kò wá sọ̀rọ̀ ìdín dẹ̀ jẹ́. God eighteen. níwájú ọlọ́run àti ènìyàn before God. bí wọ́n ti ń wá dọ̀ mi tẹ́ ń wá dọ̀ mi wọ́n ní dádì wọ́n ní màá dẹ̀ fún yín ní slọ́ọ̀tì èèyàn mẹ́wàá màá sanwó wọn fúnra mi. ten slot I pay for them. tẹ́lẹ̀ pé báyẹn kí n máa sọ mò ń sọ mi ò ní àṣírí mo máa ń sọ. I am not secretive I have no secret I declare things openly. ẹni tó ń play keyboard ọmọ ẹ̀ náà máa lọ ẹ eh, mọ báyìí lọ. the keyboard is also going. wọ́n rú ọmọ ní keyboard kí lọ bóòlù àti àrìn tó fi abọ́ tó ń bá owó wọ́ọ̀dẹ tó rìn torí ọlọ́run. irú orí wo ni wọ́n tó ń gbé wáyé yìí. Ah, okú oríire ni ebi mọ̀ ń sọ̀rọ̀ ni ṣe wá rí mọ̀ ń sọ fún ọ ní willingly pé èmi gangan fúnra mi. I as a person. owó ènìyàn mẹ́jọ ni màá san lápò ara mi. I will pay for eight people from my pocket. kì í ṣe pé owó ni ó mátà sá. money doesn't really matter. mami ti agbára bá dé kò sí problem. once you receive power you have no problem. I want everybody to receive power ó fẹ́ kí ogun yẹn gbàgbára. ó lè destroy gbogbo àwọn tó pera wọn ní alágbára tí ń yọ lẹ́nu. for you to destroy every mighty one. kéde torí nǹkan méjì ó lè fi hàn wọ́n pé ó ní ọlọ́run tó lágbára jù wọ́n lọ. you have God that is superior to them when it comes to power. so ó ní wọ́n fi sọ wípé ẹ̀yin tẹ̀ ń bẹ lábúrò Dubai nìkan. that is why they said pé ẹ̀yin àbúrò do slow things. ó ti níye tí àwọn tí ń bẹ lábúròdù máa san so àwọn kan wá pè mí pé ṣe bí àwọn ilé chata amátò tí ó tẹ̀lé mi táwọn ọ̀dà wa táwọn ò ní sanwó kankan mo sọ wípé ẹni tó kówó tẹ́ dàálẹ̀ ṣe é mọ̀ pé kò gba hòtẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣé wọ́n lè dúró síta. and they stay outside. wọ́n ti búùkù ẹ̀ fún wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sí fún wọn àwọn yẹn wá ń béèrè pé ṣebí àwọn lè dá wá káwọn ọdún nígbà káwọn ọdá gbé ó ní mò ń clear pé kéèsì owó ló mátà lọ́dọ̀ mi. that to me money doesn't matter. kó o dalágbára ló God, you mean empower is the most important thing. tí mo bá fẹ́ ṣe kánsẹ́lì I don't cancel people because of money. mi ò ṣe nítorí owó. no rárá bàbá kan láwọn fẹ́ rí mi mo ní kí lẹ fẹ́ rí mi fún wọn ní olúwa ní káwọn ta mọ́tò àwọn àwọn dẹ̀ ti ta ẹ mo ní kí wọn lẹ fẹ́ rí mi fún wọn ní olúwa ní káwọn lọ fúnra sí ọlọ́run ní owó di mọ́tò yẹn ẹ mo ní kí lẹ fẹ́ rí mi fún wọn láwọn fẹ́ fún mi mo ní òtí kan tọ́ọ̀nù yẹn ẹ lọ dúró ẹsẹ̀ ń bọ̀ ní ìsìn ẹ wá wáwájú gàràgàrà torí pé ẹ fẹ́ fowó lẹ̀ ẹ lọ jókòó gbọ́ ọba kan yìí. go out pray first and when it is time for you i call you. wọ́n dẹ̀ jẹnsẹ̀ mọ́lẹ̀ títí tí bí wọ́n dẹ̀ dúró fún bí two and a half hours. he was not really pleased but he waited for two and a half hours. nígbà ọ̀dẹ̀ kan wọ́n mú ni wọ́n máa bọ̀ I don't see people because of money. mi ò rí àwọn èèyàn torí owó. money is nothing in the presence of God. owó ò jẹ́ nǹkan níwájú Ọlọ́run. ẹ̀bùn ọdún tí màá fún àwọn bàbá bàbá nínú Olúwa the gift for the leader give títí january yóò fi parí ó lé ní eight million naira. it is more than eight million naira máa lọ máa gbé fún wọn. I be giving it to them. Ẹ̀bọ̀dún yín ní sá. Here is the gift for the New Year celebration. Ẹ̀bọ̀dún yín ní sá. Here is the gift for the New Year celebration. Ẹ̀bọ̀dún yín ní sá. Here is the gift for the New Year celebration. Bí mo ṣe ń ṣe fún àwọn opó yẹn. As I'm giving it to the widows. Bẹ́ẹ̀ ni mò ń ṣe. Bẹ́ẹ̀ ṣe wá rí tí mò ń ṣe yẹn. What I'm doing. Bẹ́ẹ̀ ni mò ń ṣe sí chọ́ọ̀chì kọ̀ọ̀kan. I'm also going to different churches. Ní last year. Last year. Chọ́ọ̀chì tí èsè Covenant of Mercy tí mo plant. Churches that are not They are more than twenty in number. kí èmi ń ṣiṣẹ́ olúwa nìsà. I am doing God's work. Chọ́ọ̀tì tí mo kàn ní twenty twenty chọ́ọ̀tì mẹ́fà ni kérúbù méjì níbẹ̀ nínú ẹ̀. Èmi ń ṣiṣẹ́ olúwa ni. I am just doing the work of the Lord. Ẹni tí ó understand mi ò lè get mi the type of person that I am. mo ń ṣiṣẹ́ olúwa normal bó ti yẹ ká ṣe plain. I am doing the word of God uprightly. ẹ fi oníjọ ìjọ òṣèjọ lẹ̀. forget about church doctrines. ẹ pé nọ́mbà yẹn tó a bá jọ ń lọ àwọn àlàyé tí wọn bá fi fún ọ jẹ kó yé ọ. understand the explanation they so, make. o sì lè connect ní online. and you can actually connect online. ṣùgbọ́n sọ pé mi ò lè máa rí ọbọ mi ní. you know I can baptize online. online àlàáfíà ni. peace unto you. kò jù bẹ́ẹ̀ lọ. that's how it is kì í ṣe owó yẹn ló matter sí mi. the money doesn't really matter to me. ọkùnrin yẹn gbìyànjú gan. the man really tried. wọ́n ti lọ. he has been there. gbogbo every month kọ̀ọ̀kan tá a dé. every month that we. ni wọ́n máa month speaker báyìí síbẹ̀. month speaker there like this. which is never happen. tí o ti ṣẹlẹ̀ rí. tí o ṣẹlẹ̀ rí it is a new record. mount nebo wọ́n mọ ti spika síbẹ̀ jordan wọ́n mọ ti spika síbẹ̀ ká tó débẹ̀ wọ́n ó ti to engine bẹ́ẹ̀ báyìí á sọ̀rọ̀ tí gbogbo ènìyàn ó gbọ́ tí ọ̀sẹ̀ lè rí. it has ever happened like that before. so, so you are going for prayer. à ń lọ láti gbàdúrà ni. à ń lọ láti gbàdúrà. we are going there to pray. one forty four hours. one forty four hours. understand me. Then kí n kan tí sọ kó yí ẹ. I am not money money pastor. Mi ò ṣe pastor tó wà. If you are okay, I am okay. Èmi náà wà okay. Tó ti wà okay. So far you are okay. Mo wà okay. I am okay as well. Ṣé ẹ bínú? I hope you are not annoyed. So on the fifteen, ẹ̀yin tẹ́ bẹ̀bẹ̀ di on the fifteen. On the fifteen those that actually beg us to extend uh, eh, things. on the twenty-six ni wọ́n ṣe screening fún. on the twenty-six that's when screening. àwọn tó wà ní Èkó àbí. for people in Lagos. àwọn tó wà ní Ìbàdàn. people in Ìbàdàn twenty-six. on the twenty-six. àwọn wo ni twenty twenty-seven. twenty-seven is for those that Lagos people in Lagos. kẹ́tọ́ máa bọ̀ ní twenty-eight wọ́n á sọ àdúgbò tí wọ́n ti ṣe fún yín ẹ̀yin tẹ́ wà lábúròdù ẹ̀ nídìí screen kankan ẹ̀ kan pàdé wa á dẹ̀ lọ bẹ̀rẹ̀ àdúrà yóò dáa fún yín o yóò dáa fún yín o yóò dáa fún yín o mo rò pé ó ti yé wa dáadáa báyìí mm-hmm. mo rò pé ó ti yé wa dáadáa báyìí. I believe she be able to decipher the meaning of everything. <laughs> so yóò dára fún yín tó ti yé wa dáadáa báyìí. Is it clear to you all? ẹ tẹ̀lé ọkàn wa bá Ọlọ́run gba ọpẹ́ wa. Amen olúwa gba ìyìn wa amen a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ ọlọ́run bá wa sọ̀rọ̀ amen ọlọ́run bá wa sọ̀rọ̀ amen ọlọ́run bá wa sọ̀rọ̀ amen ọlọ́run bá wa sọ̀rọ̀ amen ọlọ́run bá wa sọ̀rọ̀ amen ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ọlọ́run bá wa sọ̀rọ̀ ògo ni forúkọ olúwa ògo ni forúkọ olúwa ògo ni forúkọ olúwa jésù olúwa wa. amen amen amen in jesus name. ẹ pàtẹ́wọ́ fún ọlọ́run dáadáa. celebrate God with your hands. sẹ́ẹ̀rí ẹ̀yin ẹnjìníà àbí mídíà eh, gbogbo àwọn tó ń gbé orúkọ kórúkọ káàkiri yẹn ẹ má bá mi delete wọn mi mà bọ́yá yìí náà bọ́yá ní dìdì france ni ó yẹ kẹ́ ti tètè wọn rí kẹ́ ẹ delete ayé wọn dànù kúrò yìí kẹ́ block wọn But mi máa ń tẹ̀sí tẹ nínú wọn kò yé mi kí ni mo bá fi sọ̀rọ̀ ọlọ́run ní jẹjọ. remind me of the story of last Sunday sermon. Eh? determination. ìbínú ìpinnu ní òní mo fẹ́ sọ̀rọ̀ lórí àkórí kan mi ò lè parí ẹ̀ lónìí tá à pè ní ta ni olódodo. Who is the righteous? ta ni olódodo. Who is the righteous? ta ni olódodo. Who is the righteous? ta ni olódodo. Who is the righteous? ọlọ́run káàkiri ayé kiri o. God is moving around the whole universe. ó ń wá olódodo. he is looking for the righteous. ó ń káàkiri àárín àwa àrànṣẹ́ ọlọ́run. he is listening ministers of God. ó ń wá olódodo. looking for someone that is honest. America. in America. ń wá olódodo. they need people that are honest. London. London. ń wá olódodo. need someone that is honest. Nigeria. Nigeria. ń wá olódodo. need someone that is honest. ta ni olódodo. who is that? who is the righteous? ìjọ kọ̀ọ̀kan ṣe ń wá olódodo pásítọ̀ ó ń wá ọmọ àjọ tó jẹ́ olódodo ọmọ àjọ ó ń wá pásítọ̀ tó jẹ́ olódodo ó sì lè ka pásítọ̀ fifty tó bá rìn ṣùgbọ́n tí ó bá òdodo pẹ̀lú wọn. tàwa ni olódodo báyìí ta ni olódodo ọlọ́run ń wá olódodo ènìyàn ń wá olódodo to human beings. à ń wá olódodo kiri gbogbo ayé ń wá olódodo akọrin à ń wá olódodo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ta ni olódodo ṣé pásítọ̀ tó gbowó fáànù tó fi owó fáànù tó fi ra búlọ̀kù tó fi ń kọ́ ilé ṣé pásítọ̀ tó ní kẹ́ ẹ̀ dáwọ́ sẹ́ olúwa tó fowó sẹ́ olúwa tó lọ́ọ́ dọ́gbọ́n fi ra mọ́tò ṣé òun ni olódodo àbí ọmọ ìjọ tí wọ́n kówó ìjọ sí lọ́wọ́ tó jí owó yẹn ná òun ni olódodo ṣé ọmọ ìjọ tí wọ́n gbéṣẹ́ fún tó ṣe àgàbàgebè ṣe lolódodo ta ni olódodo ọlọ́run ń wá olódodo. God is looking for the righteous. ilé kọ̀ọ̀kan wá olódodo. each house is looking for. ṣé ọkùnrin tó ra lẹ̀ lé tí ń kọ́ tíyàwó rẹ̀ ọmọ. a man that bought land is spending all the money that he has won. is that man paying for his wife. àbí ìyàwó or a married woman. tó tún ní àlè tí ọkọ ká pẹ̀lú àlè. and her husband come down with another man. ṣé ní ká pẹ̀lú olódodo. ṣé ìyàwó tó dágbére fún ọkọ rẹ̀. a woman that been there to gate. i'm going to gate. tọkọ gbúrò pé ìyàwó òun ti dé bẹ́gà. ṣé lódodo. is she faithful and honest. ọlọ́run ń wá olódodo. God is looking for the righteous. gbogbo ayé ń wá olódodo. same thing with the whole world. ọmọ àjọ ń wá olódodo. church members wọ́n wá pásítọ̀ tó jẹ́ olódodo. they need a pastor that is honest. jojúmọ́ ni ayé rìn káàkiri. people are moving around. wọ́n ń sáàtì fún olódodo lójúmọ́ ni àwọn èèyàn kiriki wọ́n ń wá olódodo amẹ́ríkà ò ní nǹkan méjì tí wọ́n ń wá òdodo ni wọ́n ń wá ó rí pé tó bá lọ fún interview wọ́n máa máa wojú ẹ̀ wọ́n mọ̀ pé báyọ̀ pé irọ́ lọ pa ọmọ kíráàkì orí ẹ̀ ojú ẹ̀ tí ń wò ibẹ̀ ni wọ́n ti gẹ́ẹ̀tì ẹ̀ a liar or you are honest. ọlọ́run ń wá olódodo. God is looking for an honest man. ta ni olódodo. but who is the right man. pastor ń wá olódodo. pastors are looking for an honest man. ta ni olódodo. ọmọ ìjọ ń wá olódodo. same to church members. ṣé pastor tó sùn nù ilé rẹ̀ tó jáde nù ilé tó ní orí òkè mẹ́sàn-án ló ti ń bọ̀ bí òróró yìí ò ń gbé bọ̀ lórí òkè mẹ́sàn-án ò ń gbóhùn olúwa pé èèyàn mẹ́ta kó mọ́ndé thousand dání kó wọ́n tulé wọn lórí olúwa ló bò sọ̀rọ̀ ṣé ni olódodo tó jí kò nínú ilé rẹ̀ tó gbé òróró létí bẹ́ẹ̀dì ẹ̀ àbí pásítọ̀ tó ní òǹgbóhùn olúwa pé èèyàn mẹ́wàá kan jáde fún ten ten thousand bẹ́ẹ̀ èèyàn mẹ́wàá jáde tán ah, bí pásítọ̀ wípé àǹtí sẹ́ẹ̀ lè sọ ti di fifty sẹ́ẹ̀ lè sọ ti di fifty ṣé ohun olúwa tó pe ten lẹ́ẹ̀kan sọ náà ló tún change sí fifty padà. ta ni olódodo. ọmọ àjọ kówó fún pásítọ̀ kan bó ń ra lẹ̀. a church man gives pastor money. pásítọ̀ ra ilẹ̀ ilé. the pastor bought the land. wọ́n ra ilẹ̀. he bought the land. ten acres of land. he bought ten acres of land. wọ́n dẹ̀ ra ilẹ̀ yẹn ní one million per acre. and he bought one million per acre. ó dẹ̀ jẹ́ ten million naira nígbà tó máa tó ọdún márùn after five years ọmọ ìjọ kó gbogbo dọ́kúmẹ̀ntì lè pásítọ̀ lọ́wọ́ olùwàbúrọ́dù wọ́n dẹ̀ gbé títí ọ̀dàgbà ẹgbẹ́ ilẹ̀ kọjá lọ wọ́n dẹ̀ ń ta a plot ní one million níbẹ̀ six plot make one acre. Pastor, sì ta éèkà mẹ́sàn-án nine acres of land ó sì ná owó ọmọ ìjọ dẹ̀dẹ̀ orí tẹ́ ti kọ́lé sórí ilé òun ọlọ́ọ̀bá pásítọ̀ pásítọ̀ ló ń lò tà pé òun ọ̀tá ẹyọ kan tó kù òun ọ̀dà ten million rẹ padà ọmọ ìjọ wípé mi ò ní gbà pásítọ̀ wípé tó o bá gbà ẹ̀mí ìrìn ọ̀sọ̀dún. ìpè olúwa wá di tá a fi hàn lẹ̀ we are not using the corner of God to brag. ìpèdí tá a fi ń ṣe four one nine. we turn it to what we are using to do. lójúmọ́ là ń gbóhùn olúwa. one day we are in the voice of the Lord. mo gbóhùn olúwa. I heard the voice of God. ẹ lọ empty account yín. what empty account. ẹ lọ kó wá fún mi. and bring the money. ṣé ohùn olúwa náà sì ni. is that the voice of the Lord. ṣé olúwa sì ti ń sọ̀rọ̀ náà nìyẹn. is that how God speaks. àti ẹ̀ wá gbóhùn ogun màmá tó ń olúwa. we can't distinguish between the voice of God and the voice of God. gbogbo ìgbàlá ń gbóhùn olúwa léraléra. àdóhùn áńgẹ́lì màmá àdóhùn èrò ọkàn màmá ohun tá a fẹ́ dà don't want to speak up. òjì á connect pẹ̀lú ọ̀run mọ́ àdúrà tá a fẹ́ pè á connect pẹ̀lú ọ̀run torí owó tá a fẹ́ gbà òjì á connect má ọ̀dọ́rùn mọ́ ta ni um, olódodo ṣé pásítọ̀ ta fún lówó if pastor was giving money. because our instrument is church. Silver instrument. instrument is ten thousand. ten the pastor kọ fifteen thousand. and the pastor wrote fifteen thousand. ṣe ni olódodo àbí ọmọ ìjọ tá a pè ní alàgbà tí wọ́n fẹ́ gbé iṣẹ́ jáde tí wọ́n sọ fún kọ̀ǹtrátọ̀ pé báwa fi two million lé so ni olódodo ọlọ́run ń wá olódodo tí rapture bá dé nínú feasibility study mi mo sọ fún yín pé o máa ń rìn nínú ẹ̀mí o máa ń rìn nínú ara o máa ń rìn nínú omi o máa ń rìn ní sánmà mo máa ń bọ́ ọlọ́run rìnrìn àjò mo rí i pé ninety nine percent àwọn tí ń bẹ láyé wọ́n á lọ sí ọ̀run one percent ti ń lọ sí ọ̀run out of one àwọn áàfù wọn ti tó dorí kodò padà sísàlẹ̀ ọ̀run ṣòfò rapture gbọ́dọ̀ dé báyìí torí pé ẹni tí ń lọ sọ́run ò tó ga. those that will make heaven they are not up to the required figure. à ń pe ìsọjí we are ah pé ìsọjí torí a fẹ́ jèrè ọkàn mọ́ because we want to win souls torí a fẹ́ gbowó because we want to collect money. wọ́n ní pásítọ̀ ń ṣe ìsọjí lọ́wọ́ olóyìn tẹ́lẹ̀ bọ́lọ̀ one thousand jáde wọn ò jáde ẹ̀yin tẹ́lẹ̀ bọ́lọ̀ two thousand jáde wọn ò jáde pásítọ̀ bá wí pé ẹ forúkọ Jésù Olúwa má jẹ́ ń bòkù ọmọ nílé báwo la ṣe ń gbàdúrà lọ́wọ́ pásítọ̀ ní ẹgbẹ́ jáde. bring it out ìgbà tí ó de jésù olúwa wa ó sì ni wọ́n rí níwájú stage pásítọ̀ wípé gbogbo ẹni tí ọ̀fẹ́ bòkú ọmọ ńlẹ̀ wọ́n wá máa da gbogbo owó ọwọ́ rẹ̀ náà kó sí aláfẹ́ bòkú ọmọ ńlẹ̀ ibi àsọ ìjọ dàrí ayé wọnú ìjọ the world and the church ló wọnú ayé aṣọ gbogbo ẹ̀ di rádaràda ọlọ́run wá olódodo ojúmọ́ ló ń pe gbogbo àwọn ènìyàn ọ̀gá sọ́lọ́run ò mọ kábàámọ̀ kó pè ọ́ ṣé ò kábàámọ̀ kó pè mí ṣé ibi tó fi mí sí ni mo wà ṣé n tó ní kí n máa ṣe ni mò ń ṣe ṣé gbèsè tó ní kí n gbé ṣé ni mò ń gbé ṣé owó ò ti lé mi kúrò níwájú ọlọ́run níbo ni mo ti gbọ́ wípé jésù dẹ̀ sọ wípé ìṣẹ́ tí a sọ òun bí wọ́n bá ń gé e, wọ́n máa fi five thousand lẹ̀ òní la rí pásítọ̀ tí ń ta ìṣẹ́ tí a sọ òun orílẹ̀-èdè náà sí apó lórí òróró abọ́ sórí ìṣẹ́ tí a sọ apó lórí rẹ̀ abọ́ sórí bàtà ẹnìkan tí ó tẹsẹ̀ bọ́ bàtà mi tí ó kọ̀ ten thousand lẹ̀ ìwọ náà sáré jáde ọ̀rọ̀ gbalaga ò tiẹ̀ yé ọ ó tiẹ̀ understand the christianity what is christianity christianity is not a religion it's a safẹ́sàn ìgbàlání kéèsè ẹ̀sìn wáì tó yí padà sẹ́ẹ̀sọ́ di ẹ̀sìn wáì tí ogun tó ń jà tó ra ọ níyè mo mú yàn wá gbàdúrà pásítọ̀ tájọ́ lọ gbàdúrà fún olólùwà ní kẹ́ni yìí fún mi mọ́tò ó dẹ̀ ti gbọ́ tí mo sọ pé ẹni yẹn ní tiẹ̀ náà ẹ àbúrò yín lẹ́ni yẹn olólùwà ní kẹ́ni yìí fún mi mọ́tò give your car. pé tó bá di fún mi ń tiẹ̀ náà ogun rẹ̀ ti sẹ́ nígbà tó dé èkó mo pè é olúwo ni ó fún mi mọ́tò olúwo ni ó fún mi mọ́tò wọ́n parọ́ fún ọ ní o ó yẹ kó o rí pé four one nine ni mi ó ṣe jẹ́ wípé wòlíì tó mú dání tó rírí ló ń jíṣẹ́ mọ́tò fún ọ ó ah, ṣe jẹ́ àsìkò tí mo ní ọwọ́ agbàdúrà ló ń jíṣẹ́ mọ́tò fún ọ ọba lẹ́mi ọlọ́run ọlẹ́rìí ọkàn olúwa bá ní ogún mi ní mọ́tò fúnra olúwa ní ọba ọ̀sọ̀rọ̀ fúnra rẹ kò nídìí kémi ọba ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí tẹ́mi ṣe yìí arẹjí ni o mọ̀gbẹ́mọ́tò wà bá mi o. ọlọ́run wá olódodo. God is looking for someone that is honest. ọmọ kan fún mi nílẹ̀ one acre. someone gave me an acre of land. ó lóun fi ṣiṣẹ́ fọlọ́n. he said I want to do it. àwọn owó tá a fẹ́ fi sanwó bí nígbà ó ní ẹ lọ sanwó yẹn ó ní ẹ lọ tà ẹ gbọ́ bó ṣe ra ilẹ̀ o ó fún mi ní ìdá mẹ́wàá fifty thousand mo wá níbo ló ti rówó ó lóun ní five hundred thousand kan owó géènì òun òun àfọ̀mí ìdá mẹ́wàá fifty thousand oníbòlò tó fẹ́ ná four fifty ó ní mo fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi níjẹ̀bú òde afẹ́ sí fàájì olẹ́ sí fàájì kẹ mo ní jí a lọ àwa rìn láti bí a rìn dé akalawe là ń pè bẹ́ẹ̀ àwa wọ̀ mọ́tò dákú bọ̀ àwa lọ nù gbó awari ilẹ̀ ilẹ̀ tá a wá rí sẹ́yìn pé four fifty ló kù lọ́wọ́ ẹ̀ ilẹ̀ tá a rí ọjẹ́ five hundred mọ wá ní sebe mi lọ sàn dàmẹ́wàá fún mọ yá ọ ní fifty thousand owó dàmẹ́wàá tó fún mi nígbà tó o bá rówó yà padà fún mi ralẹ̀ wọ́n nìka ọwọ́ àralẹ̀ wọ́n nìka ilẹ̀ wọ́n nìka ọ̀hún ọwọ́ aṣọ bíi ọdún méjì àbọ̀ ọdún mẹ́ta ọwọ́ àràfẹ́ ralẹ̀ ń bì ọwọ́ agbèwèlẹ̀ wọ́n nìka ọwọ́ àgbàwé mo sùn mo wá jókòó lálẹ́ mo ronú dáadáa pé aa ah, ah, ah. èmi mo mú lọ ra lẹ̀ èmi náà mo tún fẹ́ gbalẹ̀ fi si sí olúwa. and I want to collect the land for him. mo wá jókòó pé sẹ́bẹ̀ mi náà nílẹ̀ five plot ìgbà tọ́lúwa ní kí abrahamu wọ́n dá abẹ́ fáwọn ọmọ rẹ̀ ọkọ̀kọ̀ dá tara rẹ̀ dáwọ́ kí ló dé tẹ̀mí ọ̀tá five plot mi tí mo lọ gbalẹ̀ ọmọ àjọ mo pè láàárọ̀ ọjọ́ kejì mo ní kó gba ìwé ilẹ̀ rẹ̀ padà. I return the document of land back to him. ó dùn ó ní èmi náà nílẹ̀. I sell our land. olúwa ní Abraham ọ̀dábẹ́ ó kọ́kọ́ dábí ara rẹ̀ ó tó dá tọmọ àjọ jẹ́ lọ ta ilẹ̀ tèmi náà ìdílé bolúwa mo dá ìwé ilẹ̀ yẹn padà torí muslim ni èmi ni mo sọ di christian ọba máa sọ lónìí pé chọ́ọ̀chì wo wọ́n máa fi èrú gbalẹ̀ lọ́wọ́ èèyàn ìbáwà nù àwọn tí ọmọ kà nàmà four one nine. I will be among those sort of people who as four one nine. Ọlọ́run wá olódodo. God is the an honest person. Ta ni olódodo? He is the righteous. Ṣé obìnrin tí yóò sòroro sí ọkọ rẹ̀? Ṣé ni ká pè lólódodo? Ọlọ́run wo gbogbo ayé títí. Orí olódodo. Noah nìkan lórí ni olódodo. Ọ̀dẹ̀ sọ fún Noah. Kán ọkọ̀ wàásù fáwọn èèyàn bóyá wọ́n lè yí padà nú àkàn ọkọ̀ ọwọ́ àtúfà àwọn èèyàn àwọn èèyàn kọ́ ọ wọn ò yí padà ìfún omi dé nú à àti ènìyàn méje péré àwọn ló sèfù ènìyàn méje ọ̀hún wọ́n jẹ́ fámìlì Noah nígbà Noah bọ́ọ̀lẹ̀ inú ọkọ̀ Noah tá a rí lólódodo ooru ẹ̀bọ sọ́lọ́hún inú ọlọ́run dùn ó fúrúgbìn lọ́dún yẹn ó rí ọgọgọ́rọ̀ ọ̀run mú Noah tọ́lọ́hún pẹ̀lú lólódodo ní last year ó sì mú ògógóró torí pórí kọ́lọ́ ń bù kan. because God blessing started taking dry change. ọ̀dẹ̀ mú ògógóró kú and he died as the bridegroom was taken. Ọlọ́run ń wá olódodo. God is looking for the righteous. Ta ni olódodo? And who is that fellow? Ayé ń bàjẹ́ níwájú Olúwa. Ó kún fún ìwà ipá. Ọlọ́run ń wá olódodo. Genesis seven one. Noah nìkan ló jẹ́ olódodo àti gbogbo ará ilé rẹ sínú ọkọ̀. sínú ọkọ̀. nítorí ìwọ ni mo rí ní olódodo. ìwọ nìkan ni mo rí ní olódodo. níwájú mi ní ìlú. ọ̀gá ṣé olódodo ni ọ́ ọmọ ṣé àgbà òsibí iṣẹ́ ẹnìkan dá lé iṣẹ́ ni ó fi ọ́ èdè ẹ̀ ọ̀dẹ̀ ń jẹ ilé iṣẹ́ yẹn tí ilé iṣẹ́ yẹn fi run ẹni ó fi ọ́ èdè ilé iṣẹ́ ọ̀yáwó fi dá ilé iṣẹ́ yẹn lẹ̀ ni ó lóòrò bọ́ jẹrun o ọ̀ jẹrun o yóò padà dìde o ṣùgbọ́n ìwọ ọ̀lọ́la mọ́ o. but you don't have picture or tomorrow. ta ni olódodo. who is the righteous bàbá mi kan ní olúwa mo máa ń lọ rí wọn. wọ́n wá ní pé bàbá bàbá tí mo rí wọn wájú àwọn táwọn fún ní wá one thousand two thousand. àwọn táwọn jọ kọ́sẹ̀ ìrànṣẹ́ ni wọ́n lówó bẹ nínú mínísírì ibi táwọn ti kọ́sẹ̀ ìrànṣẹ́ ọ̀gá àwọn ọmọ owó wọ́n kàn gbé owó fọ́gá àwọn ọ̀gá àwọn ògbówó kalẹ̀ báyìí àwọn bàbá yẹn wá máa ń jí owó mú gbà wọ́n ní báwọn bá ti fẹ́ mú owó àwọn ògbó olúwa pé Samuel àwọn ò jẹ́ kí ọwọ́ rẹ̀ ọ̀ mọ́ àwọn ọ̀dẹ̀ fowó lẹ̀ gbóòdìjọ kan àwọn lọ kan náà rí àwọn pé yá mi ní owó díẹ̀ ó ní orí ẹ̀ bù lè lówó mọ́ láyé orí gbogbo wa tá à ń jí owó ìwọ dákẹ́ oògùn owó ọwọ́ ni fún ọ lówó ọ máa tòsí kú ni wọ́n láwọn làwọn tó ń wọ kóòtù àbáwọn lónìí ọ̀tọ̀ ni kóòtù.